watching. Whoa, oh yeah, take a look. We are together. My name is Kenny Black. ẹ káàbọ̀ sórí ètò àṣàyàn ọ̀rọ̀ tó ń dé sójú òòràn yín láti ilé ìṣèkànnì wo tv níbi táwọn àti ń dábẹ́ níta ti ń rọ̀ bí òwe nítorí pé ọba náà ló fún rẹ̀ wà fọ́kù kan tiwa ẹ kú dédé àsìkò yìí ẹ̀sìnkú bójú ọjọ́ ṣe rí bóun lọ́dọ̀ yín lọ́hùn sáré bugbájẹ́ o sọjà yín ta wàràwàrà torí pé tó dá mi lójú náà nípa ọmọ ẹ̀ta àdékọ́kọ́ tàbí gbogbo ọmọ ẹranko tó tà ajé àfilẹ̀ gbogbo wa ṣe lé ògúngún ní sọ̀nù sọ̀bù jábọ̀ dédé gbogbo wa ṣe gbogbo ìyàwó àwọn ìbálẹ̀ ìfọwọ́ tayé gẹ́ngẹ́ o o ìwòkúta bá ṣe níṣẹ́ ajájẹmọ́wọ́ àjẹmọ́nú àjẹfilọ́mọ lọ́wọ́ láṣetẹ́lẹ́dùmarì a ò ní wáyé asán o bẹ́ẹ̀ la ò ní wáyé ọ̀hún pòfo láṣetọba àláwùrà tó ẹ bá ń wá pèrè fìdílé o àbí kẹ bá ń fìdí tí a pèrè mọ́lẹ̀ kákúnlágbá mi ètò yìí ká má bà bọ bá a ti ṣe máa ń ṣe bó ti jẹ́ wípé bí ò bá sẹ́yìn kò sáwa àmọ́ ẹ má gbàgbé ẹ má bá mi like má bá mi share o ẹ má bá mi subscribe bákan náà sórí YouTube channel wa àti backup channel wa léyìí tó máa fún yín ní àǹfààní láti wo èyíkéyìí tẹ́ bá fẹ́ nínú àwọn ètò alọ́lọ́kanjọ̀kan yálà àdàmọ̀dìlẹ̀ àbí tó jẹ́ orí Yorùbá nípa ọ̀rọ̀ tó ó ti wà níbẹ̀ fún yín ní sẹpẹ́ kí ló ń táwa mú wá fúnra wa lórí ètò nírọ̀lẹ́ tòní fún àǹfààní gbogbo àwọn tí wọn ò darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí níbi tí ìgbẹ́jọ́ ti wáyé lórí ọ̀rọ̀ tó ń lọ nípa ti justice for Timothy tá à ń ṣe lọ́wọ́ tí wọ́n ní Adédoyin wọ́n fi ẹ̀sùn ìpànìyàn ọ̀hún kàn tó. So, ẹ jẹ́ ká ran àwọn alédè àwọn gangan láàárọ̀ nítorí pé àwọn ìtalólobó mi ti pẹ̀lú wọ́n ti kún táwùjọ fi ṣe ẹ̀hún jíròrò lórí ètò tòní àmọ́ fàfà ní àwọn tí kò tí ì mọ bí tá a ti bẹ̀rẹ̀ kò mọ bí tá a bá ètò tòní dé ẹ jẹ́ ká táyé bẹ̀rẹ̀ ká rọra wa létí as a reminder lákọ̀ọ́kọ́ nílé ẹjọ́ lónìí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ lónìí ní dédé agogo mẹ́sàn-án àbọ̀ ní Ọ̀ṣun State High Court ní courtroom one níwájú adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyáàfin màmá wa Oyèbọ́lá Adépèlé Òjó ní ìlú Òṣogbo tó lẹ́yìn náà tí wọ́n wọnú yàrá ìpẹ̀jọ́ tá a mọ̀ sí courtroom ohun tá a dúpọ́ bí ìtanilólobó nígbà náà ni pé wọ́n pe Adédoyin àti àwọn ikọ̀ ẹ̀ sínú àpótí ìjẹ́rìí tá a mọ̀ sí dọ́ọ̀kù nínú ilé ẹjọ́ láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu o láti gbọ́ kan àbí méjì àlàyé èyí tí wọ́n ní ṣe àmọ́ gbogbo ìgbìyànjú yìí látara pé gbogbo ọgbọ́n náà ni àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò ẹ̀ tí wọ́n ń dá bí wọ́n ti ń gba wájú òun náà ni wọ́n ń gbẹ̀yìn bí wọ́n ti ń fà á níwájú òun náà ni wọ́n ń fà á nípàkọ́ wípé ṣẹ́ ẹ̀ ohun tá a fẹ́ kó ṣe ò ní í ṣe lórí ìgbẹ́jọ́ yìí lọ́rọ̀ Adédoyin tó ṣáwọn wá ní àbí wọ́n opportunity ẹ̀ bẹ́ẹ̀ à ń bọ̀ ń bẹ àjíde tó lẹ́yìn pípè wọ́n sí inú àpótí ìjẹ́rìí níbẹ̀ náà ni ọ̀rọ̀ ti fojú léde tí awuyewuye ti bẹ̀rẹ̀ níbi tí ẹni tó jagbẹjọ́rò wọn tá a mọ̀ sí SAN tó dúró fún Adédoyin ni wọ́n bẹ̀ ní ṣe àkàwé lóríṣiríṣi wípé gbogbo ẹ̀rí tó wà ńlẹ̀ lórí ọ̀rọ̀ yìí wípé òtún bá ń tẹ́ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àhesọ àhegbọ́ lásán ni speculations wípé ẹ̀rí kankan ò sílẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ tó sọ wípé Adédoyin ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án gbogbo avenue náà ni wọ́n gbogbo gbogbo effort wọn náà ni wọ́n zoom lẹ́nu lórí ọ̀rọ̀ láti make sure pé ó já ibi tí wọ́n fẹ́ kó já. pé gbogbo ẹ̀rí tó wà ńlẹ̀ yìí o àti cv camera o àti autopsy o àti ọ̀rọ̀ olówó dé tán fi lọ wọn o àti ọ̀rọ̀ receipt o àtọ̀rọ̀ record book o wọ́n ní gbogbo ẹ̀ ó wà irrelevance nínú kéèsì kò níṣẹ́ kankan láti ṣe kò fìdí kankan múlẹ̀ the only ẹ̀rí kan tí wọ́n sọ pé ó fìdí múlẹ̀ nílé ẹjọ́ wọ́n accept pé yẹn ó wà nínú ẹ̀rí tó fìdí múlẹ̀ àmọ́ ẹlẹ́rìí yẹn ẹ̀hún a ò rí ní court kó wá sọ tẹnu ẹ̀ kárí ọ̀rọ̀ gbọ́ lẹ́nu ẹ̀ òun ni ẹni tí wọ́n ní ó dá sí ọ̀rọ̀ owó tó wáyé láàrin Adédèjì Adéṣọlá tó jẹ́ receptionist Hilton hotel àti Timothy Olúwadámiláre Adégòkè lórí ọ̀rọ̀ owó tí wọ́n ń san direct into our into our direct um, Adéṣọlá's direct account instead of the company's account so ìyẹn transpire láàrin and that was the only evidence tí ẹni tó jàgbẹ́jọ́rò wọn tó accept as the only evidence so far lórí ọ̀rọ̀ yìí wípé gbogbo other evidences tí wọ́n jọ jáde àti ẹ̀ta àwọn àti wọléwọlé o àti gbogbo ọ̀rọ̀ tí ipo àfíìsì ọláníyàn sọ o àti ti forensic ẹ̀ something ó ní gbogbo ẹ̀ is irrelevant ó tọ́ láti debunk ẹ̀ lẹ́ni lẹ́yìn tó dẹ́ result is mockery nínú court room tí àwọn èèyàn ń ṣe yẹ̀yẹ́ tó dàgbé ọ̀rọ̀ yẹn fẹ́ di ikú fẹ́ di nǹkan míì eléyìí tó wá mú màmá wa ẹ̀hún amòfin àgbáyé ìyáàfin oyèbọ́lá adépèlé òjòyè tí wọ́n wá fi sọ wípé òkè níbi tó níbi tó bá dé òtí mọ́ ń bẹ̀ you are in my court app kò lè máa ṣẹlẹ̀ báyìí while i'm on seat so màmá wa fi dá sí ọ̀rọ̀ yẹn gbà yẹn lọ̀rọ̀ yẹn fi kú rẹ̀ nítorí pé gbogbo ohun tóun ń sọ màá fẹ́ kán wá ka ẹ̀hún mo ṣe máa ka ayọ́ka ẹ̀ fún yín o fún àǹfààní ẹ̀ tí ẹ̀ gbọ́ láàárọ̀ nígbà tá a kà láàárọ̀ yẹn mo máa fẹ́ kán tún ayọ́ka yẹn kán tún kà fún wa ká lè gbọ́ dáadáa torí pé ìyànnà wà nú ẹ̀ tá a máa ṣe ṣé ó ti yé ìyànnà wà nú ẹ̀ tá a máa ṣe fúnra wa kí ọ̀rọ̀ yẹn kó lè fojú léde dáadáa kó lè yí ká lè gbà píkọ́ yẹ́rí ọ̀rọ̀ yìí ó ní àwọn àlàyé tó yẹ ká ṣe fúnra wa o a dẹ̀ máa mẹ́nu bá lè ba àjẹlé sọ gbogbo ẹ̀tọ́ lẹ́ni a máa mẹ́nu ba díẹ̀ ńbẹ̀ ó ní àwọn àlàyé nínú tó ó di ẹrù sínú gan tàdé láti túpalẹ̀ tábà máa túpalẹ̀ yẹn àlàyé la máa fi túpalẹ̀ ó dẹ̀ máa wá dáa ká wá gbọ́ ara wa yé ó dáa ká gbọ́ ara wa yé o àwọn àgbà bọ̀ lẹ́yìn Yorùbá wọ́n ní àṣírí òtá sí sọ. So ọlọ́run já ṣìwì kò ní já ṣìsọ láyé wa àmọ́ gbogbo tá a bá ṣe lálàyé fún yín ó da ká máa gbọ́ ara wa yé torí pé yorùbá jọ ní gbogbo wa yorùbá yìí náà dẹ̀ lájọ́ ń bára wa sọ tó. lẹ́yìn èyí wọ́n go further wọ́n present no case submission wọn tó gbé wá wọ́n wá implore judge wípé kó hold on to that no case submission yẹn that is the document tí wọ́n present yẹn pé kí kí justice kó hold on to it wípé ìyẹn gangan ni tó ṣẹlẹ̀ lórí kéèsì pé kò because there is no evidence so far tó tó tọ́ka sí pé Adédoyin ló pa Timothy gẹ́gẹ́ bí wàá sọ fún yín wípé Adédoyin was not charged with murder níbi tó ọ̀dẹ́ dúró ń sìn wọ́n charge Adédoyin for felony wọ́n charge àwọn kan for conspiracy felony wọ́n charge àwọn kan for murder conspiracy and felony nínú ọ̀ràn tó wà nílẹ̀ yìí tó bó ṣe rí gangan nínú ilé ìgbẹ́jọ́ láàárọ̀ yìí bá ṣe mú wá fún yín láàárọ̀ yìí laníkà aṣáyẹ̀nara wa létí lórí bó ṣe ṣẹlẹ̀ nílé ẹjọ́ lẹ́yìn eléyìí àwa gbọ́ wípé lẹ́yìn tí ìgbẹ́jọ́ yìí tí ó wáyé tán bí ìgbẹ́jọ́ ọ̀hún ṣe tán tí adájọ́ dìde lórí àpèrè ńṣe ni gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n fẹsẹ̀ fẹ́ gbogbo ọlọ́pàá parẹ́ bíi sóni ní kóòtù kò sí ọlọ́pàá kan báyìí láfta tí jọ́ọ̀jì ti dìde tọ́lẹ̀ ẹjọ́ ti wà postpone ti next Wednesday that is on the thirtieth of March twenty twenty two few days more gbogbo àwọn ọlọ́pàá parẹ́ bíi sóni kóòtù ni ohun tó prompt ẹ wò mọ́ ọ̀tún tá gbọ́dọ̀ à sọ fún yín now leaving all the media to themselves pé ohun tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ nìyẹn o àwọn ti lọ́ńdà wọn meanwhile they are the security operatives to jẹ́ kí life everybody wà safeguard with but ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn bóyá wálé láyé láyé sọ fún yín now lẹ́yìn tí wọ́n wá lọ tọ́ àwọn tí wọ́n wá jẹ́ àwọn ẹni tá à ń tọ́ka sí pé wọ́n máa ń lọ ṣe ìdúnkokò mọ́ sí àwọn mídíà yìí ó wáyé lákọ̀ọ́kọ́ ó wáyé lẹ́ẹ̀kejì á dẹ̀ pé ìjọba á pe àwọn aláṣẹ wípé kí wọ́n bá wa dá sí i àmọ́ lẹ́ni ó ṣẹlẹ̀ àmọ́ kò ń ṣe lóní yanran lóní yanyanyan ẹ kò ṣe láláriwo kò dẹ̀ ṣe lóní ti ìdúnkokò mọ́ wọ́n sì lọ bá wọn náà lẹ́ni wọ́n lọ bá àwọn mídíà yẹn àwọn tí wọ́n jẹ́ sọ̀pọ́tà Adédoyin o wípé àwa jà o àwa ìtùbídùbí la bá wa àmọ́ nǹkan kan ni afẹ́kẹ́ fún wa láyè kẹ àfẹ́ kí anybody tí o ti afẹ́kẹ́ fún wa láyè kan máa lọ ẹ ti parí iṣẹ́ yín ẹ máa lọ kò sí ẹ̀kan tó kù mọ́ báwọn ti ẹ̀dẹ̀ dúró dùn pé iṣẹ́ kù táwọn fẹ́ ṣe torí pé àwọn fẹ́ interrogate tí o ti yẹ yín sí wọ́n fẹ́ interview wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn èèyàn kọ̀ọ̀kan tí ó máa fi máa fi ṣàfikún information update fún ẹ̀yin tẹ́ wò wà nínú ilé àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ṣe ni wọ́n lọ bẹ̀ wọ́n pé ìtẹ́ ṣe tó látàrọ̀ ẹ wá máa lọ àyè yín ìyẹn nìkan tó wáyé lónìí ní ilé ẹjọ́ níbi tí ìgbẹ́jọ́ ọ̀hún tó ti wáyé o àwọn tí wọ́n jẹ́ èèyàn Adédoyin ẹ̀hún ó dàbẹ̀ ni pé bóyá ọ̀rọ̀ ti bá bòmí ìyọjú sáwọn náà wọ́n ti wá wò kókè níbi tá a wà yìí tá fi ẹ̀sọ̀ ṣe ó ṣeé ṣe náà fara káṣá ń bí so àwọn náà ti wá pera wọn wálé wọ́n ti pọ̀dọ̀ fi nú wọn wọ́n poróró nú wọn wọ́n bára wọn sòtọ́rọ̀ ọlọ́run dẹ̀ jẹ́ kí wọ́n gbọ́rọ̀ síra wọn lẹ́nu so òun nìkan tí àṣẹ lálàyé fún yín wípé bó ṣe wáyé lónìí nìyẹn o ní ilé ẹjọ́ tòun ti bẹ́ẹ̀ tó àwọn méjì àdínkù sí kan tó kù mọ́ lóòótọ́ gbogbo wọn bá kángára wọn ni wọ́n fi fi ọgbà ilé ẹjọ́ lẹ̀ lónìí tó bó ṣe rí gangan nìyẹn o ní ilé ẹjọ́ lónìí bó ṣe rí gangan nìyẹn fanfa ó dẹ̀ wáyé gan gidi lónìí ọ̀rọ̀ọ̀rọ̀ sí prosecutor council àti defence council ìyẹn eh, eh, eh, agbẹjọ́rò Adédoyin àti agbẹjọ́rò ìfúnjọba ìyẹn government prosecutor tí wọ́n jọ wà mọ́ra wọn lọ́wọ́ gan wọ́n wà kó gidi lórí ọ̀rọ̀ pé evidence yóò da àwọn òun náà wà bẹ̀ ní point out pé eléyìí báyìí ìyẹn agbẹjọ́rò tìjọba náà ni o náà bẹ̀ ní point out pé ẹ eléyìí ó lọ báyìí eléyìí àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ náà kí má kí má kà kí má máa sọ tó ń tẹ́ ẹ fẹ́ gbọ́ ìjọba máa máa sọ ṣáájú kẹ́ ẹ tó gbọ́ ẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ gbọ́ náà bẹ́ẹ̀ bá wá gbọ́ tán tá a bá wá padà dé àwa tẹnubọ̀ yànnàná lórí ẹ̀ ó ti ya fẹ̀yìntì kẹ́ ẹ jẹ́ àjọgbọ́. Of the eight witnesses called, no one gave a reasonable and true evidence apart from the first witness. The only point they made was the illegal invitations to the court to rely on exhibits tendered. All exhibits against the first defendant is totally illegal. Confessional statements cannot be used against co-offenders. Defense counsel decries everything that social media has been saying to the public. We implore your lordship to ignore social media suspicion which it has been feeding the public. Defense attorney liabilities of anyone cannot be used to punish other persons. All this said by defense attorney. Pẹ̀lú àbá máa gé kúkúkú ni. Ṣé ẹ gbọ́ ìwọ̀nba tọ́ka iṣẹ́ ti gbọ́? Confessional statement wọn ò lè lo against àwọn co-offenders. Wọ́n wá ń yọ ọ̀rọ̀ fún George wọ́n ń try sọ fún jọ́ọ̀jì pé gbogbo àwọn ẹlẹ́bí evidence of fi kalẹ̀ yìí o kò ṣiṣẹ́ pẹ̀lẹ́ ni evidence yìí o ìtàn yọ yìí kò ṣiṣẹ́ pẹ̀lẹ́ ni evidence of fi lẹ̀ yẹlẹ́ yìí kò ṣiṣẹ́ pẹ̀lẹ́ ni ṣé ó ti yé yín ó ń try láti máa yọ apá yọ ìtàn yọ ẹsẹ̀ yọ orí yọ ojú yọ mú nínú àwọn evidences tó wà nílẹ̀ yìí pé eléyìí ó ṣiṣẹ́ báyìí eléyìí kò lọ báyìí yóò ti yé yín ó ń pin ó fẹ́ máa bu re kó máa láre bí oríkì Ìbàdàn ó Every lawyer was mocking the defense attorney for what he said. We urge your lordship to uphold our no-case submission by discharging and acquitting the defendant. gbogbo àwọn tó wà ní court for that for making that statement a law gbogbo wọn burst wọn kú sẹ́yìn ló ń jẹ́ bẹ́ẹ̀ o wọ́n gba ẹ̀rín gidi nínú court ṣé ẹ̀dẹ̀ mọ̀ ọ̀rọ̀ èbú ló máa ń dùn yànjú nínú court so ọ̀rọ̀ yẹn bó ṣe rí nìyẹn o wọ́n gba ẹ̀ ní gidi nítorí pé after so much effort tí wọ́n ṣe tí wọ́n fi kó gbogbo evidence jọ you now came out pé kí george go uphold to your own no case submission fine ó rí sọ o níyàwó ọ̀dọ̀ tiwọn lọ́hùn ẹ tẹ̀síwájú. The second defendant was charged with murder, felony and conspiracy. The fourth defendant, Oluwale Lawrence, was charged with conspiracy and felony. The fifth defendant was charged with murder, conspiracy, and felony. Since the time he lodged in the hotel at 6 pm, nobody had access to contact him from his family. Oto àárín yẹn lálàyé ni. Bí gbogbo Jọ́ọ̀nì Timothy ṣe rí ń jọ́ náà, a ṣe lálàyé fún yín ó kúrò nílé ó dágbére fún ìyàwó ẹ̀ nígbà tó láti Àbújá nígbà tó dé Òṣogbo ó pe ìyàwó ẹ̀ pé òun ti dé Òṣogbo o nígbà tó wọlé tó fẹ́ lọ lodge ó jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ pé òun ti dé òun fẹ́ lọ lodge òun tẹ́lẹ̀ òun fẹ́ lodge sí o now ní late night lálẹ́ precisely eight nine in the night ìyàwó ẹ̀ pé normally bọ́n ṣe máa ń jọ bára wọn sọ̀rọ̀ lálẹ́ kó tó sùn wípé ìkan lára àwọn ọmọ ẹ̀ ó ṣàṣemáṣe nu lé o òun bá make ìyàwó make report fún Timothy now Timothy was now responding to her pé jẹ́ kí n padà dé tí n bá padà dé ńkọ́ gbogbo tó bá yẹ kó ká ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ a máa wá ṣe that was the last statement ó dẹ̀ sọ fún ìyàwó ẹ̀ pé kí ìyàwó òun jẹ́ kó òun sùn kó òun fẹ́ relax díẹ̀ torí òun máa jí by twelve láti kàwé láti refresh memory òun in preparation for the next examination ṣe understand now ó relax ibẹ̀ yín tá a gbọ́ mọ nìyẹn tíyàwó fi lóhùn ògbọ́n kankan mọ́ then the next morning ó ti ní àwà tó máa ń pera wọn nígbà tí ìyàwó tí àwà yẹn pé ìyàwó ò gbọ́ call ó wá pe ọkọ ẹ̀ fóònù yẹn ṣì ń ring wọn ò gbé kò gbọ́ ní response now ó wá pe Adétọ́lá tó jẹ́ kọ́sì ní mo pè kó lọ bóun wò ó ní examination hall pé bóyá o ti wọlé examination hall ni o ṣe gbé kọ́ọ̀lù òun nígbà tó Ọdẹ́tọ́lá lọ chẹ́ẹ̀kẹ̀ Ọdẹ́tọ́lá pè padà ó yẹ kó kò sí anywhere around the examination hall ibẹ̀ ni wàhálà ti dé now six pm náà ló lodge wọ́n dẹ̀ ní six pm tó lodge yẹn láti gbà yẹn gẹ́gẹ́ bí kan tọ́ka jáde fún yẹn ọ̀rọ̀ tí lọ́ọ̀rọ̀ àti agbẹjọ́rò sọ nìyẹn agbẹjọ́rò Adédoyin o wípé nobody have the access to talk to him then òun àti awẹ́dẹ̀ sọ̀rọ̀ lálẹ́ kó tó di pé ó lò very relax ó máa kàwé by twelve ní tí mo fẹ́ yọ jáde láàrin yẹn nìyẹn o ṣẹ́yìn bó ti yàtọ̀ sí pé anybody kò anybody ò lè rí contact kò anybody ò lè get through to him after six pm so òun nìyẹn tí mo fẹ́ kẹ́ mo fẹ́ bá wọn bẹ̀ fún nìyẹn o tẹ̀síwájú. Purpose of visit to Ife was for an exam. On the sixth, he didn't write the exams, and his stay also corroborated the fact that nobody had communication with him. The deceased might have died within the room because he didn't go to the exam, and the second defendant resumed on the 6th by 12 noon. Defense attorney says, My defendants were not on duty. Timothy Adegoke may have been sick from Abuja. My defendants cannot be responsible for his death because they weren't at the hotel the day he lodged. ó ní ó ní àwọn kan ò sí ní àwọn Adédoyin ni o àwọn ọmọọṣẹ́ Adédoyin ló ń sọ yìí ìkan nínú ò sí níbi iṣẹ́ ní six ó wọṣẹ́ níjọ́ kejì ní twelve o'clock that was after the death of um, Timothy Timothy died in bóyá sọ o nínú obata died due to àárẹ̀ tó sickness ó sì kíkó làbújá ọ̀tọ́ bá sì kíkó làbújá ó máa jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ ìyàwó ẹ̀ máa mọ̀ pé ara ọkọ wọn ò yá tó kúrò ní lọ ṣe exam that is one secondly wọ́n ní àwọn kan wọn ò wedding around lọ́jọ́ tí incident yẹn ṣẹlẹ̀ now this is where Rahim comes in ṣó ti yẹ yín àmọ́ àti ìlọsíbẹ̀ yẹn nítorí pé tabandarukọ ráìmù ṣe ráìmù ò sí on ground tó bá wà on ground sí ìbéèrè yẹn ṣe tró sí i ti yé now tẹ̀síwájú. We urge your lordship to grant established law of principle that no act of the defendant was traceable to the death of the deceased. The charges are reckless. We urge your lordship to discharge and acquit the defendants. We urge your lordship to uphold our no case submission by discharging and acquitting the defendants. The second defendant was charged with murder, felony, and conspiracy. Fourth defendant, Oluwale Lawrence, charged with conspiracy and felony. Fifth defendant, charged with murder, conspiracy, and felony. We submit with respect, Your Lordship, that prosecution has failed totally to adduce legal evidence against the aforementioned defendants. My Lord, Prosecution Witness 1, Prosecution Witness 2, Prosecution Witness 3 narrated in their evidence before Your Lordship that the deceased left Abuja to Ife and lodged at Hilton Hotel. Since the time he lodged at 6 p.m., nobody had contact with him from his family. Purpose of visit to Ife was for an exam on the 6th. He didn't write the exams and his stay was not on the attendance sheet. IPO also corroborated this fact that nobody had communication with him. The deceased might have died within the room because he didn't go to the exam and the second defendant resumed on the 6th. The occurrence on the 5th, the second defendant was not at the hotel same day as she resumed on the 6th. Defense attorney Otaro claims that the doctor witness is a fake Tata doctor. A no-case submission is tendered as the doctor tendered a fixed opinion which means a biased opinion or prejudice. Can a court of integrity base its judgment on a biased opinion? When I cross-examined the officer, prosecution witness, from Ife Central Local Government, the prosecution hearing has failed totally to adduce any tangible evidence. Forensic analysis was done, but no name was mentioned but just a mere speculation and suspicion. Exhibit 33 was made on the 14th day of December 2021 before the request. How can your reasonable court rely on such offences charged? When there are no facts from the prosecuting attorney, the court should on no point continue with this hearing. gbogbo nǹkan tí ẹ̀ ń gbọ́ yẹn san adédọyìn lọ́ọ̀yà ẹ̀ agbẹjọ́rò ẹ̀ ló ń sọ gbogbo ẹ̀ o ó ní kò sí ẹ̀rí kankan báyìí bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ wípé gbogbo ẹ̀rí tó ń mú wá yẹn ni gbogbo ẹ̀ nǹkan kan ló tọwọ́ sí àṣẹ rí òun ni ti ọmọ ọmọ báǹkì pé that is the only evidence tó wà transpired so far nínú ẹjọ́ yìí ẹ má gbàgbé agbẹjọ́rò dẹ̀lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí iṣẹ́ ló ṣe o ó lè dúró fólè ó lè dúró fẹ́ni tó pààyàn ó lè dúró fẹ́ni tó jímọ̀ gbé iṣẹ́ tiẹ̀ ni pé kó fight case kó dẹ̀ win tó ẹ tẹ̀síwájú. Since there are no facts from the prosecuting attorney, the court should on no point continue with this hearing. Premier Fasi case. The prosecuting attorney has no elicited any iota of evidence. The prosecution has only succeeded in raising and kicking dust or raise conspiracy theory that the defendants are involved in the death of the deceased. The only evidence is that money that was paid into the UBA account of the seventh defendant. Another point is that the defendant have no answer to any required prosecution as the prosecution has shown no evidence of proof. Prosecution asked the court to hold that the prosecution has presented a prima facie case against the aforementioned defendants. tó òun lè ń gbọ́ lẹ́nu aláyọ̀ká wa yẹn o lédè gẹ̀ẹ́sì ṣé rí gbogbo nǹkan tí lọ́ọ̀yà Adédoyin sọ ní court lénìí òun lẹ̀ ń gbọ́ tí mo ní kó máa kà fún yẹn o mo dẹ̀ fẹ́ kẹ́ máa note ẹ̀ down ó ní kò sí any evidence ó ní wọ́n dẹ̀ lè bẹ́ẹ̀sì judgement yìí based on biased statement confessional statement that is wọ́n kàn sọ ọ̀rọ̀ ẹnu lásán mere speculations ni wọ́n ṣe wọn ò rí ẹ̀rí gidi gangan fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní adédìrú àwọn ní Timothy yóò slump nínú yàrá ó kú síbẹ̀ ni wọ́n dẹ̀ bá òkú ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì. rìsíìtì tó fi sanwó ó wà deleted tó wà nọ́mbà do ṣẹ́rí gbogbo kíní ìyàwó àti mọ̀ ẹ̀yìn tẹ̀wá yìí la fẹ́ kó yé ká afẹ́kẹ́ gbọ́ àgbọ̀ yé ẹ̀ dáadáa bó ṣe ń lọ ní court tẹ̀síwájú. tó ní báyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí prosecutor sọ nílé ẹjọ́ royal prosecutor government prosecutor ni o ká gbọ́ nǹkan tí òun náà torí pé àwọn ẹ̀mọ̀ kí wọ́n sọ fún mi pé wọ́n jọ ṣe fanfà yẹn ó fà ó fà ó pẹ́ gan-an adájọ́ ló ṣẹ̀ṣẹ̀ wàá bomi paná ẹ̀ so ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí prosecutor náà ṣe lálàyé nínú àyọkà yìí ó ti yá. Prosecuting attorney Omosun said, prosecution filed its reply on the defendants and the defendants are facing trial on count 1, count 2, count 3, count 4, count 5, count 6, count 7, count 10 and count 11. It is our submission that a prima facie case is established linking to offense charged. While the court has the power that a lesser offence has been proved or committed, the court has the power to call on the defendant to enter into defence. Therefore, the defence attorney is asking the court to throw away the baby and the baitwater, that is, improper hearing. Whichever counts, the court should adopt a required legal prosecution. My lord, for the third and sixth defendants, I rely on all meaningful authority to address and jettison trial of defendants with charged offences. Leonard San raised issues that the pathology claims a fixed opinion, but his response is qualified to testify about a clear fact. I urge this honorable court to believe the pathologist's analysis as required ẹgbọ́n nǹkan tí ó fi dá wọn lóhùn o ó ní lẹ́sàn that is learned ẹni tó kàwé ló ń jẹ́ bẹ́ẹ̀ learned son ẹni tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ ó wá ní kí wọ́n da nǹkan tí ó jẹ́ ẹ̀rí tí pathologist sọ pathologist doctor àwọn tí wọ́n máa ń ṣe autopsy tí ó dẹ̀ ní òye nípa iṣẹ́ yẹn tó wọ́n sọ nípa ẹ̀ tí wọ́n interpretation tí wọ́n give lórí report tó jáde autopsy yẹn ó ní kí wọ́n dànù ìyẹn lọ́ọ̀yà Adédoyin ló sọ bẹ́ẹ̀ o lọ́ọ̀yà government prosecutor wa ń dá lóhùn bẹ́ẹ̀ wípé èèyàn tó kàwé dídá level tó dẹ̀ understand nǹkan tó ń jẹ́ law tó dẹ̀ mọṣẹ́ ti pathology táwọn pathology ti ṣe àti iṣẹ́ ti what autopsy stands for wípé to detect a particular nǹkan tó kọ sí ikú ẹnìkan àwọn tí wọ́n mọ inú àtẹ̀dọ̀ ẹ̀ tí wọ́n máa ṣàwárí nǹkan tó pa ẹni yẹn ni pathologist tí wọ́n dẹ̀ máa interpret ẹ̀ fún ní language tó máa yé yín now he is now saying they should turn it down níbo nìyẹn ti máa ń ṣẹlẹ̀ náà ẹ wò ẹ máa tẹ̀lé mi ká lọ aláyọ̀ká. Prosecuting witness 8 forensic expert has clarified unnecessary requirements on the forensic analysis carried out. The judge decided and adjourned the case to the thirtieth of March twenty twenty-two. Tó o ṣe é gbọ́ gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ lẹ́ni níyẹn o tí wọ́n ṣe fanfa yẹn fanfa kódà ó dé level kan judge gan fẹ́ confuse wípé ẹjọ́ yìí ò fẹ́ yé ò fẹ́ yé mọ́ o nítorí pé gbogbo nǹkan tí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Adédoyin ṣe orí pé wọ́n ṣàfẹ́ pamọ́rẹ́ tẹ́jọ́ yìí ọ̀rọ̀ sì wà lẹ́ni tá a máa bára wa sọ a ṣe mẹ́yẹ bọ̀ ní a ní ká ṣe rìmáìndà yẹn náà ni fún àǹfààní ẹ̀yin tí ẹ bá wa ẹ bá ẹ darapọ̀ mọ́ aláàrọ̀ àtẹ̀yìn tó yẹ pé àjọ bẹ̀rẹ̀ ètò yẹn àbẹ́yìn tó yẹ pé ẹ ṣẹ̀ rí àyè láti délé sí láti wo ètò yẹn ni so kákúnkún jọ gbé papọ̀ bẹ́ẹ̀ ẹ so yẹn la ní ká ṣe rìmáìndà yẹn àmọ́ bóyá ìṣẹ̀lẹ̀ gangan lẹ́gbọ́n yẹn o now wọ́n wá sọ pé ó ń sọ pé the only evidence tó wà standardized nínú gbogbo ẹ̀rí tó múlẹ̀ òun ni the only transparent eh, transparent eh, transaction tó wáyé láàyè Adédèjì Adéṣọlá tó jẹ́ receptionist àti Timothy now òótọ́ bọ́yẹ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ká sọ ká gbà pé ó rí bẹ́ẹ̀ ó wá da ẹni tá a wá ń sọ yìí ń kọ́ ẹ̀ẹ́n. Eh, tó bá lóun ni ó yẹ kó yọjú kárí ibo ló wà ibo ló wà ibo ni ẹni yẹn wà ṣe tí yóò kù tí yóò dẹrùn ṣe bó ń ṣiṣẹ́ ń lọ bíṣẹ́ lójoojúmọ́ ó dẹ̀ yẹ ó and I'm very yẹn náà wà àwọn programs wà lórí social media àwa ò ní yé pé a ṣe ń pe o because ó sì ní ó lọ́rọ̀ sọ nínú ọ̀dọ́ àlẹ́ yìí torí pé wọ́n ti sokun ọ̀rọ̀ yìí mọ́ lọ́rùn wọ́n lóun lẹ́lẹ́rìí ọ̀hún tó wà níbẹ̀ tó mọ̀ ń pa ẹ̀ tó nímọ̀ láàrin bó ṣe wáyé láàrin Adéṣọlá Adédèjì àti Timothy Adégòkè kó wá fún wa ní tẹnu ẹ̀ kó já gbọ́ iṣẹ́ sì kù láàrin yẹn tó bó ṣe ń lọ là ń jẹ́ kẹ́ gbọ́ yìí o ẹ má gbàgbé láti bá mi like ẹ bá mi share ẹ jẹ́ kó go viral ẹ jẹ́ kó wọ́n gbọ́ lẹ́bíwẹ̀ àṣẹ bẹ̀rẹ̀ ni o kílẹ̀ tí ìrì amẹ́yẹbọ̀ lápò àì lè sọ bóyá dúdú bóyá fofo lórí ètò tòní tó ẹ̀hún a sì ń lọ bẹ́ẹ̀ kó máa lọ bó ṣe ń lọ yìí ní báyìí mo fẹ́ kẹ́ ẹ tún bá mi farabalẹ̀ bó àyọkà yìí ègè a máa máa gé kúkúkú ni o kí yànnà náà yẹn lè tight kó lè kún dáadáa bàbá ní aṣelélógeere ó ṣeé ṣe ká fo nǹkan kan ká má fi kankan kún àmọ́ ẹja máa gé e ní kùkù bá ń gé yẹn tó bẹ́ẹ̀ bá ti ṣe tán alájọká wa ti wà ń kalẹ̀ ó ẹja gbọ́. keep watching wo ó yá lọ wò we are together my name is Kenny Black. mother of OAU student prosecution counsels disagree as court adjourns to March 30 for ruling on no case submission. The prosecutor and counsels in the case of Timothy Adegoke, a master's student of Obafemi Awolowo University, ile whose corpse was allegedly dumped inside a bush after his lodgement at the Hilton Hotel and Resort on Friday, disagreed over the admissibility of no case submission filed by the defendants. The hotelier, Dr. Ramon Adedoyin, Adedeji Adesola, 23, Magdalene Chiefuna, 24, Adeniyi Aderogba, 37, Oluwale Lawrence, 37, Oyetunde Kazeem, 38, and Adebayo Kunle, 35, were arraigned on March 3, 2022, on 11 count charges bordering on conspiracy, unlawful killing, attempt to commit felony, dumping of remains of Adegoke inside bush, improper and indecent interference with the body of the deceased. When the case came up on Friday, counsels to the first defendant, Yusuf Ali San and KK Eleja San, told the court that the prosecution has failed to prove a premier facie case against their clients and urged the court to discharge Adedoyin and acquit him. According to the counsels, of the eight witnesses called by the prosecution, none gave any evidence admissible in law to connect Adedoyin to any of the offences charged, and the only person, prosecution witness 4 IPO, that mentioned his name in evidence did so in positive light. Also, counsels to the second, fourth and fifth defendants, Muritala Abdurrashid San, said his client did not have interaction with the deceased until he was discovered dead, saying no act of the defendant was traceable to the deceased. Counsel to the third and fifth defendants, Roland Otaru-san, made similar submission, saying no case submission suffices in law since no prima facie case has been established against his clients a máa tẹ̀síwájú ṣe gbọ́ gbogbo àlàyé tó ń ṣe fún yín wọ́n tí àwọn ẹjọ́rò Adédoyin ṣe nílàyé bẹ̀ yẹn fún wa òun ni pé ó yànnàná àwọn kan níjọ́ kan wọ́n wá bí iṣẹ́ àwọn kan níjọ́ kan wọn ò wá bí iṣẹ́ ní nǹkan tí wọ́n sọ tí tó àlàyé tí wọ́n ṣe fún ni o gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n bí wọ́n tí wọ́n ṣe láyé fún wọn làwọn náà wá gbé wá sí court of which àwọn ń sọ fáwa yìí pé àwọn sọ fáwọn sọ fún production council pé gbogbo nǹkan tó ń sọ táwọn ẹlẹ́rìí ẹ̀ ń sọ ṣóṣojú wọn ṣáwọn wà ń bẹ̀ now gbogbo ẹ̀rí táwọn náà ń fi lélẹ̀ yìí lórí àwọn tí wọ́n jẹ́ eh, defence council fún yìí mélòó làwọn náà witness nínú ẹ̀ yàtọ̀ sí pé ọ̀rọ̀ ẹnu tí wọ́n ń sọ fún wọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n ń ṣe lẹ́nu wọn ṣé bóun làwọn náà gbọ́ tí wọ́n wá fi ń sọ ọ̀rọ̀ ní court evidence wo náà fi back up nítorí pé gbogbo gbogbo ọ̀rọ̀ ẹjọ́ tí wọ́n máa rò ló gbúdọ̀ ní backing up continue. Similarly, counsel to the seventh defendant, Okon Ita, said that the only reason his client was brought to court was that she was the receptionist on duty when the deceased lodged in the hotel and that the deceased paid into her account on the day he lodged in the facility. He maintained that his client has never committed any offense by receiving money and paying into the account of the hotel, insisting that the prosecution acted on suspicion and did not have positive evidence linking his client. The counsels urged the court to allow the no-case submission and discharge their clients for failure of the prosecution to prove a prima facie case against them kó tó ṣe é gbọ́n tí lọ́ọ̀yà Adéṣọlá náà sọ òótọ́ wà accept wípé transaction wáyé láàrin Timothy àti client ẹ̀ àní gbogbo wa ń tẹnumọ́ premier fasi case àbí primer fasi case ni gbogbo wa dólé lórí nǹkan tí wọ́n fi ń tempt nìyẹn láti pé kí wọ́n kí wọ́n fún àwọn láàyè kí wọ́n grant àwọn for that no case submission because wọ́n believe pé primary case yẹn ò tí exist that is kò evidence kan tó established lórí kéèsì àti examining àti cross examining no wọ́n fi pé kò tí ì evidence lórí ọ̀rọ̀ yàtọ̀ sí kan tí wọ́n náwó sí yẹn lórí ọ̀rọ̀ Adéṣọlá ẹni tó dẹ̀ jẹ́ witness yẹn náà la padà rí because bó ṣe rìn tàlàfẹ́ bilérè wọ́n wá dé ọ́fíìsì wọn ò bá lọ on seat bó ṣe rí nìyẹn gangan níṣó. In his reply, the prosecution led by M.O. Omosun submitted that no matter how light an evidence linking an accused to a charge. He ought to enter defense and explain himself or herself. He urged the court to agree that he has proven a prima facie case against the defendants, overrule the no case submission, and call upon the defendants to enter their defense. The presiding judge, Justice Oyebola Adepele Ojo, thereby adjourned to Wednesday, 30th of March for ruling on no case submission. ṣe ẹ ti gbọ́ báyẹn ẹni tó jẹ́ eh, prosecuting counsel náà wá ń sọ fún wọn wípé àrídájú ti wà lórí kéèsì pé àwọn ti fi ẹ̀rí tó dájú lélẹ̀ Primary facie case has been established wípé ẹ̀rí tó dájú tán lè fi ṣiṣẹ́ lórí ẹjọ́ yìí ó ti wà ńlẹ̀ steadily so òun rọ ilé ẹjọ́ kí wọ́n overrule no case submission tí wọ́n sọ yẹn kí wọ́n dẹ̀ get àwọn defender into their defence so that wọ́n wá sọ tí wọ́n mọ̀ nínú ọ̀rọ̀ à ń láti máa mú wá sí ojú òun àtẹ̀tí ìgbọ́yìn báyìí never explain tí mo sọ fún yín nígbà yẹn tí mo ṣe lálàyé nínú ọ̀rọ̀ mi òun ló ń ṣẹlẹ̀ yìí o wọn ò fẹ́ ká dídò yín sọ ọ̀rọ̀ rárá wọn ò fẹ́ kí Adédoyin ó tiẹ̀ have any input ní gbogbo bọ́dọ̀ ṣe lọ bẹ́ẹ̀ ni wọ́n ń gba wájú ni wọ́n ń gbẹ̀yìn wọ́n ṣàǹfẹ́ mi sọ pé àwọn block gbogbo evidence tó wà nílẹ̀ yẹn àwọn twist ẹ̀ so that wọ́n á get judge confused lórí àwọn bó ṣe ṣe nǹkan tó fẹ́ ṣe gangan nìyẹn to get this case perforated now àlàyé ọ̀rọ̀ tó ṣì wá kú lórí ẹ̀ tá a máa ṣe ẹ ṣáà jókòó kẹ́ ẹ relax kẹ́ ẹ máa gbọ́ wa kẹ́ ẹ máa bá wa bọ̀ mo ti sọ fún yín pé gbádùn tìyín wàhálà tiwa màkókó ní ọlọ́run màkókó ní yákò kù sórí wàhálà nítorí pé bàbá ń ṣe báyìí tó bá di pé ó ń fẹ́ bá bò mí yọ ó máa ń po ọkàn ó máa ipò rúru máa ń bá ọkàn ni ó ti yé yín àmọ́ àti dúpẹ́ fọlọ́run lórí kéèsì pé ó sì ń tẹ̀síwájú keep watching wo oya jẹ́ ká lọ we are together my name is Kenny Black. tó ní báyìí how God works bí wọ́n ṣe máa ń protocols wọ́n máa ń bílẹ̀ bílẹ̀ bí wọ́n máa ń ṣe ẹjọ́ ní ilé ẹjọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá mọ̀ ni o àti àǹfààní ẹ̀yin tẹ́ ẹ mọ̀ àmọ́ tó yà gbẹ́ ní gbígbá ẹjọ́ ìṣúwà lọ yìí ó ti ń ṣe yín kámi kámi kámi ẹ jẹ́ ká pera padà sójú ọ̀nà. nílé ẹjọ́ criminal case tó bá wà ní ẹjọ́ tí wọ́n file application lọ sí court lórí criminal case court ò bílífù nù bible sorry wọn ò bílífù nù church wọn ò bílífù nù prayer wọn ò bílífù nù àwẹ̀ wọn believe in ṣẹṣẹ wọn believe in anything whatsoever fetish they don't believe in what God believes in is proof of evidence they believe in proof of evidence wípé ẹni yìí ló ṣe é òun ni corporate mo rí báyìí bó ṣe báyìí mo ká nǹkan báyìí mọ́ lọ́wọ́ mo rí kámẹ́rà ẹ̀ mo kámẹ́rà ẹ̀ tí mo mú òun rèé wò ó mo rí ngbà tó mú ni o mo rí ngbà tó ń pa mo rí ngbà tó ń lagi lórí mo rí ngbà tó ń rún ṣé o ti yé yín that is how court works ṣe wá rí ti àwọn ọlọ́yà Adédoyin tí wọ́n ń sọ gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn ṣé o ti yé yín it is because they they they know out the the the the up the the in and out the secrecy to wà behind being a a a a lawyer as and as a son as a professional wọ́n mọ ibi tí wọ́n máa ti mú ọgbọ́n àrékèrèké yẹn wá wọ́n mọ ibi tó máa ti ní ìṣẹ́ wọ́n dẹ̀ mọ nǹkan tó máa result sí i ṣe wá rí ọ̀rọ̀ kóòtù yàtọ̀ sí ọ̀rọ̀ èmi àtẹ̀yìn o ó yàtọ̀ sí ọ̀rọ̀ nu yàrá pé abẹ́dájọ́ nulẹ̀ àbí ní community àbí ní this is ọ̀rọ̀ kóòtù is something physical so ti yẹn òpó ẹ̀rí ọ̀n fẹ́ nǹkan tó máa tó máa fojú hàn tó máa tó máa wà tó máa wà tó máa jẹ́ confam tó máa authenticate pé yes really ẹni ó commit murder ẹ jẹ́ example kan rèé èèyàn kan ládùúgbò kan nǹkan ṣẹlẹ̀ sí i àbí ẹ jẹ́ kí n sọ báyìí bóyá ìyá oníṣu ìyá alájàpá ó gba ẹ mọ̀ pé àwọn most àwọn people ìtàn bá pàdé lálẹ́ wọn kó ọjà wọn tán ẹlòmíì máa fi lálọ́ bo nǹkan mọ́lẹ̀ bo nǹkan mọ́lẹ̀ now ẹnìkan tó wá ń bọ̀ jẹ́jẹ́ kì í ṣe aládùúgbò yẹn o ẹ̀mọ̀ báwọn èèyàn míì ó wà stranded kò nílé tó máa gbé ẹ̀hẹ́n ó wà wò pé ó wá rí kọ́nà kan lẹ́yìn tó sí bẹ́ẹ̀ ni o ó wá ra ilé wa sùn síbẹ̀ now ó sùn gbàgbé pé àwọn tí wọ́n ní ọjà wọ́n dé bá ń bẹ̀ nígbà tó máa wá dé bá ń bẹ̀ ọjà yẹn ti dín sí nǹkan tí wọ́n fi síbẹ̀ pé ọwọ́ ti dé bẹ̀ wọn ò dẹ̀ ká ẹnì kankan mọ́ bẹ̀ ju ẹni tí ó sùn síbẹ̀ yẹn lọ nígbà tí wọ́n wá jí i arákùnrin báwo ni wọ́n ṣe jẹ́ ó ní ẹ má bínú ilẹ̀ iṣu mi síta ni mi ìdẹ̀ níbi tí mo ń sùn ní níbi tí mo lè gbé mo ṣe pé kí n bọ́ sẹ́gbẹ̀ẹ́ bí kí n sùn kó o sùn ẹni mi táwọn olómọ ládùúgbò olóhùn mẹ́rin gbọ̀ngàn ó lé ní wọ́n yìí ṣé o mọ̀ pé wọ́n ti jí ẹrù wọn gbé ń bí ni wọ́n ti kó gbogbo oṣù wọ́n ti kó nǹkan sí ẹ lọ ayé wọ́n bá bùsọ̀ wọ́n bá mú lọ́dọ̀ ọlọ́pàá wọ́n fa ọlọ́pàá lọ́wọ́ ọlọ́pàá àwọn tí wọ́n dẹ̀ gbé lọ náà ṣó ti yé yín wọ́n á gba lọ́ọ̀yà tiwọn àwọn lọ́ọ̀yà méjèèjì àwa bẹ̀rẹ̀ sí ní fàmọ́ra wọn lọ́wọ́ wọ́n á máa wá bèè lọ́wọ́ ẹ̀ pé ìrìn tó ní lọ́jọ́ náà báwo ló ṣe rìn tó fi débi tó dé yẹn á ṣe lálàyé fún wọn nígbà tó débẹ̀ kí làwọn àpẹẹrẹ àwọn èèyàn wo sóbúrò àwọn èèyàn kan bẹ̀ tó bá rí bẹ̀ aṣọ fún wọn tó bá rí bẹ̀ aṣọ fún wọn gbogbo nǹkan tó o òun kàn sùn bẹ̀ ni wọ́n ni wọ́n ti adájọ́ máa bí wọ́n lè pé ẹ̀yin tẹ́ ẹ lẹ fáìlì kéèsì tẹ́lẹ̀ ọmọkùnrin olè ni àwọn gbá yẹ pé ló lè o àmọ́ kò tí ì dolè nítorí pé ẹjọ́ ò tí sọ pé ó lè ni that is one secondly àwọn ẹ̀rí wo lẹ ká mọ́ lọ́wọ́ àwọn ọjà yín wo lẹ ká mọ́ lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá níbẹ̀ wọ́n láwọn kọjá ọkọ̀ mọ́ lọ́wọ́ àmọ́ àwọn bá ń bẹ̀ tó sùn ẹ bá ń bẹ̀ tó sùn nígbà tẹ́ ẹ jí kí làwọn ìbéèrè tẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ àwọn bíi pé bó ló ti ń bọ̀ báwo ló ṣe jẹ́ ládùúgbò yẹn ìrìnwó lóyún tó fi débi tó dé ó lè ṣàlàyé fáwọn ẹ gbàgbọ́ abẹ́ gbàgbọ́ wọn làwọn gbàgbọ́ àmọ́ ọjà ń wà táwọn débẹ̀ táwọn bá ọjà tó ọjà ti sọnù ọ̀dà kí wàá ní ẹ̀rí pàtàkì tẹ́ ẹ ní lọ́wọ́ tó máa fi dá wa lójú pé òótọ́ òun ló kó yín lẹ́rù nítorí pé tó bá jẹ́ òun ló kó yín lẹ́rù ni ibo ló fẹ́ kó sí ṣẹ́ni tí ò rí lẹ́sùn tí ò rí lẹ́gbẹ́ ló fẹ́ níbi tó fẹ́ tọ́jú ẹ̀rẹ́ lẹ́rù sí i ṣó ṣe yín bó ṣe máa wá bára wọn fà á àtọ̀tún àtòsì àtọ̀tún àtòsì nígbà tó bá wá di pé ẹjọ́ yẹn ń lọ kò lórí kò nídìí wọn ọ̀rẹ́ ẹ̀rí kankan mú jáde adájọ́ ni ó dá ó báyìí tádájọ́ bá wá gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lóríwájú ẹ̀ tó gbé ah, bí ẹni pé wọ́n fẹ́ ọkọ̀ fẹ́ that is it ẹ̀rí tó bá wà níwájú adájọ́ ládájọ́ máa fi ṣe ẹjọ́ ló dẹ̀ máa fi pass judgement. nǹkan tí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́ Adédoyin nǹkan tí wọ́n fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ gangan òun nìyẹn ó ní wípé kò sí ẹ̀rí tó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé Adédoyin lọ́wọ́ nínú ikú simoti. àmọ́ ẹjọ́ eléyìí wá yàtọ̀ sí èrò táwọn ń rò ṣe rí ẹjẹ máa mú àfún ilẹ̀ ọ̀kọ̀ọ̀kan. ṣe rí ẹjọ́ ìjọba máa níyànjú ẹnìkan àbí ẹni méjì ṣé ó ti yẹ yín ni ó lè ló lè ni wọ́n lè fi mọ̀ ẹgbẹ́ yes confam ní kéèsì ó ṣe lóòótọ́ àwọn wo ni mo wá ń sọ̀gbà ẹ̀ mò ń sọ̀rọ̀ nípa Rahim Adédoyin àti Moshood Abdulkadri ó dẹ̀ wà lọ́wọ́ àwọn ìjọba ṣe rí nǹkan tí bàbá fẹ́ mọ̀yàn ẹ tí wọ́n bá fẹ́ fọwọ́ ṣìkún òfin múyàn wọ́n mọ bọ́n ṣe lè múyàn láti Kẹ́ńyà ẹ wọ́n yẹn lọ mú Nnamdi Kanu wá wọ́n ṣọ́ dọ́hùn wọ́n mọ ibi tó ń rìn sí kódà wọ́n tún lọ ṣe investigation láwọn ibi tó mọ̀ tí ó máa ń rìn sí kó tó di pé wọ́n fọwọ́ ṣìkún òfin mú ní láti Kẹ́ńyà wá sí Nàìjíríà ẹ wò gbowó ẹ. Eh? ẹ wo ti Sunday Igboho ní Kútọ́nù nítorí pé wọ́n fẹ́ mú wọn ni ṣe rí ọ̀rọ̀ Rahim àti Mọ́ṣúdì ọwọ́ ìjọba ló wà o tọ́n bá fẹ́ mú wọn wọ́n mọ̀ bá ṣe fẹ́ mú wọn àwa ò kàn ní sọ́jú tá a sọ yìí lọ fún yín ni ṣe rí ẹjọ́ ìbò ṣe ń lọ yìí tí wọ́n bá fẹ́ fọwọ́ tí wọ́n bá fẹ́ kí ẹ̀hún ìdájọ́ òtítọ́ ẹ̀rí òtítọ́ kò fojú wọn lórí ẹjọ́ yìí ẹ̀ ó wà lọ́wọ́ ìjọba wọ́n gbúdọ̀ wọ́n ṣùdí gbúdọ̀ dúró báyìí kíra yín mú dúró báyìí kọ́ máa wá interrogate àwọn méjèèjì báwo ló ṣe jẹ́ táwọn méjèèjì bá fi lè lọ nọwọ́ wípé à àwọn dáàdi wa iná ní ó tán that is the end of the case ṣẹ́ẹ́rẹ́ àwọn méjèèjì yẹn abalẹ́jọ́ àwọn méjì yẹn gangan àmọ́ kíjọba ìjọba la máa bẹ̀ àwọn la máa rọ̀ àwọn náà lè ṣe àwakọ́ èyí tá a lè ṣe làwa ń ṣe yìí ìdájọ́ òdodo làwa fẹ́ kó fojú hàn ni kí wọ́n bá wa dá sí ọ̀rọ̀ yìí a fẹ́ kí Ibrahim ò fojú hàn a dẹ̀ ń fẹ́ fojú gan ní abiji mọ́ṣúdì Abdulkadiri kí wọ́n wá sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ kí wọ́n tó wà rú ọwọ́ lórí ikú Timothy nítorí pé ìgbé àfẹ́wé ni wọ́n fọ̀rọ̀ ara wọn ṣe báyìí o oko là wá nǹkan bẹ́ẹ̀ àwọn sì ń tòsí àmọ́ wọ́n wà ní we need them alive ni o. ṣe rí Adédoyin yẹn ó fẹ́ ó kọ̀ Adédoyin máa rojọ́ máa sọ̀rọ̀ Adédoyin gbúdọ̀ rojọ́ ó dẹ̀ gbúdọ̀ sọ̀rọ̀ ẹ mo sọ fún yín never explain abi. ṣé ẹ bá mi náà tẹ ẹ máa follow wa tẹ bá ti bá mi tẹ bá ti bá mi náà ti no explain no explain yẹn never explain yẹn ẹ máa follow wa ẹ get to know the real fact tó wà behind the never explain ó lẹ́jọ́ jẹ́ wọn ò fẹ́ kó rojọ́ ni ṣó ti because wọ́n gbúdọ̀ bí léèrè pé bó lọ́mọ ẹ̀ ṣó máa lóun mọ wíwá àbàtò ráyè mi ọmọ ẹ̀ sá lọ ta ló lé kó tó sá lọ kí ló ń lé ẹ Rahim dáhùn sọ yìí ni máníjà hòtẹ́ẹ̀lì yẹn gangan òun ló òun ló kọ ní ètò hòtẹ́ẹ̀lì yẹn òun ni bàbá ẹ̀ fi ṣàṣojú ara ẹ̀ síbẹ̀ àìmọye kọ́tà wàá mọ̀ tí ò sínú ẹjọ́ tí ò tiẹ̀ délé ẹjọ́ rárá tá a gbọ́ nínú ọ̀rọ̀ yìí àmọ́ ẹ jẹ́ kí wọ́n bá wa wá wọn tá sọ yìí náà kán bá wa wá wọn jáde ká lè rójútùú ọ̀rọ̀ yìí ni because àwọn méjèèjì yẹn gangan wọ́n ní ọ̀rọ̀ láti sọ o tẹ́ bá dẹ́ gbàgbà sọ fún yín pé mọ́ṣúdì òun òun ṣiṣẹ́ ní ìtìnà ìtìnà honors hotel o mọ́ṣúdì ń ṣiṣẹ́ ní Oòduà yunifásitì ni o tó jẹ́ ti Ramon òṣìṣẹ́ ní mọ́ṣúdì ń bẹ̀ ṣé bíbi iṣẹ́ èèyàn ló máa ń báyàn kí ló wáá ṣe ní hòtẹ́ẹ̀lì lọ́jọ́ yẹn ó dé nísìn àpáàtì pé bóyá ẹ eh, bóyá wọ́n bẹ̀ níṣẹ́ o ẹ eh, bóyá kó bá wọn gbé nǹkan wá o ọ̀gọ́ bá wọn ṣe gangan àmọ́ bó bá máa wá bẹ̀rẹ̀ ọ̀sán gangan lójú ọmọ ló yẹ kó ti wá kó ti padà. so a ní ìdí mọ́ṣúdì a dẹ̀ ní ìdí Rahim adé eh, Rahim Adédoyin tó jẹ́ ọmọ Rahmon káwọn méjèèjì yẹn yọjú nítorí pé Adédoyin ti mọ̀ yìí pé tóun bá wà tóun bá ṣẹ́kù sí ọ̀rọ̀ tóun bá wà ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí máa difficult ó mọ̀ bó máa difficult because òun ní influence ó fẹ́ lo connection ẹ̀ ó fẹ́ lo gbogbo ohun tó ní lágbára láti fi make sure pé òun win ní kéèsì because tó bá jẹ́ pọ́ ọmọ ẹ̀ ló lọ wà nàìjíríà by now ah, mo mọ̀ pé by now bóyá náà bóyá làjí ní ẹ̀dígẹ́sì tó bá yẹ pọ́ Rahim lọ́wọ́ bà so ọmọ nìtọ́ ọmọ nìtọ́ wí pé Adédoyin mọ̀mọ́ fi rẹ̀ kalẹ̀ fún ọmọ ẹ̀ ni àmọ́ yẹn ò kan àwa ohun tó kàn wá ní justice and we shall get it. tó èyí ló máa mímú lọ́dọ̀ bàbá Fálànà o ẹ̀yin èèyàn wa nù lé ah aggression àwọn èèyàn máa ṣe kí ni o ṣé ó ti yé yín mà ṣé ó ti yé yín sà ẹ̀ àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n kọ́kọ́ kọ́mẹ́ǹdì gbogbo ẹ̀yin ẹ̀yin tẹ̀ wá lórí tẹ̀ ń wò wá full time owó yín tẹ̀ fi ra data àti àsìkò ìfọmọnìyàn ṣe passion tẹ̀ ní fún justice I so much commend you mo dey mo dey appreciate every one of you pé ọlọ́run ò ní jẹ́ kí kí gbogbo ìkankan wa ká fi wé léyìí gbà àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ́dọ̀ bàbá Fẹ́mi Fálànà. No wọ́n ní àgbàlagbà ṣe nú kò dòrò àgbàlagbà ṣe nú kò dòrò òun ò máa ṣe wà nínú ẹ àgbàlagbà ṣe nú kò dòrò mi ò ní sọ ju yẹn lọ fún gbogbo ẹ̀yin tẹ́ wà nulẹ̀ mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ jọ́lọ́gbọ́n àtolóye mo fẹ́ kẹ́ máa interpret orin tí mo kọ yẹn fúnra yín ṣé ó ti yé yín nítorí pé wọ́n ní gbogbo aṣọ kọ́ la máa sá lóòrùn. Baba Falana is hundred percent gallant lórí ọ̀rọ̀ yìí let me tell you this let me tell you this tí o bá ṣe ti Baba Falana àti Baba Kesi ti pẹ́ just believe me for it tẹ́ ẹ bá ti believe me then ẹ delete it tẹ́ ẹ̀ bá di bìlíìfù mi pé mo sọ̀kan fún yẹn bìlíìfù mi lórí tí mo sọ yìí mo fẹ́ kẹ́ ẹ bìlíìfù mi ni o èmi ń sọ fún yín categorically mo fẹ́ kẹ́ ẹ bìlíìfù mi <laughs> ṣẹ́rí it's gonna be a shock it's gonna be a surprise move or surprise scene níjọ́ tí gbogbo ọjọ́ tí a bá fojú wa rí nǹkan tí a ti ń clamor for for very long time àmọ́ ẹ ní aláti exercise patient. ìjọba ṣì wà lórí kéèsì ìjọba ò kúrò ń bẹ́ẹ̀ ìjọba ló ń prosecute Adédoyin kò ń ṣe ẹnìkankan ẹ̀gbọ́n ẹ̀gbọ́n táìtù kéèsì yẹn ni federal government versus Adédoyin ni ìjọba ló ń prosecute Adédoyin gbogbo ẹni táwọn lọ́ọ̀yà ẹ̀ ń sáyẹn ìjọba náà ń bá sáré ṣó ti yé yín àmọ́ ẹ máa ṣèrí fíìmù sísìn fíìmù ni o àwa ti gba confirmation la ṣe ń sọ fún yín bá ṣe ń sọ yìí àmọ́ gbogbo amóye sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dẹ́yìn náà máa ń sọ fún wa pé ẹ gbogbo informations kọ́ ló yẹ kó máa gbọ́ ẹ̀ àbí ẹ la fi ń mọ ìrìn wa ni so ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tádédọ́yìn náà tẹ́ wá ń wò wá àmọ́ bẹ́ẹ̀ ń pè sórí ètò àmọ́ bẹ́ẹ̀ ń pè sórí ètò ẹ̀dẹ̀ ń wo àwọn ètò àmọ́ dáadáa akíyín pẹ̀kú ìnáwó torí owó lẹ́yìn náà fi ra dátà tẹ̀bí pé ẹ̀hún iná òní tán wo tí náà àwa òun ṣọ̀tá anybody bí mo ṣe máa ń sọ òjò làwa àwa ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ẹni ejì líle jí pa àwa òun ṣọ̀tá Adédoyin o ààrẹ ṣe oníjà Adédoyin àmọ́ ìdájọ́ òdodo la dúró lé lórí that is it bẹ́ẹ̀ yàn kan bá wá dúró tó láàrin ìdájọ́ òdodo yẹn àwa máa pàtó wọn àtọ́ lọ́hùn pọ̀ ni tó bá jẹ́ pé Timothy kọ abẹ́ ẹ̀sọ́ lọ́hùn wípé kóun kú bóun ṣe kú yìí ká mọ̀ wàá dàjọ́ òdodo tó àwa pa àwọn yẹn pẹ̀lú ọlọ́hun àti ẹ̀jẹ̀ Timothy pọ̀ kọjọ́ máa bára wọn pọ̀ àmọ́ táwa lè sọ fún yín lórí ọ̀rọ̀ yìí ni pé bàbá Fẹ́mi Fálànà hmm, èèyàn tẹ́ máa fọkàn tán ni o èèyàn tá máa gbára lé tá máa fọkàn tán tá máa gbá lẹ́sẹ̀ mú ẹsẹ̀ òsì tá máa gbá wọn ń báyìí pé bàbá ẹ gbà wá ní ọ̀rọ̀ yìí àmọ́ a máa rọ gbogbo àwa tí à ń fi ẹ̀wọ̀n nú sọ̀rọ̀ ìpè ká jọ ẹ jẹ́ ká lùlẹ̀ o kó má jẹ́ pé ẹnu ara wa pẹ̀lú aggression wa la máa fi gbé nǹkan tó da sọnù o ṣó ti yé à ń láti pera wa padà ẹ jẹ́ ká wálé ẹ jẹ́ ká wálé ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ ká fún àwọn bàbá ìláyè ká jẹ́ kó ṣiṣẹ́ wọn they are professional in this field gbogbo ara dẹ̀ mọ̀ pé nǹkan kan ló wà tó jẹ́ tó jẹ́ tó jẹ́ nǹkan tí àwọn lọ́ọ̀yà tí wọ́n tí wọ́n dùn tí wọ́n stand on ẹ mọ̀ pé lawyers are very very reserved wọ́n wọ́n wọ́n wọ́n cherish reservation gan because a lawyer will not talk anyhow and a lawyer will not stand anyhow She understand so ẹ jẹ́ ká wálé jẹ́ ká pera wa padà níbi tá à ń lọ yẹn ó ti we are going far ẹ jẹ́ ká máa fi sùúrù bá bá iṣẹ́ ìgbẹ́jọ́ ṣe lọ yẹn ẹ ẹ jẹ́ ká máa fi ká máa fún follow up ni mo ṣe máa ń sọ fún yín pé ẹ jẹ́ ká máa ta ká máa tọ̀ ọ́ tá a bá tọ̀ ọ́ yóò dẹrun onídìí ó dá bá a ṣe ń tọ́ yìí o àwa náà là ń ta ó dá bá a ṣe ń tọ́ ẹ̀yin tẹ́ ń sọ tẹ́ ń sọ ẹ̀ ń tọ́ ni nítorí pé ẹ̀ ń wò pé ó fẹ́ wọlé ẹ̀ kó wọlé àmọ́ ẹ má jẹ́ ká wá fi ìtara ṣe é ṣẹ́rí ẹni tó bá yẹ tí ẹbọ tó bá yẹ ká bẹ̀ ẹ̀bẹ̀ ni ṣó ti yé pé kàn jọ ọ́ ń ṣe wà ní wọ́n ṣe wàláhì mo lè fogún ẹ̀ parí fún yín iṣẹ́ ń lọ gidi gan steady àwa confam ẹ̀ ni ṣó ti yín so gbogbo ẹ̀yin tẹ̀ wá ní tẹ̀ ń wo àwọn ètò wa ẹ̀hún ẹ jẹ́ ká ṣe sùúrù sùúrù tá a ti ń ṣe bọ̀ látòṣù karùn-ún kò tó ìta máa ṣe mọ́ a máa fi gbá fẹ́ gbà á agogo lẹ agogo ni ẹnu o ẹ jẹ́ kí a dátọ̀ ìbínú ẹ̀ ká dátọ̀ yẹn mi tó wọ́n dẹ̀ ní ká dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ara lé nínú orílẹ̀yìn odi wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan-an yẹn bàbá bẹ́ẹ̀ Fálànà wọ́n ní àmọ́ kí gbogbo yín ó ní sùúrù ìfẹ́ àwọn tẹ́ ẹ nínà pariwo torí pé gbogbo yín mọ bí iṣẹ́ ṣe rí ẹ ti rí rí ẹni tẹ́ ti mọ̀ ní àmọ́ bó bá ṣe yẹ kéèyàn tó ọ̀rọ̀ lèèyàn ṣe máa tó ọ̀rọ̀ tó bá gbẹ ètò títò ní o so ẹ jẹ́ ká fún bàbá fẹ́mi bálànà ní sùúrù díẹ̀ àmọ́ mo lè fi dá yín lójú pé gbogbo yín <laughs> níjọ́ tó bá máa ṣẹlẹ̀ mo gbé mi gbogbo yín bí idán ló ṣe máa ṣe yín a máa ṣe yín bí magic bí fíìmù <laughs> bí ẹni pé ó lè ṣẹlẹ̀ báyìí ṣáà àbí ṣó máa ń ṣẹlẹ̀ báyìí ṣá lẹ́sẹ̀ máa wò ó ṣe rí justice for Timothy yẹn it is certain I can tell you that ṣé o ti yẹ yín ká ẹni bàbá akádẹ tó ṣe máa fi àdúrà ran màmá wa náà ẹ̀yà amòfin àgbà ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ìyáàfin Oyèbọ́lá Adépèlé Òjó tó mo sọ mo ṣe ládùúrà nínú ètò tí mo ṣe láàárọ̀ pé kọ́lọ́wọ́n má ṣe ìgbẹ́jọ́ ilé tí wọ́n wà tí wọ́n wà lórí ẹ̀yìn kọ́lọ́wọ́n má ṣe ní àṣemọ̀ṣẹ́ fún wọn lórí ilé alàyè kọ́lọ́wọ́n ó fi iṣẹ́ eléyìí kó fi fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìdáláre mi kó fi jíǹkì wọn ni àdúrà yẹn jẹ́ ká máa gbà fún màmá wa bàbá ṣe wá ń gbà fún màmá wa ẹ má gbàgbé bàbá Fẹ́mi Fálànà náà àwọn méjèèjì níwájú wa ẹni àdúrà ni wọ́n o mo kàn máa bẹ gbogbo àwọn táwọn sọ̀rọ̀ nínú ilé pé ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù àwa tá a wà lórí atẹ́gùn àwa náà dúró iṣẹ́ ń lọ ṣó ti yẹ yín làwọn ayé rí àwọn update yìí mú wá fún yín àmọ́ gbogbo aṣọ la máa sá lóòrùn ẹ má wọrí ṣẹ́rí àti promise gbà wo ni fi hàn kan ju ẹni ṣe mú dúdú àbí wọnú funfun fún irọ́ gbogbo bó bá ṣe ń lọ bá ṣe rí ìlànà máa mú wá sójú ìwòran yín ní steadily tẹ̀dẹ̀ máa máa fún fọ́lọ̀ fún ara yín so a ti ṣàlàyé fún yín lórí bí ìgbẹ́jọ́ ṣe máa ń lọ nílé ẹjọ́ o so lórí ọ̀rọ̀ yìí ẹ ti gbọ́ lódìdí gbogbo ìgbésẹ̀ tí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Adédoyin tí wọ́n ń gbé o ẹ ti gbọ́ ẹ ti gbọ́ bí prosecution counsel náà ti ṣe jẹ́ kó yé wọn wípé ohun tẹ́ ní mi ò ti establish ẹ mo ti establish ẹ ohun tó kàn fún yín òun náà ni kẹ́ ẹ mú gbọ́ kẹ́ ẹ mú ṣe kí ló dé kàn tí wọ́n sọ ń bẹ̀ ni pé get your defendant into their defence wọ́n bá ti bí wọ́n lè rọ̀ káwọn náà máa dáhùn. Adédoyin máa jẹ́jọ́ ìyẹn ni mo ṣe ní pé ẹ má ì tí ì gbàgbé nọ́ọ̀tì tí mo ní ẹ bá mi nọ́ọ̀tì o never explain slogan ni ó dẹ̀ ní tó bá dúró àṣírí ṣì wà ń bẹ̀ yẹn náà ṣe ń padà bọ̀ ń afẹ́kọ́ńdà ẹjọ́ yìí náà ni ká tó wá fọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́ lójú ìyẹn never explain yẹn kí ni wọn ò lè explain ṣé rí it has already ó ti wà proving, wípé Timothy is hotel so ti yẹn ó ti wà established wípé ó sùn eating hotel that on the six so báwo ni ẹnìkan ṣe máa wá sùn inú hotel tó dẹ̀ máa wá di ijọ́ kejì ijọ́ yẹn gangan tó wọlé bẹ́ẹ̀ sùn tó dẹ̀ wá lọ bá òkú ẹlẹgbẹ́ títì tán ti yí láṣọ tán fokùn díẹ̀ tán gbé sínú páálí ẹ wo àwa mọ̀ pé kò sọ́ bọ́ńdọ̀ rẹ o kò sọ́ bọ́ńdọ̀ rẹ ara àwọn agbẹjọ́rò Adédoyin àwọn ń ṣeṣe pé bóyá àwọn àwọn àwọn tó wà lórí ẹjọ́ ìgbà àwọn ọmọ nǹkan tó ń ṣe ni sóti yẹn wọ́n ti gbowó wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ owó tán gbà sóti yẹn torí pé tọ́nba ṣiṣẹ́ owó tán gbà lójú tí wọ́n ábílẹ̀ gbọ́n òjègùn mọ́yán ni owó yẹn kẹ̀dẹ̀ wọ́n fẹ́ ná lórí aya wọ́n fẹ́ ná lórí ọmọ so wọ́n dẹ̀ fẹ́ kó owó yẹn wù náà so iṣẹ́ tó ń dẹ̀ gbà wọ́n gbúdọ̀ ṣe because this is an oath lórí iṣẹ́ tí wọ́n gbà wípé àwọn o secret client àwọn kò ní tẹnu àwọn jò kò dẹ̀ ní tìdí àwọn jò so kí làwọn sọ ń pa ẹ̀ other than wọ́n máa daṣọ bàdé wọ́n fẹ́ daṣọ ẹ ṣáà rí gbogbo ojúmọ́ làwọn sàn ní wá sí court ẹ owó sàn ní dẹ̀ ń ṣe owó kékeré sàn ní kan lásán tó bá gbà kéré jù sítánì kan bá gbà kéré jù ṣé ó ti yé yín ẹ wò ẹ kúrò lórí yẹn já kúrò lórí ẹ ẹ wò Adédoyin ló lẹ́tọ̀ọ́ fẹ́ ná fáwọn sáà ni bí Adédoyin kọ́ bí Adédoyin kọ́ là ń sọ Adédoyin bá fẹ́ ná hundred million lẹ́ni ló ń fáwọn lọ́ọ̀yà kò tẹ̀kẹ̀ lẹ́ni láti ná àwa mọ̀ bó lówó yẹn lọ́wọ́ láti ná àwa ò dẹ̀ bá tákà àbólówó jà àbólówó ta àwọn tó tẹ̀ sọ pé ìran wọn kan ò lówó wọ́n ṣe fẹ́ rán lówó lẹ́wọ̀n tó àwọn ọmọ ibi tó ti rí yẹn o àwọn náà mọ bí tó ń ṣe rírú ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu wọn yẹn o àwọn náà tálíkà tí ò lówó lọ́wọ́ tó fẹ́ẹ́ rán lówó lẹ́wọ̀n àwọn náà o kò sẹ́ni tí ò ń ṣolówó láyé yìí béèyàn bá ní ní kékeré bó bá dàgbà ó máa lówó ọlọ́wọ́n ọba ló mọ ọjọ́ ọ̀la àti gbá ọ̀la èèyàn Timothy ò sáré wówó ó ń ṣiṣẹ́ ni ọlọ́ndẹ̀ pọ́nlé lé ó ó ní official car ọmọ tọ́pa yẹn àmọ́ ń jọ owó lẹ́dà bó bá jẹ́ ó lọ síbẹ̀ ìjọ náà kó jẹ́ pé àwọn driver ló wà lọ kó ní ọdílé ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣerú kú tó pa tí mo ti yà pa bó bá ti ẹ̀wà kúkúrú báyìí àwọn ọlọ́pàá tó tẹ̀lé awádìí kú tó pa torí pé wọ́n ń jẹ lábẹ́ òun lọ́la wọn kódà wọn á bẹ̀ lé àwọn àwọn ẹ̀ka bẹ̀ lé kù sórí kéèsì ṣùgbọ́n ká má sọ̀rọ̀ míì ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àwa mọ̀ pé justice ma prevail èèyàn sun hòtẹ́ẹ̀lì yín mọ́júmọ́ ẹ̀já rìsíìtì tó wà nọ́mbà ni o not just rìsíìtì o sáànù yẹn náà dẹ̀ sọ ó ní bóyá sick tó fi wá sùn lóòótọ́ ẹ̀ dùnà tó bá jẹ́ pé Timothy bá ń sick lóòótọ́ kágbà pé ó sick o as a learned person tó kàwé téèyàn bá sick ẹ jọ what is the next thing to do á lọ for medical check up ok bó jẹ́ ẹ̀gbọ́n wá sick ó wá relax ni ẹ́ ó dẹ̀ wá kú sí hòtẹ́ẹ̀lì nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé bóyá ó ti kú sínú hòtẹ́ẹ̀lì ó slump so sẹ́yìn wálé wá lẹ́tọ̀ọ́ láti gbé kẹ́ lọ sí ẹ wá dé lókùn ẹ wọ́n kàn lápá lọ́rùn ọwọ́ wọ́n kàn nígùnpá ẹ̀jẹ̀ ló ṣe èèyàn ó sì kì náà ni ṣé nígbà tó máa débẹ̀ tó gbé bandage sápá wọlé ni àbápá yẹn ti kán kó tó wọnú sínú hòtẹ́ẹ̀lì wọn. ṣe rí owó tí sani yẹn ti gbà ó ti pọ̀ ju o àwọn ti gbowó jù ní nǹkan ó dẹ̀ mọ̀ pé àwọn kan àwọn tó ń bá lùsí kéèsì àwọn kan wà tó ń ṣe bá dédò yẹn wọ́n máa come after wọn wọ́n á dẹ̀ bẹ́ẹ̀ náà pa wọ́n á bẹ́ẹ̀ náà bàjẹ́ wọ́n á fẹ́ náà yé wọn bàjẹ́ ó ṣe é ṣe kó yẹn gan kó má fẹ́ kó má dà padà owó yẹn because why ìtara làwọn yẹn máa fi wá bá òun ìtara pé ọ̀gbẹ́ni ládùúgbò owó tó gbà yẹn ó tún rí kéèsì yìí ṣe fún wa ah wọn á fẹ́ yọlé ayé lẹ́mìí ẹ̀ ẹ ó pọ́sibù kẹ́ pẹ́ ẹ̀rù yẹn ẹ̀rù yẹn ló ń ba òun ló ṣe ló ṣe ń wá ẹ̀sọ́ ti ọlẹ̀ ẹ̀hún every avenue láti make sure pé a ní by fire by force ṣe either by hook or by crook adédọ̀yìn must get off this cook ṣe he must get off this case. and don't forget pé gbogbo ohun tá à ń sọ fún yín inú court ni wọ́n ti ń sọ o adájọ́ dẹ̀ wá ń jókòó it is being said in the presence of the judge that i'm glad of the, of the judge o just not, not just a judge o the chief attorney of a state ni wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ yìí níwájú ẹ̀ pathologist dẹ̀ ti sọ ó ti interpret nǹkan tí result yìí mú jáde fún wa ó ní ó ní wọ́n drain ẹ̀jẹ̀ his blood was drained he was gruesomely murdered tọ́mọ ni wọ́n gruesomely murdered tọ́mọ ni wọ́n wọ́n mọ̀ra yàn gruesomely that means ẹnì kankan ló pààyàn wọ́n sọ yẹn that is wọ́n gruesomely wọ́n pé méjì wọ́n pawọ́ pọ̀ lé lórí ó possible kó jẹ́ pé nígbà tí nǹkan yẹn ń ṣẹlẹ̀ lọ́wọ́ bí wọ́n ṣe pín in ẹ̀ mọ́lẹ̀ ló affect ọrùn ọwọ́ àti ìgúnpá ẹ̀ as described by the pathologist pé ó wà gruesomely murdered gẹ́gẹ́ bí tí rìpọ́tù tí rìpọ́tù mú jáde then a flesh of pound níbi ètò ẹ̀ báyìí gẹ́gẹ́ bí nítorí ó wà autopsy yẹn again ṣé ó ti yé wa so autopsy fi àṣírí díẹ̀ hàn nípa ikú Timothy now Sam Adédoyin wá dìde Ah, ó mà ti yó o ah, ó ti yó ó ti jẹun lábẹ́ Adédoyin ó ti wó ikùn ẹ̀ ti fẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wá wòye pé bádédoyin bá lọ ah, aláàánú òun ló lọ yìí bádédoyin bá bí kankan bá ṣẹlẹ̀ sọ́gbẹ́ ni òun nìkan yìí ṣẹlẹ̀ sí àìmọ̀ èèyàn ló máa ronú bẹ́ẹ̀ o táwọn pé ó tán fún mi tó nǹkan bá ṣe báyìí báwo mo ti fẹ́ ṣe àyíjọ́ pé mádélẹ̀ ni mo ní twenty million lẹ́nu ó máa sáré kọ ṣẹ́ẹ̀kì fún twenty million fún mi ni there are things tó máa ń ṣẹlẹ̀ tẹ bá rí pé ẹnìkan fẹ́ kú sí lọ́ọ̀yà kan fẹ́ kú sórí kéèsì ẹnìkan ẹ lọ ṣe franis lọ́ọ̀yà yẹn dáadáa àmọ́ yẹn ò kan àwa òun bá rí oúnjẹ wọn bá jẹ halal wọn bá jẹ haram gbogbo tó bá rí kan fúnra wọn jẹ àwọn ni wọ́n mọ̀ àwọn ni wọ́n nira wọn but what we want is justice for Timothy justice for every one of us nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn kan sọ láàárọ̀ tí wọ́n ní Bádédoyin bá bọ́ pé àyàwó wa táwọn sọ̀rọ̀ yìí ṣá save ṣá ṣe kinní kan tó ọlọ́run lolùṣọ́ àgùntàn tèmi èmi kì yóò ṣe aláìní ó mú mu dùbúlẹ̀ ní pápá oko tútù ó mú mi lọ sí ìhà omi tó dákẹ́ rọ́rọ́ The Lord is my shepherd ẹnìkan wà tí ò kú ni ẹnìkan wà tó fẹ́ ju ayé ah, wọ́n ń dẹ́rù oko ńlá barúgbó táná ń dẹ́rù kúbà ṣé ẹni tó ń dẹ́rù kúbà yẹn ò ní kú ni ah, à ń sọ̀rọ̀ kéèsì tó ní evidence nínú ẹ ẹ bẹ́ẹ̀ òun la ṣì ń bá lọ yìí àbí kò òun la ṣì ń bá lọ yìí náà ṣé justice tó sùngbẹ́jọ́ síwájú wọ́n mọ àwọn náà mọ nǹkan tó ń ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe àdẹ̀jì ṣàlàyé fún lójú bàbá Fálànà yìí pé gbogbo yín a máa rẹ́rìn ni a máa rẹ́rìn gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ni nítorí wípé ó ga o agbẹjọ́rò Adédoyin ó mà wà míì gan o. ó wà mean gan èmi ò mọ bí àwọn bí àwọn agbẹjọ́rò ṣe máa ṣe máa rí evidence ńlẹ̀ ẹ́n tó iṣẹ́ tán gbà ní kán máa ṣe o àwa ò bá wọn bá wọn fà á àmọ́ gbogbo iṣẹ́ tá a bá gbà tá a bá ń ṣe ẹ̀rí ọkàn ká máa rántí pé ọkàn wà tó ń bá wa tó ń gbénu ara wa o ṣé o ti yé àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ń ta fẹ́ òun la fẹ́ òun dẹ̀ ní ìdájọ́ òdodo a dẹ̀ ń bi àwọn ọlọ́pàá kí wọ́n bá wa wá mọ́ṣúdì àti rahim àti esther àsigọ̀ bí Sunday Igboho ba lè fún wọn láti mú tí Nnamdi Kanu ò dẹ̀ ga wọ́n lára láti mú wálé sí orílẹ̀-èdè Nàìjíríà padà mélòó mélòó wà láwọn tó wọ́n wà lọ́wọ́ àrọ́wọ́ tó wọn kẹ́ bá lè mọ̀ wípé kí a tó dé bíbi tá a dé lórí ọ̀rọ̀ yìí ọ̀tọ̀ ni plan tó wà ńlẹ̀ àmọ́ plan tó wà ńlẹ̀ tẹ́lẹ̀ ò bá mọ́ they now went back to their drawing board and re-strategize òun ló jẹ́ kí ọ̀rọ̀ no case submission could come up látara wípé wọ́n exalt gbogbo effort láti favorite ẹjọ́ yẹn láti twist gbogbo àwọn evidence tó wà ńlẹ̀. ẹ má ẹ má gbàgbé pé tí government prosecutor bá ti parí iṣẹ́ ẹ̀ sójú iṣẹ́ gan ṣẹ̀ṣẹ̀ máa wá bẹ̀rẹ̀ ni. so any other judge any other son can come in and do whatever whatever they want to do but for now government prosecutor ṣì wà lórí iṣẹ́ yìí náà ó dẹ̀ ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe ṣó ti ó ti ṣe ní the last time kó tó di pé wọ́n transfer ẹ̀hún eh, ẹ̀hún eh, kìíní sí ọ̀dọ̀ pàtẹ àwọn Adédoyin káwọn tó jẹ́ defence kìíní wọ́n tó gbẹ kán tó gbé kán tó dìde láti máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ níjọ́ tí wọ́n dẹ̀ máa kọ́kọ́ máa sọ̀rọ̀ náà ní Monday wọn ò dẹ̀ rọ̀rọ̀ kan sọ and that was the date ẹ̀hún eh, forensic expert wá sí court tó jẹ́ kí wọ́n examine ẹ̀ wọn ò rí yankan bí léèrè lórí gbogbo àlàyé tó ṣe náà wọ́n wá ń sọ pé gbogbo ẹ̀rí yẹn o out of speculations lásán ni. ẹ gbọ́ tí wọ́n ń sọ fún George wípé kó discontinue nínú kéèsì yẹn wípé kó discharge ẹ̀wọ̀n Adédoyin unacquitted. akàbù yín ṣe bẹ́ẹ̀ gbọ́ ohun tó kà fún ọyọkà ohun tó dólé lórí nìyẹn ó fẹ́ mọ̀ọ́mọ̀ get Adédoyin off this case. ebe ẹni kan tó charges wọn prepare lọ síwájú adájọ́ wọ́n adédoyin adé wọ́n ní wọ́n link adédoyin with murder wọ́n gbogbo àwọn tó kù tó jọ tó wá iṣẹ́ lòtẹ́ẹ̀lì àwọn yẹn jẹ̀bi murder kẹ́ bá lè mọ̀ pé wọ́n dúró lórí orin tí adédoyin fúnra ẹ̀ máa ń kọ ni wípé olówó ṣohun gbogbo tán olówó ṣohun gbogbo tán ìyà ni ó jọ ọmọ tálíkà olówó ṣòun gbogbo tán orin yìí náà ni wọ́n dúró lé lórí ipe ibi tó bá gbà la máa fún un gbogbo ohun tó bá gbà lórí kéèsì la máa fún un bójú owó a máa ná bójú ẹ̀rìn ẹ̀sẹ̀ a máa rìn bójú ọ̀rọ̀ ni a máa sọ bójú ẹ̀jà àṣetọ́ àṣìjà lórí káde lóyún lè jà kó lè kó lórí kí wọ́n lè yọ ẹ má bínú lórí kí wọn ó lè rí yọ nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tó òun là ń bá lọ yìí o tí kì í bolówó nú mo lóun là ń bá lọ tí kì í bolówó nú àmọ́ èyí tó wà nílé tẹ jẹ́ ẹ tẹ̀wọ́ wà nínú ilé mò ń rawọ́ ẹ̀bẹ̀ ẹ́ wípé ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀ ẹ jẹ́ ká fọwọ́ wọ́ gbà yàrá báyìí ká fọwọ́ wọ́ wálẹ̀ ẹ́ wípé ohun tá à ń retí ó máa tẹ̀ wá lọ́wọ́ àwa ni ká máa lọ fi ọwọ́ ara wa gbé nǹkan tí tọ́lọ́ ń fi ta wá nǹkan rìbìtì orí rìbìtì tọ́lọ́ ṣe wá ká má bọ ara wa gbé dànù sígbó níbi ọ̀rọ̀ ẹnu wa ẹ jẹ́ ká ní sùúrù a nígbàgbọ́ gbogbo alágbà pé gbogbo ohun tá à ń ṣe wọ́n wò wá gbogbo èyí tẹ́yìn náà bá tẹ́ bá pè tẹ́ bá sọ lórí afẹ́fẹ́ gbogbo wọn tó wà lé ni wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ń dé tí bàbá yìí ọ̀rọ̀ ń dé tí àwọn tí wọ́n jẹ́ èèyàn Adédoyin àwọn àti máa sọ pé Ọlọ́run mú wọn àwọn àwọn àwọn Adédoyin àti máa sọ pé Ọlọ́run mú wọn ṣé ẹ rí pé wọn bílíìfù ní lọ́ọ̀yà wọn ṣé ẹ rí pé wọn gbá lọ́ọ̀yà wọn gbọ́ kí la kí la fẹ́ kí ni nǹkan tí a fẹ́ kó wá ṣẹlẹ̀ táwọn bàbá yẹn bá ń gbọ́rú ọ̀rọ̀ yẹn táwọn èèyàn ń sọ tó àwọn àwọn mọ̀ pé wọ́n ti gbọ́ o wọ́n dẹ̀ ń sọ tó yẹ kí wọ́n sọ ẹ̀ẹ́n tó àmọ́ gbogbo àwọn tó yẹ káwa ṣe lórí ètò yìí òun la ti ń ṣe yìí tó ti yé yín lè mọ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ gangan bí ìgbẹ́jọ́ yẹn ṣe ń lọ nítorí pé àdéhùn wa ni pé àwa ò ní jẹ́ kétí yín ó di sí o a ò dẹ̀ ní fi jújù bò lójú lórí ọ̀rọ̀ yìí bàbá Fẹ́mi Fálànà ó máa jọ wá lójú kódà wọ́n máa yà wá lẹ́nu mo fẹ́ kẹ́ gba nǹkan tí mo sọ fún yìí àwa confam ẹ̀ ni tábà tí ó bá rí bẹ́ẹ̀ tábà bọ́ tábà rí bẹ́ẹ̀ à ní dọ́ra fẹ́ atẹ́gùn àsọ fún yín nítorí pé gbogbo tí ó ń ṣẹlẹ̀ láàárọ̀ yẹn kò sẹ́ni tí ò choke kò sẹ́ni tí ò ṣò nínú kò sẹ́ni tó wo tó gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn tí ó inú ò kọ pé ah ṣé kéèsì yìí ṣé bó ṣe máa lọ lílé yìí ṣó ti yé bàbá náà rí lamentation àwọn èèyàn bàbá rí báwọn èèyàn ṣe lament wọ́n ń gbọ́ ah. ìtì nǹkan kan nǹkan tí bàbá náà consider nìyẹn kó tó ní bàbá náà wò pé ah. àwọn people yìí wọ́n ní ìdẹ̀yẹ tó máa fight fún wọn and while I'm still alive I don't know the reason why but maybe God wants me to do something ni bàbá náà ṣe wá dìde ni wọ́n dá sọ̀rọ̀ yẹn àwọn kan ti fìgbà kan sọ pé oríṣi òwe náà ti pa lórí ọ̀rọ̀ yìí àmọ́ àní méjìlá wà we are the we are the middle a wà láàrin ẹ̀yin ara ilé àti àwọn tó wà láàrin tó ń ṣiṣẹ́ ìlọ́lọ́wọ́ ṣé ó ti yé yín àmọ́ nǹkan kan ti máa sọ fún wa gẹ́gẹ́ bí àmọ̀ràn tẹ́yìn náà dẹ̀ máa ń gbà wá wípé bá a bá ń fi bá a bá ń ṣe àlàálẹ̀ gbogbo ohun tá a fẹ́ rìn tá a bá ń gbé gbogbo ohun tá a mọ̀ gbogbo ohun tá a mọ̀ gbogbo ohun tá a gbọ́ tá a bá ń gbé wá sórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ nípa nǹkan wọn níbọn ṣe máa rìn against tiwa ni bẹ́ẹ̀ nípa nǹkan níbọn ṣe máa rìn against tiwa ni àmọ́ kó má bàa wá rí bẹ́ẹ̀ la ṣe sọ ìta sọ fún yín wípé sùúrù ni kẹ́ ẹ ní sùúrù tó dẹ̀ lọ́jọ́ ni tó ní days to count sùúrù la máa fún yín o iṣẹ́ tẹ́ ẹ rán wa la jẹ́ àti lọ wádìí ní tó ń ṣẹlẹ̀ a ti mọ ohun tó ń ṣẹlẹ̀ àmọ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ lórí afẹ́fẹ́ bọ̀dẹ̀ wà rest assured gbogbo ẹ̀yin tí bàbá wò ó ẹ wà rest assured wípé níbẹ̀jọ́ yìí ṣe ń lọ yìí ẹ́ dídùn lọ́sàn máa so dídùn ni ọsàn máa so tó lórí àwọn ẹ̀rí tó wà ńlẹ̀ táwọn Ẹgbẹ́jọ́ Adédoyin alájí dànù adájọ́ ti mú ìtò máa múlò ń bẹ́ẹ̀. òótọ́ gbogbo ẹ̀rí náà kọ́ ni nítorí pé àwọn máa sọ àwọn ọ̀rọ̀ kan lórí àwọn ẹ̀rí kọ̀ọ̀kan ó ṣe ṣe kí wọ́n jàre kí adájọ́ overrule rú àwọn ẹ̀rí bẹ̀ ó ti yẹ yín àmọ́ àwọn ẹ̀rí máa lò tó jẹ́ gbòógì ní lórí ọ̀rọ̀ yìí ó wọn lórí tébù adájọ́ wọ́n ń wá ẹ̀kún ni wọ́n fẹ́ẹ́ wá ẹ̀kún sí i kẹjọ yẹn lè tight dáadáa kí àwọn ẹ̀rí yẹn lè kún dáadáa ṣé ó ti yé yín tó bẹ́ẹ̀ bá láǹfààní àti gbogbo ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀wà lédè ń wo ètò wa ẹ pé o sórí ètò kẹ́ ẹ bá wa dá sí o. gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní àti pé tẹ́ ní ọ̀rọ̀ láti sọ àbálẹ́bá ní àmọ̀ràn ni àbí àlàyé ọ̀rọ̀ láti ṣe kún àbẹ́ wà ń bẹ̀ ẹ ní ẹ̀rí tẹ́ ẹ fẹ́ jẹ́ nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ pè sórí ètò kẹ́ ẹ bá wa dá ṣe ètò yín ètò wa ní tó gbogbo ọmọ Yorùbá ni o justice for Timothy justice for every one of us. bẹ́ẹ̀ ni ẹ ṣàjà ní sùúrù ibi tá a ti ń ta èrè tó kù kàárìn lórí ọ̀rọ̀ yìí kò tó ń ta ti ń rìn bọ̀ ẹ̀ẹ́ àmọ́ ohun tá a máa máa ṣe fúnra náà ni pé ká wá sùúrù hello hello hello. hello? hello ṣe wà mẹ́. tó. ṣé ń gbọ́ mi bàbá. Ah, mo ń gbọ́ yín báyìí dáadáa sà mo ń gbọ́ yín dáadáa sà. ẹ ṣeun sà ẹ ṣeun sà ẹ kó ètò náà. àwa nìyẹn sà. ọlọ́run àtúbọ̀ máa jogún okun àti agbára fún yín. àmín sà ẹ̀mí gígùn àti àlàáfíà ra fún ọlọ́run àjogún ẹ̀ fún gbogbo yín pátápátá. àmín sà. lọ́kùnrin lóbìnrin tẹ́ ẹ jẹ́ kí etí wa kó di sí ọ̀rọ̀ Timothy àti Adédoyin ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín. bàbá mo ti ń fọ́lọ̀ yín pẹ̀lú gbogbo program yìí tí ti bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀dẹ̀ tó ń jẹ́ kó tún yé wa láàrin nǹkan bíi one to three minutes sígbà tá a wà yìí bẹ́ẹ̀ ni gbogbo àwa tá à ń bẹ nílé tá à ń pè sórí ètò tá à ń tẹ́tí sí ètò yìí ẹni ká fi ọkàn wa balẹ̀ bàbá. bẹ́ẹ̀ni. ohun tó ṣẹlẹ̀ lénìí kò mú inú mi dùn ọ́. Hmm. bàbá. mo ń gbọ́ yín sà. kò mú inú mi dùn hmm. lóòótọ́ èmi kọ́ ni lọ́ọ̀yà èmi dẹ̀ kọ́ ni adájọ́ ṣùgbọ́n ládùúrú àwọn ẹ̀rí tó ti wà nílẹ̀. Hmm tí ọ̀rọ̀ ẹ bá wá lọ rí báyìí kí ni nǹkan tí a fẹ́ rò ní mm. ọ̀rọ̀ nàìjíríà mm. kí ni nǹkan táwa fẹ́ bá pàdé ní ọ̀rọ̀ nàìjíríà bàbá àwọn ẹ̀rí tó ti fi ojú hàn ó ti jẹ́ kó yé wa but bàbá ìjọ ẹ torí ọlọ́run bàbá Fálànà kó dìde kó gbà wá lágbàtàn mm. kúrò nínú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ nìyẹn ẹ̀ẹ̀kejì bàbá tó bá jẹ́ wípé lóòótọ́ ni a ní ọlọ́pàá ní nàìjíríà tí ọlọ́pàá nàìjíríà ò bá gba ìbùdó fún ikú adédoyin kọ́lọ́ọ̀gì adédoyin pẹ̀lú ọmọ adédoyin wọ́n gbọ́dọ̀ wá jáde kọ́ńtọ̀ ní tiẹ̀ sí kóòtù bàbá ṣé ń gbọ́ mi. àgbọ́yé sà àgbọ́yé ṣé ẹ rí Rahim ọmọ Adédoyin tó sá lọ Moshood tó sá lọ Esther tó sá lọ wọ́n gbọ́dọ̀ wá wọn dé iwájú adájọ́ èmi ò ní pé kí wọ́n má fàìlì no case o submission wọn o but kó tó lè dìbí pé madam adépèlé bá máa da ẹjọ́ yẹn wọ́n gbọ́dọ̀ ọ̀dà wọn láti jẹ́ kí Nigeria police kó gbé Moshood padà kó dẹ̀ gbé Rẹ̀mú padà kó dẹ̀ gbé Esther padà sínú kóòtù. nǹkan kan ṣo tí àwa ọmọ Nàìjíríà fẹ́ nìyẹn o fún ìdájọ́ òdodo bàbá. ẹ wo ìgbà tí ọ̀rọ̀ ẹ ti délẹ̀ bàbá kò mà sí ọba kan tó pèsè orí programu yìí ní ìgbọ́rí kò mà sí gómìnà kan tó pèsè orí programu yìí bàbá kò sí present present eh, president kan kò sí former president kan tó pèsè orí program yìí o bàbá nkankan tí mo fẹ́ jẹ́ kó yé yín bàbá ọmọdé ni àwa o but ẹ di ọ̀rọ̀ yìí ṣẹ́ẹ̀rí sàn tó ń ṣiṣẹ́ fún Adédoyin kò ń ṣe Adédoyin ló ń gbà wọ́n o àwọn èèyàn kan náà ń gba àwọn sáà yẹn fún Adédoyin nítorí àwọn tí Adédoyin ń ṣe iṣẹ́ fún kò ń ṣèyàn yẹpẹrẹ ni Adédoyin ń ṣiṣẹ́ fún mò ń sọ èmi sì ń tó ń sọ mo dẹ̀ hmm. dúró lé lórí ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ tá a bá ní pé iṣẹ́ owó là ń ṣe iṣẹ́ ìwé wa tá a lọ kà là ń ṣe gbogbo àwọn lọ́ọ̀yà tó ń jẹ́ sáyìn èmi ò ní pé kó má ṣiṣẹ́ owó wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá fi ẹjọ́ ìṣègbè gbogbo bá ń jẹ́ tọlọ́run kọ́ bàbá mm-hmm. ṣé tí gbogbo àwọn lọ́ọ̀yà yẹn bímọ gbogbo àwọn sáà yẹn bímọ Adédoyin ṣì máa gbé wọn o a máa fi wọn ṣẹ́ṣó o a gbé wọn tó máa fi wọn ṣẹ́ṣó nítorí ànídákẹ́ àdúrà tiwa o ànídákẹ́ bàbá mm. lóòótọ́ lẹ ní pé ká fi ọkàn balẹ̀. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tẹ́ ń sọ nírọ̀lẹ́ yìí ló jẹ́ kémi fi ọkàn balẹ̀ o. bẹ́ẹ̀ ni bàbá. ìbọn láti àárọ̀ títí di àkókò tí mo fi pé mo ti ń retí pé kẹ́ ẹ tètè bọ́ sórí program nírọ̀lẹ́ yìí. Hmm. kí n rí bá sọ̀rọ̀ bàbá. ok sir. lóòótọ́ la mọ̀ ẹ́ pé Adédoyin ò lè ṣe gbé lójú wa tó bá dẹ̀ ní pé òun lágbára òun lówó òun ní agbára òun nípò Ọlọ́run ju Adédoyin lọ Ọlọ́run ju ẹbí Adédoyin lọ ẹ wo ẹ wo ọ̀gbẹ́ni kan bàbá gbàgede ìmọ̀ nígbà tọ́rọ̀ ẹ̀ ń wà ní Àbújá ní kóòtù Àbújá bàbá gbàgede ìmọ̀ ó interview ọ̀gbẹ́ni yẹn ǹjẹ́ bìlí pé ọ̀gbẹ́ni yẹn náà ó ti ń lọ jókòó sí orí China kan báyìí sìn hmm. tó ti ń pariwo tantantan mo wo program yẹn lánàá mo wo ẹ mo wo program yẹn ní jẹ ìjẹrin lèmi kọ́kọ́ rí ọ̀gbẹ́ni yẹn tó ń pariwo tó ń sọ̀rọ̀ nípa ń borúkọ Adédoyin jẹ́ ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìgbà tó ìgbà tó wá di àná bàbá hmm. gbàgede mọ̀ ṣe program kan wọ́n wá ṣò wá ní fídíò yẹn lóòótọ́ lóòótọ́ pẹ̀lú bàbá kan tó jẹ́ pé kò lè ṣe kó má wá sí kóòtù nígbà tí ènìyàn rí òdodo ọ̀rọ̀ tí ò dẹ̀ lè sọ jáde hmm. ìwé mímọ́ ní ìwọ ọmọ òtítọ́ kó ṣe òtítọ́ kí òtítọ́ kó dẹ̀ sọ ẹ́ di òmìnira. Hmm ibo là ń lọ ní nàìjíríà pẹ̀lú owó ẹ̀jẹ̀ tí adédoyin kó fún àwọn èèyàn táwọn èèyàn fi ń dìde tó ń fi rí òtítọ́ tó ń dẹ mú òtítọ́ yẹn tó ń tàn tó tàn ní upside down bàbá èmi ò lọ́rọ̀ tó pọ̀ o ẹni ká fi ọkàn balẹ̀ ẹjọ́ ẹ torí ọlọ́run ẹ bá wa pé bàbá Fálànà kí bàbá Fálànà jáde ẹ jẹ́ kí bàbá Fálànà jáde kán wá gbà wá nítorí ikú Timothy nítorí justice for Timothy justice, justice for, for uh, all lórí ilẹ̀ nàìjíríà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sá. bí adédoyin bá fi lè mórí bọ́ mm-hmm, mm-hmm, ó mm-hmm. ṣẹ̀ṣẹ̀ máa wá lágbára ni. tó. bàbá mm. lóòótọ́ olúwa ni olùṣọ́ àgùntàn wa bẹ́ẹ̀ni àwa kì yóò ṣe aláìní. bẹ́ẹ̀ni. ṣé àgbọ́yé. but ọlọ́run ní jẹ́ kí ayé kó ṣe kò tán nídìí yín. àmín fún àwa ènìyàn. àmín àmín kò ní rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run hmm. lágbára ìjìrẹ́ ti hmm. hmm. Timothy bí lágbára ẹlẹ́dàá ìyàwó Timothy lágbára ẹlẹ́dàá ìyá tó bí Timothy lágbára bàbá tó bí Timothy lágbára ẹ̀gbọ́n Timothy gbadé tó ń sáré sọ́tún tó ń sáré sósì ẹlẹ́dàá gbogbo àwọn tí mo kà sílẹ̀ pẹ̀lú àwa ọkùnrin obìnrin náà tàbí pè sórí programme pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá gbàgede ìmọ̀ Oríyọmí Hamzat bàbá wo tv àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ọkùnrin ní obìnrin tẹ́ wà lórí channel báyìí tẹ́ ń pariwo ọ̀rọ̀ yìí lágbára ayé lágbára ọlọ́run adédoyin pẹ̀lú àwọn ẹbí ẹ̀wọ̀n ní bọ́ nínú ìṣòro yìí. wọn ò ní bọ́ nínú ìṣòro yìí o bàbá wọn ò ní bọ́ jọ̀wọ́ bẹ́ẹ̀ ṣe ní pé ẹ ti kàn sí bàbá Fálànà mm. wọn á ṣiṣẹ́ wọn láṣeyọrí àwa àdákẹ́ àdúrà o nítorí àwa ń gbàdúrà fún oníkálukú ara wa. all right. láìsùn láìṣàìsàn. okay. àti láì kó ìrẹ̀wẹ̀sì ọkàn à ń gbàwẹ̀ o bàbá a dẹ̀ ń gbàdúrà lé lórí. ẹ bá wa pè wọ́n. all jáde ó ti tásìkò táwọn ọmọ nàìjíríà bẹ̀rẹ̀ wọn ní kọ́ọ̀lù. ok. jáde. all jáde ẹ̀dọ́. ẹ ṣe gan sa epo ohun. ẹ máa ẹ máa bẹ́tò lọ ẹ ṣeun. all ẹ ṣe gan sa epo ohun ẹ̀rí sọ̀tàn kọ́lẹ́ yóò sì di nọ́bà. hello ah ọ̀rọ̀ Timothy tá a sọ tá a tó ní tó wá tá a gbé lọ ilé ẹjọ́ lónìí tí ìgbẹ́jọ́ ìwáyé hello. hello sir. hello sir ẹ káàbọ̀ sórí ètò sá o. ẹ kú iṣẹ́ takuntakun. àwa nìyẹn sá o àmì sá o. mo dẹ̀ inú mi dùn lórí àwọn kan tẹ́ sọ lọ́sàn-án yìí àwọn nǹkan tẹ mú jáde ó sì fọkàn wá balẹ̀. ok so mo gbọ́ program yìí láàárọ̀ mo mi ò kọ́ lè mo kọ̀ observe àwọn èèyàn tó kọ́ ẹgbẹ́ ilé sọ̀rọ̀ dáadáa ṣe rí àwa Yorùbá emotions ó wà lára culture wa hmm. àwa Yorùbá wa emotional gan tẹmọ̀ tí nǹkan máa ṣẹlẹ̀ àwọn ìwà ah, ẹ̀jẹ̀ ká ṣé bá àwọn ọmọ ní ah, ẹ̀jẹ̀ ká owó ọmọ lágbájá ni wọn so orí wọn àtúntò pè láàárọ̀ ọ̀tọ̀ sàn pa emotion and wẹ́ẹ́ kí n sọ̀rọ̀ yẹn emotion wà lára kò sẹ́ni tí ò dùn kò sẹ́ni tí èèyàn ọlá pé ṣèbí òun náà bímọ kò ṣe mọ́mu ẹ̀. hello ṣẹwàmẹ ah, ó ti rí rebete o bẹ́ẹ̀ bá láǹfààní àti pè é pè sórí ètò a sì ń lọ lọ́wọ́ kẹ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ Timothy náà là ń sọ. So ìdájọ́ òdodo la láǹ wá àmọ́ bó ti ń jẹ́ bẹ́ẹ̀ rèé àwa aṣẹ́láde ń fún yín pé àwa ò ní yé rìnrìn lórí ọ̀rọ̀ yìí gbogbo ohun tó bá yẹ ká wá jáde lórí ọ̀ ká fi jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé níbi tó ọ̀rẹ́dẹ́ dúró yìí ẹ̀hún òdodo làwa fẹ́ nítorí pé. hello hello tó bẹẹ bá wà ń bẹ̀ tẹ́lẹ̀ àti pé agbèsè orí ètò wa dá sí ọrọ Timothy náà là ń sọ lọ́wọ́ lórí ìgbẹ́jọ́ tó wáyé lónìí náà ni tó bẹẹ bá ti pè tá a bá ti gbé ti táwa náà ti lọ nítorí pé ìgbẹ́jọ́ yìí ń tẹ̀síwájú lọ́n the thirtieth of march twenty twenty two next wednesday tó ń bọ̀ yìí wọ́n ti submit no case no case submission lẹ́ni o ó ti wà níwájú adájọ́ báyìí wọ́n dẹ̀ ti fi ìjà pẹ́ ta nílé ẹjọ́ lónìí níwájú adájọ́ bákan náà gbọ́n mi sí omi ò tó ti wáyé lórí òṣè mo ti ṣe ó fìdí ẹ̀ múlẹ̀ mo ti fìdí ẹ̀ múlẹ̀ ó ti wà ńlẹ̀ ńlẹ̀ ńbẹ̀ àwọn ẹ̀rí táwọn agbẹjọ́rò prosecuting ẹ̀hún council tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ṣèwádìí tí wọ́n gbé kalẹ̀ làwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Adédoyin sọ pé kò rí bẹ́ẹ̀ hello wọ́n wá ń sọ wọ́n wá ń sọ̀rọ̀ nípa prima facie case wípé wọn ò tí yẹ sí big facts the evidence on ground are irrelevant kò kò sí evidence kankan nínú evidence yìí tó link Adédoyin to the death of Timothy hmm? tó ẹ ti gbọ́ fúnra yín o àwọn àlàyé tí wọ́n ṣe nìyẹn tàrẹ̀bẹ̀kẹ́ yìí náà gbọ́ sí kẹ́ ẹ mọ̀ sí torí pé ó pọn dandan kẹ́ ẹ mọ̀ sí o ó pọn dandan ẹ ló máa hello ẹ káàbọ̀ sórí ètò. ok mo ti ṣètẹ́lẹ̀. all right. ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín báyìí mo ń gbọ́ yín. orí ọ̀rọ̀ bàbá wa Sẹ́ni Fálànà. ok. nǹkan tí ẹ sọ lọ́sàn-án inú mi dùn gan-an because nǹkan tí mo fẹ́ kó yí àwọn èèyàn wa ni pé state prosecutor ó ṣì ń òun ló ṣe handle case yẹn. nínú tí bàbá Fẹ́mi Fálànà bá lọ kóòtù sí ìgbọ̀n wọn ò lè tí ì take over but ẹ ti ṣàlàyé yẹn díẹ̀ lọ́sàn-án yìí at least àwọn èèyàn ti bẹ́ẹ̀ pé Babafẹ́mi Fálànà ò lè tí ì yọjú sí i even ní Amẹ́ríkà bí àwọn cases kan wà tó pé tí state bá ń bá accuse fa ẹjọ́ state prosecutor ló máa present fadájọ́ hmm. which is nǹkan tó tá à ń observe sí then later tí wọn bá wà satisfied wá kọ́ mi mo mọ̀ pé àdé afrobe time bàbá Fẹ́mi Fálànà ọmọ akọ́ mi nǹkan tó ṣe yí jẹ́ kán yọjú nìyẹn rọ́ọ̀sì kò ní make sense tó máa yọjú tó kọ̀ wá lọ jókòó sí kọ̀ tó nílé sọ̀rọ̀ ṣẹ̀gẹ́ tó ẹ ti fi náà yẹn hmm. fún àwọn èèyàn then ẹ ti sọ pẹ́ǹtì kan a ní ìdí picture Moshood picture Rahim eh, picture eh, Esther màá ní kọ́ bá yín post picture Ramona àti ẹ̀hún mọ̀ṣúdì ń tẹ́ ẹ̀ bá tí ì rí kẹ́ ẹ rí wò wọ́n lórí stream anigọ́ba impose kọ́ post ẹ̀ ń sìn. mo ti mo ti mo ti rí ti mo ti rí ti rahim mo rí ti rahim lórí orí internet. ok ẹ mo ti ti esther nìkan àti ti mọ̀ṣúd. ti mọ̀ṣúd ẹ wọ́n á gbé ti wọ́n gbé ti mọ̀ṣúd sórí screen ń fún yẹn ẹ mọ̀ṣúd ti esther yẹn a lọ́wọ́ olórí lọ́wọ́ ẹ̀ torí pé àwọn tí wọ́n information ta gbọ́ lórí ni pé ibi tí wọ́n náà gbúrú esther sí ọ̀nà ẹ̀ jì díẹ̀ àárín ilẹ̀ Ìgbò lọ́ni àmọ́ ẹni tó pè wá tó ṣe àlàyé yẹn fún wa a sì wà a sì ní kó wà on the trail so any further information tá a bá gbọ́ lórí ọ̀rọ̀ ti Esther àjẹkẹ́ gbọ́ but picture ẹ̀ gangan tẹ́ni ẹ bá lè bá wa snap ẹ̀ lọ sórí fóònù ẹ̀ kó wá send through WhatsApp sáwa ẹ̀ ẹ̀ nǹkan tá a fẹ́ tàbí ara ṣe kàn but for now màá tí wọ́n bá yín post picture Moshood yẹn kẹ́ ẹ rí i a ní picture Moshood àti okay then another thing sherry charges táwọn èèyàn sọ wọ́n fi kan Adédoyin wípé life charges ni tí enough evidence bá jáde tó bá mú Moshood tó mú Rahim wọ́n máa padà á di charges yẹn mọ́ as a murder case so àwọn láti rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn <coughs> kò sí bàbá Fọlá ni wọ́n mọ̀ kọ́ ṣe káwọn èèyàn ní sùúrù mo sọ fún ìjẹta lórí ètò yìí nígbà mo bèrè láwọn lọ́ọ̀yà kan bí wọn ẹ̀lú bẹ́ẹ̀rì kéésì báyìí adédọ̀yìn ò lè bọ́ nú ẹ̀ kò sí adájọ́ náà tó máa fi adédọ̀yìn atrakili the worst case scenario a máa ní láti rí kò sọ́jú ọmọ tomati lè rí kan mú náà fífi yẹn mm-hmm. nínú nǹkan máa rìn pẹ̀lú evidence tó wà nílẹ̀ adédọ̀yìn ò lè bọ́ but ẹ bá a sọ fáwọn èèyàn wa kọ́ ní sùúrù bàbá Fálànà because mo gbọ́ tó dàn dákọ́ ṣe láàárọ̀ bọ̀ mú nǹkan pè ìkànnì bàbá Fálànà ò ní tí tó máa wá kọ́ wá kóòtù gan léèyàn ò lè sọ̀rọ̀ ẹ bá fáwọn èèyàn because state prosecution prosecutor rather wọ́n sì wà lórí ẹjọ́ yẹn ẹ ṣe ẹ máa bẹ́tò lọ. ẹ ṣe ẹgbẹ́ mi ẹni bẹ́ẹ̀ ni justice for all ẹ ṣe ẹni sọ̀rọ̀ tó ń pa lóyún sí ní dọ́bà tó picture Moshood ni ẹ o tí wọ́n ní wọ́n rí ní ilé Ifẹ̀ gangan ní ilé Ifẹ̀ náà wọ́n tún àwọn tó sọ fún wa pé àwọn rí ní ilé Ifẹ̀ ìyẹn Mọ̀ṣúdì àwòrán ẹ̀lẹ́ yẹn wọ́n sọ fún wa pé wọ́n ló máa ń disguise jáde nílé ni kò dẹ̀ ń jáde anyhow ó ní a specific ọlọ́kadà tó máa ń gbé ó dẹ̀ ní àwọn ibi tó máa ń rìn sí láwọn àkókò tó máa ń jẹ̀ síbẹ̀ so àwọn tó fún wa ní lọ́jẹ́ ṣọ́ọ̀ṣì ó ní nǹkan ta ni kó máa bá wa ṣe lórí ẹ̀ so ẹ̀yin àmọ́ báwọn ọlọ́pàá náà ṣiṣẹ́ wọn lọ àmọ́ iṣẹ́ yìí ó ti di iṣẹ́ àjọṣe táwọn náà bá dé ní information hello sir. hello. hello sir o. hello. hello ṣé ń gbọ́ mi mò ń gbọ́ yín sir. yà eh, ok tó bá yẹ pé ń gbọ́ mi mo fẹ́ contribute sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni. ẹ à ń gbọ́ yín orí ètò lẹ́wà sir. ṣé kí n máa sọ̀rọ̀ lọ. ẹ máa sọ̀rọ̀ àyè gbà yín sọ̀rọ̀. yeah, yeah uh, before now uh, mo ti fẹ́ calling láti make some personal observation okay. lórí bí olóòtú bó ṣe ń dá sọ̀rọ̀ yìí. ẹni tó pè wọlé before now was trying to talk about emotions and mo feel pé emotions yìí ó dàbí pé ó ń jẹ́ ká get things wrong in some cases. for example mo feel pé bí olóòtú ṣe ń sọ̀rọ̀ àti àwọn tó jẹ́ pé bóyá ń dá sí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé wọ́n ìgẹ́gbò nǹkan tó ń ṣẹlẹ̀ fún wa wọ́n pùtì adájọ́ in a very tight corner láti máa fi ìpè jẹ́ kó máa fi ìpè bóyá wọ́n fẹ́ wà by heart towards one side fine we all understand that abiyamọ ni everybody abiyamọ ni ìyá but at the same time she is put in that position to do her job and a case is well is as good as one tó bá yẹ pé ẹni tó yẹ pé ó ń defend the olè tó bá ní better argument towards nǹkan tẹ́ni ẹ ṣe ọmọ ajá sílẹ̀ náà ni and personally I feel pé kò yẹ kí àwọn kólókì máa sọ pé à ìyá bẹ́ẹ̀ ni pé à ń fẹ́ máa kọ́ wọn níṣẹ́ wọn and personally I feel pé this issue she knows what to do but kára fẹ́ máa put àwọn bẹ́ńtà nǹkan wọn ṣe àfi that is not the, the right thing and one time one thing ní gbogbo àtàwà ní abroad in some in some cases a rí pé nígbà míì wà wọn ní èèyàn kan ọmọ kan bọ̀dà as a case I look at ọmọ kan pa èèyàn mẹ́rin and ẹni tó pa ó pa èèyàn rí pé ó tiẹ̀ pa ni but because he had a very good lawyer wọ́n dẹ́ni yẹn sílẹ̀ wọ́n wo circumstances tí ó wà tó sọ̀rọ̀ àgbo ṣe pẹ́ ní kò jọra wọn but at the same time irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí a bá ní good person tó ń bá wa argue case wa whatever is presented before the judge is what the judge is going to uh, maybe pronounce their judgment on and as and, but like I said nǹkan tí mo fẹ́ ká máa ṣe ni pé bóyá à ń fi ọ̀rọ̀ sí ìyá lẹ́nu ìyá abiyamọ ni òun náà ti gba no we all know that But let us leave her to do her job. And concerning uh, uh, uh, uh, Barrister Falana, we've all been expecting that he should, he, he should come out to the case and do something about it. But however, what I, I was thinking my own way ni when the prosecuting counsel tó táwọn ṣe said, iṣẹ́ tiwọn can't a family Adedoyin, can they go and institute another case independently of what the what is it called the government are doing? Wípé ìyàn báyìí ó ṣe kí ni so that they can also simultaneously bring up that case in another court of law and see how this this, this case will be uh, uh, be, be, be, be, be hammered to to conclusion. Ọlọ́run fún wa ṣe. Ẹ ṣe gan. Ẹ ṣe gan ẹ kú ohun ẹ̀ ní sọ̀rọ̀ tó ọpọlọ yóò ní dọ́bà tó bẹ́ẹ̀ bá wà ń bẹ̀tẹ̀ láǹfààní àjẹpẹ́ ẹgbẹ́ sórí ètò kẹ́ bá wà dá sí i ètò ọ̀hún náà ló sì lọ lọ́wọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Timothy là ń sọ àti ọ̀rọ̀ bàbá Fẹ́mi Falana tó gbogbo ìtawà ń wí ń bí kí ìdájọ́ òdodo lè fẹsẹ̀ múlẹ̀ ni ẹ̀wọ̀n àwo sentiment kò sẹ́ni tá à ń ṣe tiẹ̀ bí mo ṣe sọ bẹ̀rẹ̀ ètò wípé òjò ni wá àwa ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ẹni ìjì náà lè jí ń pa àmọ́ bó ti wá mú kó rí pàǹtí ọ̀rọ̀ sẹ́nìkan lẹ́nu yẹn èmi ò rí i pé ó jọra wọn o ohun tó ṣẹlẹ̀ ní court làwa fi ń ṣe ọ̀rọ̀ sọ àwa kọ́ la máa kọ́ àwọn tó wà ní iṣẹ́ yìí nípa ibẹ̀ ṣiṣẹ́ wọn òun tá a bá ń pe màmá tá à ń pe bàbá yes wọ́n tó bàbá wọ́n tó màmá hello ẹ yí lọlẹ̀ o ẹ yí dẹ́gbẹ́ lọlẹ̀ torí ọlọ́run ẹ jọ ẹ bá yí lọlẹ̀ ẹ ṣe hello. hello. ẹ káàbọ̀ sórí ètò sà. hello hello ṣe ẹyẹ yìí tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ kò lọlẹ̀ tán hello. hello hello hello. ẹyí tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀. a ti máa ń ṣe lálàyé fún wa pé bí ẹ̀ bá yí lọlẹ̀ tẹ́ bá ti wo orí e, ètò ìyẹ̀hùn ohun yẹn máa máa wọnú ara wọn ó dẹ̀ ṣeé ṣe kó já ìpè yín bẹ́ẹ̀ bá ti pè ẹyí tẹ́ fi ń gbọ́ wa lọlẹ̀ ká lè gbọ́ra wa clearly ni kò ṣe pé bẹ́ẹ̀ bá dẹ̀ sọ̀rọ̀ tán ẹ̀ tún padà láòdù ẹ̀ fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ ṣe pé. hello. hello. hello sir. àṣé orí wo tv ni wà. orí wo lẹ́wà o bàbá wo lẹ́ ń bá sọ̀rọ̀. ẹ́. orí wo lẹ́wà bàbá wo lẹ́ bá sọ̀rọ̀. hello. mo lórí wo lẹ́wà bàbá wo lẹ́ ń bá sọ̀rọ̀. hello hello. hello sa ẹ káàbọ̀ sórí ètò sa o. hello. hello ṣé ń gbọ́ mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ ká ẹ ká ẹ kú ètò náà o. àwa nìyẹn sa o ẹ kú àtàárọ̀ sa. ẹ kú ètò náà bó ṣe ń lọ. a dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ́fíìsì tẹ̀ fún wa. àmín. lórí ètò náà bó ṣe ń lọ. ọkàn wa dẹ̀ balẹ̀ lé lórí pé lágbára ọlọ́run lágbára ọlọ́run lágbára ọlọ́run justice ó máa jẹ́ ti tìmù ó sì lágbára ọlọ́ àti gbogbo ta nàìjíríà lágbára ọlọ́. àmín àmín. à ń tẹ̀ fẹ́ sọ lórí ètò yìí ni wípé a dúpẹ́ fún gbogbo ọbẹ̀ tẹ̀ fún wa pàtàkì gbé ibẹ̀ jùlọ ni pé káwọn èèyàn á lọ fọkàn balẹ̀ justice máa jẹ́ ti tìmù ní agbára ọlọ́run kò sí bọ́ ṣe lè ṣe ọba kò sáàn twenty wa kán kó sáàn hundred wa wọ́n wá ṣe abrakadabra ni wọn ò lè ṣe kán má gbé ìṣe wọn dìde pé àwọn fẹ́ dìfẹ́ǹdì case fún Adédoyin but eléyìí kò sí bóyá ṣe fẹ́ dífẹ́ǹdì irọ́ tó òdodo ló máa lékè all over the world people are watching this program wọ́n dẹ̀ wò pé bá Nigerian justice kì í máa jó òótọ́ gbogbo gbàgbọ́ pé òótọ́ ló máa borí òdodo ló máa lékè lórí ẹjọ́ tó wà lẹ́yìn adébíyẹ bá kó sáà twenty wọnú kóòtù wá bàbá Fálànà máa ṣiṣẹ́ wọn àsìkò tí ì tò government prosecutor ló ń take over case lọ́wọ́lọ́wọ́ báyìí by àpí àyè àpíìlì wà fún judgement yìí mm. táwọn ẹgbẹ́ táwọn eh, family Timothy máa jáde pé àwọn àpíìlì judgement yìí tẹ̀ kó tiẹ̀ dá ẹjọ́ yẹn a sì máa wá bẹ̀rẹ̀ again olótú ẹjọ́ tó wà nílẹ̀ kì í ṣe ẹjọ́ fẹ́ pé ó máa pa ní ní oṣù kan oṣù méjì oṣù mẹ́ta bó ṣe fẹ́ gba géèmù yìí géèmù tó fẹ́ gbà yẹn àwọn tó ń mẹgbẹ́ wọn lọ tí mo fi tẹ́jọ́ ìdarí lọ. no case submission tí wọ́n gbé wá wọ́n fẹ́ fi de ibi ẹjọ́ rú ni àwọn náà lẹ́tọ̀ọ́ àti sọ̀ nǹkan kan kẹ́ńtọ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ ló mọ̀ pé wọ́n ń sanwó kẹ́ fóun. Hmm. àmọ́ ní ìta wà náà yìí a ti rí gbọ́ngá ẹjọ́ kan bí ó ṣe ti ọmọ nàìjíríà gbé ìṣẹ́jọ́ tí gbogbo àgbáyé máa gbà á nígbà hmm. à ń lọ sí àpì ìgbàsẹ́jọ́ bá ń lọ sí àpì yẹn ni bàbá Fálànà ṣẹ̀ṣẹ̀ wà níṣẹ́ ṣe lọ́ọ̀yà ìjọba bàbá Fálànà kì í ṣe lọ́ọ̀yà ìjọba lọ́ọ̀yà àwọn tìmọ́tì bàbá Fálànà jẹ́ ibi tí ẹjọ́ ẹ̀ bá dorí kan sí bàbá òwò ó rí gbogbo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ hmm. wòsùwòbí ni àjọ hmm. máa fà á àjọ máa rí dójú ẹ̀ ní ọmọ nàìjíríà sì máa dìde kò sí ẹjọ́ tó bá fẹ́ dá ọ máa dìde bó bó fẹ́ kọ́ kọ̀ kọ́ pòdùsì ọmọ rahim kọ́ pòdùsì gẹ́ẹ̀ tó sá lọ yẹn kọ́ pòdùsì tó wà ní ilé Ifẹ̀ náà tó lọ́ tó ló jẹ́ káàkiri yẹn kọ́ pòdùsì òun náà ó bá wọn kọ́ kó gba fọ́mílì wọn sí kọ̀ọ̀kan máa lọ protest òdodo ló máa lékè àmọ́ ní agbára ọlọ́run gbogbo ẹ̀dá àlàyé tọ́lọ́run bí tó ń bí jáde nínú obìnrin tó máa ta ẹ̀tọ́ ta ẹ̀jẹ̀ tìmútúṣe tó wá ń gbè lẹ́yìn irọ́ lágbára ọlọ́run ìdájọ́ kan náà tí irú nǹkan tó ṣe fún jẹ bẹ́ẹ̀ nínú ilé wọn because nǹkan tó kọ́kọ́ gbé jáde nǹkan láàárọ̀ ó jẹ́ kókó ba gbogbo èèyàn lẹ́rù gbogbo obìnrin lẹ́rù lókè submission hmm. báwo lọ́n ti máa pè é sí ẹjọ́ tó bá ní ẹ̀yìn ẹjọ́ jẹ́ ẹ̀rí ìdáhùn ìdáhùn cctv camera ṣì wà bẹ́ẹ̀ ó ti àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọpọlọ wọn jí sórí kéèsì ọmọ bí ọmọ bí tẹ́jọ́ yẹn lọ ọmọ bí tẹ́jọ́ yẹn sì ń bọ̀ kí ló ṣẹlẹ̀ sí cctv camera kí ló ṣẹlẹ̀ sí kọ́ọ̀lọ́ọ̀d kí ló ṣẹlẹ̀ sí mọ́tò tó gbé lọ sí àbújá wọn ò lè bìfẹ́ ní irú nǹkan báyìí a ti máa béèrè béèrè lórí ẹ̀lẹ́kọ̀ọ́ ibo la dé doyin wà ní ọjọ́ tí kéèsì bẹ̀rẹ̀ wọ́n sọ pé no case solution kí ló ń jẹ́ no case solution ó ní béèrè àti dáhùn kéèsì yìí hmm àkọ́mọ́ tọ́wọ́ fi rí wà lójú ibo ni Rahim tó sá lọ ọmọ ẹ̀ tó sá lọ ibo ló wà lọ́jọ́ yẹn àwọn olórí nínú CCTV kámẹ́rà kí ni kọ́ọ̀lọ́ọ̀dì sọ kí ló ṣẹlẹ̀ sí ìwé àti rìsíìtì tẹ̀fà ya ọmọ tó sọ̀rọ̀ ní òtẹ́ tó tó gba owó lọ́wọ́ Timothy sínú sínú àkáǹtì ẹ̀ lóòtẹ́ẹ̀lì kí ni kí ni ìdí tó fi gbà á a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọmọ yẹn a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu lẹ́nu adédọ̀rọ̀ gbogbo fúnra rẹ̀ a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ìtọ́sà gbogbo ọtọ́ ẹ̀tọ́ ọgbà fóònù ẹ̀ ní èjìgbò ní Ọ̀ṣun state ní inú èjìgbò báwo ni fóònù ẹ̀ ṣe débẹ̀ ìbára ọ̀sáàfù wọn ni àfáàtọ̀ ọ̀nà bá fóònù lọ́wọ́ ẹ̀ báwo ni fóònù ẹ̀ ṣe dọ́wọ́ ẹ̀ tọ́tẹ̀sì fóònù àbà ẹjọ́ ìgbogbo èèyàn ló mọ̀ pé yẹ́sì ẹjọ́ tó ṣú ọ̀dùn ni lágbára Ọlọ́run gọọmenti adé jẹ ti tìbótì àti gbogbo ọmọ Nàìjíríà pàápàá mẹ́rin bá lówó kó fi mọ nínú ilé kó fi jẹun nínú ilé kó fi bọ́ ẹbí kó fi bọ́ ara kó fi ṣègùn tó bá wù má fi fọmọ làkejì ẹ lára lágbára Ọlọ́run gbogbo tó bá ṣe àbòsí nídìí ẹjọ́ yìí ilẹ̀ máa mú wọn so olóòtú kò jẹ́ bóyá jẹ́ nìyẹn. ẹ ṣe gan wẹ kó ohun ẹni sọ̀rọ̀ tọpọ̀ lóyún òsì ní nọ́mbà bẹ́ẹ̀ yìí náà bá wà mẹ́tẹ̀ láǹfààní àti pé pèsè òtò kẹ́ bá wa dá sí àbáyé ìmọ̀ràn yín kókó ni o abẹ́ mú ó kan tiyín kábí kún èjì tiwa ni lórí ọ̀rọ̀ yìí àti ìdúró hello sir. yà ẹ kú iṣẹ́. ẹ ra sà. ẹ kú iṣẹ́ ọpọlọ. ẹ ra sà. ṣé nǹkan tí mo kàn fẹ́ dá sí àwọn méjì tó kọ́ láti diaspora ni wọ́n ti sọ̀rọ̀ firstly lórí Fálànà issue yẹn ti clear secondly lórí aṣọ tó ń wọ̀ nǹkan kan yẹn ó lè wọ anything ó lè wọ damask because ó sì wà ní under Remind. investigation. bẹ́ẹ̀ni. gbogbo kó wọ jalabi anything kò sí kan tó pàwọn pẹ̀lú yẹn justice for Djibouti la wá fẹ́ so we don't need to emphasize on that too much. okay. then secondly uh, lórí issue pé wọn lẹ́jọ́ jẹ́ wọn lẹ́jọ́ jẹ́ is a very simple case wọ́n sọ wípé àwọn Adédoyin ò ní case láti answer. Hmm prosecutor gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ti ánsà wọn ó wá kò sọ́wọ́ adájọ́ kó wá dájọ́ we don't need to fear or person our mind over that at all let us wait for Wednesday ká gbọ́ mọbi tí kèsì ń lọ secondly ẹ má máa jẹ́ ká praise George jù say you understand ó implication mm. wọ́n ń wọn ẹ jẹ́ ká focus lórí the progress of the case okay. to kẹ fún wa bó ṣe ń lọ ẹ ká wà focus. okay sir. ẹni tó bá tó time tí ọmọ ẹ máa jáde ọmọ ẹ máa jáde hmm. interpol náà máa ti gbé ìyẹn clear. tọ́. is a very straightforward case so uh, ẹ má jẹ ká pestry má ìdíwà lórí unnecessary things. okay sir. ẹ jẹ́ fọkànbalẹ̀ fàlànà máa jáde but not now. all right sir ẹ ṣe gan sẹ́kù ohun ẹ ní sọ̀rọ̀ tọpọlọ yóò sì ní dọ́bà àgbáyé àdálẹ́ tó bẹ́ẹ̀ iná bá wà mẹ́tẹ̀ láǹfààní àti pẹ́ gbèsè olóòtú kẹba ẹ ló. bàbá wo ẹ̀ka lẹ́sà o. ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò sà. ẹ kú iṣẹ́ sà láà túbọ̀ máa ròyìn lágbára o. àmì sà o. àníṣe lásán lórúkọ jésù. àmín ya Allah. ṣe rí ọ̀rọ̀ yìí alẹ́ yìí jẹ́ ká máa pè ní night of reassurance. Hmm. we don't need to panic ojú ti làjú kẹ́nìkan ló ń fẹ́ pa ìjọ ìmọ́lẹ̀ lọ bàbá wò. so ọ̀rọ̀ mi ò pọ̀ lálẹ́ ju pé bàbá Fálànà táwọn èèyàn sọ pé wọ́n wá wọ́n wá bàbá ìṣọmọdé lọ́ọ̀yà wọ́n dẹ̀ ní eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ abáná máa ń pòwe yẹn. bẹ́ẹ̀ ni eégún ńlá máa ń kẹ́yìn ìgbàlẹ̀. so bàbá fẹ́ kàn exhaust gbogbo antics wọn tán ni the man will now come out and peradventure tán bá ṣe anything contrary ah wọn ò ní dúró wò tán àwọn èèyàn á jáde sáà àwọn olóṣèlú lè má bá wa dá sí o ọba ọba Ifẹ̀ lè má dá sí o ọba lu Timothy lè má dá sí bọ̀tán bá misbehave lórí kéèsì sá nǹkan á hmm. ṣẹlẹ̀ then ultimately why are people panicking ṣebí tán bá dájọ́ ṣé wọn lè appeal ni kì í ṣe Supreme Court láti láwa náà so ẹni tó pa odidi èèyàn ó mọ̀ pé òun máa gba sáànù ó mọ̀ pé wọ́n ní fọ̀rọ̀ rúra ẹ̀ wò sa ẹjọ́ káwọn èèyàn fi ọkàn balẹ̀ kọ́ má yẹ ká preempt anything kéèsì yóò lè lọ ọ̀rọ̀ sentence aju tán bá sentence ẹ̀ gan bóun gan padà dé hmm, kò lè jara ayé kò lè jẹ́ èèyàn torí oh. gbogbo nǹkan tó nǹkan ṣe láyé ó ti fọwọ́ ara ẹ̀ bàjẹ́ so ọlọ́run ìlọ́wọ́ olóòtú ẹ̀ máa bí ètò bọ̀ káwọn èèyàn fọkàn wọn balẹ̀ we don't need panic. bẹ́ẹ̀ sà bẹ́ẹ̀ sà ẹ ṣe gbogbo ẹni sọ̀rọ̀ tán ọpọlọ yóò sì ní dọ́bà àgbàyàn àdálẹ́. hello sà ẹ káàbọ̀ sórí ètò sà. hello mo ń gbọ́ yín ẹ káàbọ̀ sórí ètò ṣé bàbá wo nìyẹn. bàbá wo lẹ́ ń bá sọ̀rọ̀ ẹ káàbọ̀ sórí ètò wo. o ẹ ká sọ. ẹ ra sa o. o àfẹ́dá sọ̀rọ̀ ni o. orí ètò lẹwà à ń gbọ́ yín sà. orí ètò lẹwà à ń gbọ́ yín. tó gẹ́gbọ́rọ̀ tó ń lọ nípa ọ̀rọ̀ èyí tó pera ẹ̀ wọléwọlé tó wá jẹ́rìí pé òun lọ sí òkú mo fẹ́ rò pé ilẹ̀ Ifẹ̀ local government ní chairman wọ́n dẹ̀ ní vice chairman gbogbo ẹ̀ náà ní hmm. kéèyàn tó lọ gbó òkú fún fẹ́ lọ sí òkú àgbàyè lọ́wọ́ chairman a lè gba lẹ́tà lọ́dọ̀ àwọn ọlọ́pàá so gbogbo ẹ̀ mo rí pé owó lálẹ́dọ̀dọ̀ ń pín fún wọn gbogbo wọn lọ́dẹ̀ máa jìyà ẹ̀ lágbọ́ ọlọ́run ní bẹ lókè hmm. gbogbo wọn ló máa jìyà ẹ̀ tó bá jẹ́ ìlú tó dáa èyí tó pẹ́ra ẹ̀ wọléwọlé yẹ kó ti wà lẹ́wọ̀n ó yẹ kó ti wà lẹ́bọ̀ tí kò lórí kíní ẹ̀ ibi tó ti jẹ́rìí ẹ̀wọ̀n ló yẹ kó lọ straight kára yẹ wọ̀n kó tó bá yá lọ́jọ́ mi tó burú ibẹ̀ ló tún máa rẹ́wọ̀n sí. so ibẹ̀ ló tún máa rẹ́wọ̀n sí because gbogbo everybody ti gbogbo everybody ló ti mọ̀ pé Adédoyin ló pa Timothy because ọmọ ẹ lè jẹ́wọ́ àwọn èèyàn náà jẹ́wọ́ pé mọ́tò hmm. ọmọ ẹ ló fi mọ́tò gbé wọn lọ bí tọ́lọ̀ eh, sóko eh. ọmọ ẹ sí wọ́n ṣẹ̀ wá wá twenty four hours wọ́n ṣẹ̀ wá wá tó ti gbowó pé ìwọ lọ sùkú síbẹ̀ at least local government ní bẹ̀rẹ̀ ground tó ń sòkú sí kì í sọ̀rọ̀ àtàlùmọ́lé kó lọ tó bá jẹ́ àwọn olùgbé ìgbọ́dà kì í sọ̀rọ̀ àtàlùmọ́lé kó lọ sòkú sí ìgbà tó ṣe adìyẹ ọlọ́run máa dá wọn lẹ́jọ́ gbogbo àwọn tó wà ní ọ̀rọ̀ Timothy kò sẹ́ni kó ń rán ọmọ wọlé tó bá ìwọ lóye kó mọ̀ kó ń lọ́mọ ó dẹ̀ lọ́mọmọ ẹlòmíà jìyà látàyè lọ dé ọ̀run ni. Hmm. I could remember ọlọ́pàá kan ní oposu between benin and ọ̀rẹ́ ó pa bọ̀bọ̀ kan ó pa àgbàdúrówó ní mọ́tò ẹ̀ ó pa bọ́ ẹ̀ ọmọ tiẹ̀ gangan first son ẹ̀ gbà tó pa ó parí NYSC tó ti tó ti pa bọ́ ẹ̀ yẹn bẹ̀ ni ọmọ ẹ̀ lásẹ̀ ẹ̀ bẹ̀ ló kú sí. Si ibẹ̀ gangan ló kú sí ọlọ́run àtijọ́ ló ń pẹ́ lọ́sìn òkú ẹ, akọ̀hún ni mo mọ̀ pé gbogbo ló máa jìyà gbogbo wọn èyí tó ló sá lọ kí ọmọ ẹ̀rọ mi àbírọ ọmọ ìyà tó máa jẹ ọ̀pọ̀ tó máa jẹ òun ló máa fọ́ ó dẹ̀ máa rẹ́ ó dẹ̀ máa tẹ̀wọ̀n ní kí ni kó máa tẹ̀wọ̀n ọlọ́run máa mú sẹ́ pé láíláí gbogbo ìdílé wọn sì kò síbi tán lè òde ní òde òwòrán wọn ti morúkọ wọn kan tó ní pásọ sáwọn pé wọ ìwọ apànìyàn kí ló kí ló wá ó rò pé àwọn òyìnbó bọ̀ pé wọn mọ ọkọ tó lọ gbogbo nàìjíríà àwa dídú làákọ àwọn òyìnbó kọ tó bá gbọmọ ẹ tó bá di gbé pásọ sẹ ń fi rí lọsí orúkọ yẹn wọ́n mọ̀ pé kírímìnà lélẹ̀ pé ilé ìròyìn fún ìlú wa àti á fi gbogbo ẹlẹ́ lọ́wọ́ ọlọ́run mo mọ̀ pé lágbára ọlọ́run bọ́lá ti ń bẹ pẹ̀lú kò lágbára ju fáráò lọ Adédoyin kò lágbára ju fáráò lọ. Hmm. Hmm. Oh. so kò sẹ́ni tí ẹni tọ́lọ́run lè mú ọlọ́run ti dá hmm. ẹni tọ́lọ́run lè mú ọlọ́run ti dá. èmi mọ̀ pé ó kọ́ ná owó yẹn nìkan owó ẹ̀jẹ̀ owó tó tíṣẹ́ fún jẹ́ kó máa nà gbẹ́gbà tó bá máa tún di ọ̀tún láti àwọn sáré mìíràn tó kóra wọn jọ àwọn fẹ́ dìfẹ́ǹdì bóyá bóyá tẹ́tẹ́ mílíọ̀n ló ń fún wọn àbí kíni ọkàn ó máa nà mo sáwọn pé ìgbà tó bá yá wàá rí i pé ilé tó ń gbé mi ò tó mọ̀ pé àrá wà lọ́rùn tó máa sán hmm. ẹ so <laughs> kan fílẹ̀ ó máa jẹ́ látàyè lọ́jọ́ òun hmm. bọ́ọ̀lù ọ̀sùn bẹ pẹ̀lú bẹ́ẹ̀ káfílẹ̀ gbogbo àwọn tó rí ìdájọ́ tó rí tó wá ń jẹ́rìí èké ní kóòtù gbogbo àwọn máa jìyà wọn. Oh. ẹ ṣe gbọ́ sá o ẹ kú ohun o hello hello hello. hello. hello ma. hello. hello ma ẹ káàbọ̀ sórí ètò. yeah this is from Chicago. This is uh, Dr. Esau from Chicago. Uh, I'm calling about the burial of uh, Ade um, Timothy. All right, ma'am. We're listening to you. Adegoke. We are listening to you, ma. The normal protocol of the barrier is when the uh, eh, added Ade, uh, Timothy is found is for the àwọn tó pera wọn nítorí wọléwọlé àbọ̀lọ́pàá is to take the corpse to the nearest hospital which is eh, University of Ife ibẹ̀ ló yẹ kán fọmọ yẹn sí for mortuary for identification they can't bury the, the dead body without identifying the, the corpse tó yé yín. à ń gbọ́ dáadáa mà. kò yẹ kán sin Timothy láì jẹ́ pé wọ́n identify ẹ̀ tọ́lọ́pàá bá fàǹdì ẹ̀ lórí títì wọ́n á gbé lọ sí nearest hospital tó bá yẹ pé wọléwọlé ló fàǹdì ẹ̀ lórí títì wọ́n á fàǹdì wọ́n á gbé lọ sí nearest hospital wọ́n á dẹ̀ announce lórí rédíò àbí newspaper pé èèyàn kan kú àmọ́ èèyàn ẹ̀ kán wá ẹni tẹ́ èèyàn ẹ̀ bá sọnù kán wá sí hospital kán wá identify ẹ̀ wọléwọlé yẹn ẹ̀wọ̀n ló yẹ kán kí pẹ̀ sí kò yẹ kó tiẹ̀ jáde nígbà tó ti give false witnesses yẹn kò yẹ kó lọ sí ilé padà all the department of wọléwọlé anybody tó tó give authorization pé kán lọ sí Timothy gbogbo wọn ló yẹ kán wà lẹ́wọ̀n mm. Nigeria the the the protocol in every part of the world is for all uh, government officials, either police or wole wole, to get in touch with the hospital. Dẹ̀ rí wèrè gan lórí títì tó bá kú, wọ́n á gbé lọ sí nearest hospital because wèrè náà léèyàn. Bẹ́ẹ̀ni ma. Ṣé gẹ́tì mi? Àgbọ̀yé mà. Dẹ̀ nípa eh, CCTV àwọn tán tán tán jẹ́ administrator of eh, CCTV they supposed to have the data they supposed to have the record. Then another thing you're supposed to notice that uh, the authority is supposed to have a fingerprint of those people who came into the uh, to the room of, of Timothy. Ẹ̀gbẹ́ torí ẹ̀jẹ̀ yẹn that's number one thing tó yẹ pé ẹ̀jẹ̀ yẹn ló yẹ kán lọ kán lọ gbé lọ sí táàpù kí láàbù dẹ̀ identify pé Timothy ló ní ẹ̀jẹ̀ yẹn then àwọn tó fọwọ́ kan ẹ̀jẹ̀ yẹn fingerprint láti wà ń bẹ̀. Ṣé ń gẹ̀ẹ́tì mi? Àgbọ̀yé so all these things supposed to take into consideration. mo mọ̀ pé adájọ́ yẹn we know the right thing to do okay. but Nigeria do things differently I'm from USA I'm calling from USA yes, but the laws is the same everywhere. Yes, so yeah, mo gbọ́ yín dáadáa máa ọlọ́run á wa ọlọ́run á wa ṣe wọn mo really appreciate yín àti bàbá wo bàbá gbàgede ìmọ̀ the another one oríyọmí ansat we really eh, we really appreciate you all i been in america for over forty five years yeah. it's scared to come home we can't come home with all this story we are hearing àwọn ọmọ wa wà ń bí tó fẹ́ lọlé an interest all a lot of American born Amer- uh, eh, Nigerian born abroad. Every one of them want to come home, but nobody want to come home to see this is very scary. tó yẹ yín ọlọ́run á fún wa ṣe ọlọ́run á pẹ̀lú yín o thank you so much. and you too ma have a blessed day. tó bẹ́ẹ̀ bá wà mẹ́tẹ̀ láǹfààní hello. hello. hello sàyẹ̀ká bọ̀ sórí ètò sáà yeah uh, mo ti pè lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ sà and kọ́kọ́ tó skip mind mi. okay. ó uh, when I was listening to Gbàgede TV olóòtú bẹ̀ wọ́n sọ pé the second uh, eh, defence counsel tó defend the Adédoyin ó rubbish pathology uh, pathology uh, kinotic report. yeah yeah. but nǹkan tó ń yà mí lẹ́nu ni pé nígbà tí bóyá lẹ́nu náà mo ti wọ́n pé nígbà tí wọ́n ń béèrè tí ẹni ẹ present evidence rẹ̀ tí wọ́n dìde wọn ò béèrè any questions ní ọwọ́ ẹ̀ kọ́kọ́ ni iṣẹ́ ló ṣe but to my surprise today mo á gbọ́ pé wọ́n ní ní court lẹ́yìn wọ́n sọ pé wọ́n sọ pé gbogbo nǹkan tí ẹni ẹ present pé they are all false or fabricated or what have Yeah. so why is it not cause examined nígbà tí ó ń provide evidence yẹn. Yeah. So I expected that that the judge will definitely uh, look into that. Okay. And secondly, ẹ má bínú ibo làwọn awo funfun wà torí tọ́lọ̀. Àwọn mo ní awo funfun torí pé mo expect pé àwọn yẹn náà náà ń ṣe dáadáa. Mo expect pé in a situation like this, òkú Timothy yẹ kan ro ni. Gbogbo nǹkan tó máa ń wò ní Yorùbá play tó yẹ pé ohun tó bá wà ń kọ̀ tẹ́kọ̀ọ́ pé wọ́n máa ma kàbí ìgbàkà ni. Can that be possible again? That is my question. Kọ́lọ̀ fún wa ṣe. Ẹ ṣe gan o. Justice for Timothy. Ẹ ra Ẹ ra Ẹ ra justice for all justice for all. Ẹ jẹ́ kí n sáré ṣe àlàyé lórí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn lórí ọ̀rọ̀ close examination fún ẹni tó wá sí lórí ọ̀rọ̀ forensic expert tó wá. Wọ́n cross examine ẹ̀ wọ́n cross examine ẹ̀ ohun tí wọ́n sọ lẹ́yìn tí wọ́n present ẹ̀ tán tó wọnú doc tí wọ́n ti tí wọ́n mo believe yẹn máa eh, ń eh, opposition ti submit report so ti ẹyin then kó wá fún cross examining lórí report tó ń ṣe tó tí result tó jáde lórí ẹ̀wù eh, test ẹ̀jẹ̀ tí wọ́n lọ ṣe now but ìtàn bàbí cross examine wọ́n kàn jump lórí no case submission ni ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa prosecuting counsel báyìí pé gbogbo àwọn evidence tó tó tó to establish is all irrelevant in this case except for the the banker to attest the transaction tó wáyé láàrin adédèjì adéṣọlá tó jẹ́ receptionist àti timothy nìkan ló jẹ́ evidence tóun sorry tóun rí so far nínú kéèsì but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ o ó ti gba èsì ọ̀rọ̀ ẹ̀ náà nu court lẹ́sẹ̀kẹsẹ̀ kí ẹ̀hún earring yẹn kó tó wá sí end kò jù bẹ́ẹ̀ lọ sà tó bẹ́ẹ̀ bá wà ń bẹ̀tẹ̀ láǹfààní àti pé ẹgbẹ́ sórí ètò kẹbàá wàdá ṣètò ọ̀hún ló sì lọ lọ́wọ́ à ń sọ̀rọ̀ lórí ìgbẹ́jọ́ tó wáyé lónìí nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ Timothy hello. hello. hello sir o. ẹ kalẹ̀. ẹ kalẹ̀ káàbọ̀ sórí ètò sir. ok ẹ ṣe gan ni ẹ kú ètò náà. àwa ni ẹ sà. ẹ jọ nǹkan kan tèmi kàn fẹ́ yẹ kí gbogbo wa bóyá àwa tá à ń pè ó dà pé àtìlú òyìnbó làwọn èèyàn púpọ̀ ti ń pè jù so mentality ìlú òyìnbó ti wà lórí everybody ìlú òyìnbó ti change mentality everybody gbogbo wa ti ń gbàgbé pé nàìjà láti wà system wa ní nàìjà yàtọ̀ sí system lóyìnbó bọ̀ àdúrà wa ni pé kí àwọn tó wà nàìjíríà àtàwọn tá a wà lóyìnbó ká tún nàìjà ṣe kí system tiwa náà dàbí tiwọn ṣe rí poverty kì í ṣe nǹkan gidi gbogbo ohun tí à ń rí poverty náà wà lára ẹ̀ àwọn wọléwọlé tó fẹ́ pé kí wọ́n give first first evidence ẹ mọ̀ pé wọléwọlé poor ni wọ́n ti fún lówó ti gbọ́wọ́ gbogbo àwọn tó wà involved nínú kéèsì náà ti fowó lọ ní tí ò tí ì gba káàṣì lò ní tí ò tí ì gba káàṣì ó sì káàṣì ẹ̀ wà lẹ́nu ọ̀nà ẹnu ọ̀nà yàrá ẹ̀ láti A to Z kan tó wá sí court kan tó wá sí Àbújá kan tó wá sí Òṣogbo everybody mọ nǹkan tó ń lọ kò sẹ́ni tí òun ẹni tó pààyàn ọlọ́pàá kékeré àti recruit police station tó kọ́kọ́ gbé lọ everybody mọ̀ pé ló pa gbogbo yẹn ẹ jẹ́ ká gbàgbé yẹn ìgbà míì wà tó máa ń sọ̀rọ̀ lọ síbòmí pé ẹ̀yin gan lẹ́sán láàárọ̀ yìí ẹ ní Ògúndóyin ó ń lo fóònù àbí kí ló kọ́ mọ́ ẹ̀ ó ń hmm. lo fóònù ní ní program ní ní ní ní eh, eh, correctional center mo ní ó máa ń pè wọ́n dẹ̀ máa ń pè. wọ́n dà poor ó máa gbẹ̀gùn jẹ wọ́n fẹ́ jẹ ọ ọlọ́pàá poor wọ́n máa gbẹ̀gùn jẹ wọ́n fẹ́ jẹ ọ George mi poor George mi ò dẹ̀ fẹ́ gbẹ̀gùn jẹ kò fẹ́ bà future ẹ̀ jẹ́ tó yẹ yín so ẹ̀gúnjẹ wà lẹ́nu everybody so ó yẹ ká expect force uh, evidence false whatever false false false ó yẹ ká expect kò yẹ kó jọ wá lójú ṣó yẹ yín àgbọ́yé wọ́n ti nǹkan tí a fẹ́ mọ̀ ní pé n tó dá wa lójú ni pé ẹ jẹ́ ká change nàìjíríà ẹ má jẹ́ ká máa continue báyìí ẹ jẹ́ kí george kọ́ mọ̀ ẹ pé má jẹ́ ká continue báyìí kọ́lọ́pàá mọ̀ ẹ pé ẹ má jẹ́ ká continue báyìí a lè continue báyìí ilé nàìjíríà ti bàjọ́ kàn bàjẹ́ sí every day every day ìlú tí ò sófin. So ẹ̀ṣẹ̀ ni ò sí ń bẹ̀ kó síbi tí ò sófin kò sẹ́ni tí ò lè ṣẹ̀wọ̀n nílùú òyìnbó president ìlú òyìnbó lè ṣẹ̀wọ̀n but nàìjíríà ni mo ti rí i pé president ò fẹ́ ṣẹ̀wọ̀n honorable ò fẹ́ ṣẹ̀wọ̀n ah, ẹ̀dẹ̀ fẹ́ ṣẹ̀ ẹ fẹ́ pààyàn tẹ pàgbé gbogbo àwọn yòókù tán mú ní lórí the similar case tó ṣẹlẹ̀ for the past four weeks or five weeks now wọ́n ti ṣẹjọ́ gbogbo wọn àwọn tó pọ̀ wọ́n ti rí driver kí lórúkọ tó wa mọ́tò èkó yẹn wọ́n ti rí driver àwọn tó para wọn lábẹ́ òkúta wọn ti mú àwọn ọmọ kéékèèké yẹn ó ṣe jẹ́ pé ògùdọ̀ yìí nìkan ni tiẹ̀ yàtọ̀ kí ló ṣe jẹ́ nǹkan tó so simple owó ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dẹ̀ fa owó yẹn poverty àwọn èèyàn poor àwọn èèyàn máa gbẹ̀gún jẹ ẹ̀gún jẹ wà lórí kéèsì èmi ti sọ́rí nínú lórí platform yìí wípé ẹ̀bẹ̀ la máa máa bẹ̀ wọ́n a máa fọlọ́run bẹ̀ wọ́n a tún máa bẹ̀ wọ́n direct a wá ń fi ọlọ́run ọba bẹ̀ wọ́n nísìn kànjọ́ kànjẹ́ ká ṣe lè kànjẹ́ ká fi lè ṣe example fún everybody. All right. All right kọjẹ kan jẹ́ kí justice reign lórí justice for Timothy justice for everybody kọjẹ kó reign ẹ jẹ́ ká ẹ jẹ́ ká sọ fún wọn bàbá Fálànà tó ń sọ pé kọ́ máa wá kọ́ máa wá àwọn èèyàn kàn fẹ́ president bàbá Fálànà tí president ẹ̀ bá wà ń bẹ́ẹ̀ tó bá wà ń bẹ́ẹ̀ ojú wọn lásán wọn ní láti sọ̀rọ̀ gbogbo ntí àwọn àwọn colleagues wọn ń ṣe yẹn sáà ẹgbẹ́ wọn ń ṣe wọn ò ní wọn àwọn gan ń bẹ bàbá Fálànà kọ́ máa ti wà sí i torí àwọn gan fẹ́ play games wọn àwọn gan fẹ́ paṣọ àwọn gan fẹ́ pawó wọ́n dẹ̀ tí bàbá Fálànà máa disturb owó àwọn but tí bàbá Fálànà bá wá mọ̀ pé that's why bàbá Fálànà béèrè owó lọ́wọ́ anybody láti bẹ̀rẹ̀ so nísìnyí wọ́n lè ṣe nǹkan tó wù wọ́n káná gbowó ni wọ́n lè ṣe báyìí o ṣàmì pé àwọn uh, àwọn lawyers oh, Adédoyin ṣàmì pé àwọn wá sí court wọn gbọ́dọ̀ máa wà rán gbowó ẹni tí ò gbowó lè má wà ó dẹ̀ lè wà tó rọ́fẹ̀ẹ́ ló ń ṣe ṣeye yín but àwọn àgbẹ̀ bàbá Fálànà present wọn wà very important tó bá wà ní court gbogbo tó play lánàá yẹn tó play níjẹta wọn ò ní gbé bẹ́ẹ̀ mm. àwọn gan mọ bàbá Fálànà gbogbo wọn lọ ní phone number bàbá Fálànà gbogbo wọn nọ́mbà bàbá Fálànà colleagues ni wọn wọn mọra wọn everybody wọn mọ̀ pé wọn mọ̀ Adédoyin àwọn lawyers Adédoyin gbọmọ Adédoyin ló pa so ẹ jẹ́ ká fi gbogbo pé a fẹ́ máa wádìí kákọ máa give excuse pé ẹ ta ló pa abẹ ó yẹ kán rí lè yẹ kán rí ní gbogbo àmú nǹkan tó yẹ kán rí everybody mọ nǹkan tó yẹ kán rí ẹ̀bẹ̀ ní ká bẹ màmá yẹn èèyàn kọ́ ní ká má force màmá ká má kìíní à force àti ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣe ìdájọ́ rere ìdájọ́ rere máa mú ọjọ́ iwájú màmá yẹn náà dáa ni ìdájọ́ rere máa mọ́jọ́ iwájú àwọn ọmọ tiwọn náà dáa ni ìdájọ́ rere máa mú nàìjíríà tẹ̀síwájú ló máa mú nàìjíríà dáa ni àwọn yòókù náà tó ń jẹ́jọ́ bíi ti màmá wọn máa kọ́ṣẹ́ lọ́dọ̀ màmá pé àṣàtì ètè lè sòótọ́ a lè sòótọ́ ká má kù síbẹ̀ náà ṣé yín ẹ̀rù máa ń bà wọ́n láti sòótọ́ torí wọ́n ti fi owó di ẹnu everybody owó ní nàìjíríà poverty dẹ́ni poverty ti mú everybody to z everybody ló fẹ́ gbọ́ everybody ní olówó lọ́wọ́ everybody lè bí ń pa ebi ń pa wọ́n so ó yìí sì fún wọn láti máa bribe kí ló dé tí wọn kì í gba bribe nílùú òyìnbó torí pé wọn ti ìjọba ti bá wọn sí kí many things tó yẹ kó débi pa wọn wọn ti bá wọn sí kí ebi òun pa àwọn èèyàn àwọn èèyàn dẹ́rì lé gbé nínú òtútù wọn á ṣàrí ilé kan wọ̀ social system wọn wà pa tí nàìjíríà bá wà pa poverty máa di tí poverty bá dínkù corruption náà á dínkù kò sẹ́ni tó lè clear corruption láì clear poverty. Mm -hmm poverty àti corruption ọmọ ìyá gidi ni wọ́n ẹ lọ́wọ́ gbogbo ìlú all over the world tí poverty wà gbogbo ẹ̀ náà ni corruption wà kì í ṣe nàìjíríà nìkan south america ni africa ni gbo india ni poverty wà ń bẹ corruption wà ń bẹ so corruption yìí náà ló tún lead sí kínní tí buhari buhari ò tiẹ̀ clear corruption kankan ó kàn fẹ́ try torí kò lè clear anything so ẹ jọ ẹ jẹ́ ká fi ọlọ́run ọba bẹ̀rẹ̀ màmá tó bá ní ká máa force màmá ẹ jẹ́ ká máa bẹ màmá ẹ jẹ́ ọlọ́run ọba ní ká máa fi bẹ̀ wọ́n màmá yẹn agbára wà lọ́wọ́ ẹ̀ kó ṣe ìdájọ́ òdodo àní kan support Timothy àní kan support Adédoyin ṣùgbọ́n kó ṣe ìdájọ́ òdodo kó má fún wọn láàyè ṣé gbogbo wọn mọ games tó máa ń play wọn mọ bó ṣe máa ń play ẹ̀ tó bá fún wọn láàyè tó bá rí pé kiri tí wọ́n ṣe lánàá yẹn máa ń wọ̀ tí màmá yẹn dẹ̀ fún wọn láàyè pé kó wọ̀ màmá lè sọ fún wa pé wọn ò ṣe ìdájọ́ burúkú ṣùgbọ́n tó ti fún wọn láàyè ayé náà máa tẹ́wọ́ hmm. tí n bá ń jẹ́ player tí n bá jẹ́ defender tí n bá dẹ̀ fẹ́ kẹ́ ẹ score against mi tẹ́ ẹ bá fún mi lẹ́kùn jẹ tí n bá tí n bá dúró tó yẹ kí n dúró sí ibẹ̀ lẹ́ máa gbà wọlé o. so màmá mọ ibi tó yẹ kán gbà wọlé màmá dẹ̀ mọ ibi tó yẹ kán dí so kí màmá kọjọ kán bá wa game tó ń play yẹn kán bá wa dí ibi tó yẹ kán dí kán bá dẹ̀ wá kán kò ń ṣe fún àwọn nìkan àti prosecutor náà àti defence counsel náà gbogbo wọn pátá ni kí màmá bá wa ṣe ìdájọ́ òdodo fún gbogbo wọn kó fún àwọn tó yẹ kó fún láyè kó fún wọn láyè ẹ má tó wá wá wo bìkan prosecutor team ẹ bẹ̀ àwọn náà àwọn nǹkan tó yẹ kó gbé jáde tó tètè gbé jáde kàkó sẹ́ni tó máa rí kámẹ́rà cctv kámẹ́rà tí ò ti ju gbogbo ayé ò ní pariwo náà wáyé táwọn náà sì ń háìdì ẹ̀ àwọn nǹkan tó evidence tó yẹ kó gbé jáde sì pọ̀ náà kò yẹ kó máa fi rí eléyìí lọ́wọ́ náà tó yẹ pé àwọn tó sì kọ́kọ́ gbé jáde ló yẹ kó fi eléyìí lọ́wọ́. a lè sọ prosecutor àti defence counsel lè máa sọ̀rọ̀ ẹ̀yin ẹ̀yin òyìn lè ẹ̀yin àwa èèyàn lè mọ̀ tó yẹ yìí so wọ́n mọ̀ bọ́ ṣe gbogbo wọ́n mọ̀ bọ́ ṣe ń tò kí gbogbo wọn kàn bá wa tò dáadáa ni. àwọn àwọn agbẹjọ́rò Adédoyin wọ́n ń ṣiṣẹ́ wọn ni o hmm. nǹkan tó yẹ kán ṣe náà ń ṣe wọ́n ń ṣiṣẹ́ tiwọn ni iṣẹ́ mm. nǹkan tó yẹ kàn ṣe náà ṣe kí nǹkan kan máa blame wọn iṣẹ́ wọn ni bẹ́ẹ̀ni lọ́ọ̀yà ni wọn fún ni bẹ́ẹ̀ni wọn dẹ̀ láti ṣe é bí iṣẹ́ mm. ṣé yẹn àwọn ń ṣe tiwọn ni but àwọn náà máa máa sọ pé ah, ẹ bá wa délé lẹ́nu ẹ bá wa ṣe lè ẹ bá wa ṣe lè ẹ̀yin prosecutor team ọ̀dà náà àìkọ́ la máa bí yín tá a bá ti dé court lọ́la nǹkan báyìí ni kẹ́ ẹ sọ ẹ máa sọ gbogbo wọn heart moving ẹ jẹ́ ká bẹ gbogbo wọn àti prosecutor team àti àwọn tẹ́ fi pé agbẹjọ́rò tiwa ẹ bẹ́ everybody kò ságbẹjọ́rò tí ò lè gbẹ́gúnjẹ o mm. nílùú òyìnbó ìjọba máa ń fún yàn lágbẹjọ́rò wọ́n agbẹjọ́rò ìjọba tó bá fún yín ẹ má gbẹ́kẹ̀lé o ó lè ṣiṣẹ́ fúnjọba o ó lè ṣiṣẹ́ against ní court agbẹjọ́rò yín dẹ̀ ni òun ṣẹlẹ̀ ń bì ó lè ṣẹlẹ̀ nàìjíríà náà ẹ̀gúnjẹ́ lè bo ó lè borí ìyẹn mọ́lẹ̀ so ẹ jẹ́ ká bẹ gbogbo wọn ká dẹ̀ fọlọ́n bẹ̀ wọn tó bá wa gbọ́ fọlọ́ ọlọ́run wa dá sí ẹ̀rí àbò. ẹ ṣe gan sa ẹ kú o bẹ́ẹ̀ ni ẹ ṣe gan sa ẹ kú o ẹ ní sọ̀rọ̀ tán ọpọlọ yóò sì ní dọ́ba tó bẹ́ẹ̀ náà bawa wa mẹ́tẹ̀ láǹfààní àti pìyàpè sórí ètò kẹ́ bá wa dá sí i ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Timothy là ń sọ lálẹ́ yìí. hello. hello. hello ma ẹ káàbọ̀ sórí ma. ẹ ra ẹ ọ! ẹ jẹ́ mo fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́ ènìyàn. orí ètò lẹwà á gbọ́ yín ok ẹ kalẹ́ lẹ́sà. ẹ ra àlàáfíà just a quick one lórí wo tv ó pẹ́ tá a ti máa wo program yìí ó lẹ́jọ́ gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀ tọ̀nà but kí ló dé tí adédọ̀yìn ò sì lè ní àǹkọ̀fù kí tó lè àǹkọ̀fù ọwọ́ adédọ̀yìn wá sí kóòtù. hello ṣé kí n dáhùn ni. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà kí tó lè kí òun ò lè lo àǹkọ̀fù nígbà eh. tí tí pásítọ̀ ẹ rántí nǹkan tí pásítọ̀ kan tó wà ní èkìtì state yẹn tó ṣe. ṣòtítọ́ bí rẹ̀. tó ti bàbá adédọ̀yìn ṣòtítọ́ bí rẹ̀ àbí. ètò ìtí Adédoyin ṣe wọ́n kàn ju ọmọ gbé lásán ni wọ́n fi handcuff sí bàbá yẹn lọ́wọ́ from the beginning of the case títí the end so what is so special nípa ti Adédoyin tó ṣe ń yan tó tún kí wọ́n sápò ẹ̀yìn ìmájìngbà tó bọ́lẹ̀ ní kóòtù láàárọ̀ yìí ó kí ọwọ́ bà pò ní o. bẹ́ẹ̀ni. does it make sense? ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹlẹ́wọ̀n ò lè right láti máa yan kiri it is not right a tuntun ṣe again tá a bá fi ilẹ̀ bọ̀bọ́gò ti ń jẹ́ ti ọlọ́run ọlọ́run ò ní fún ṣe ìkúnlẹ̀ àbíyamọ ò ní gbà fún bọ̀ ẹ jẹ́ ká wà sí sí àpẹẹrẹ wa sá something needs to be done kò lè máa yan wá sí kóòtù hmm. which means pé ẹlẹ́wọ̀n wo ló ń pààrọ̀ aṣọ ojoojúmọ́ làwọn ọmọ adédọ̀yìn náà ń pààrọ̀ aṣọ wá sí kóòtù ẹ ò bá ṣe fúnra wọn ní. Ni aṣọ bùbá àti òkòtò lẹ́nì torí pé ó jẹ́ friday. ẹ bá wa wo ṣe sá o ọlọ́run àrùn yìí lọ́wọ́ sá a appreciate the program yín God bless you bye. tó bẹ́ẹ̀ iná bá wa mẹ́tẹ̀ láǹfààní àti pé pé sórí ètò kẹ́ bá wa dá sí i a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ara tádédọ́yìn máa mú wá sí kọ́ọ̀tù a ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé hello. hello hello. hello sir ẹ káàbọ̀ sórí ètò sir. hello ṣe ah sorry live program program fẹ́. orí live program náà lẹ́wà ẹ kàn bá wa yí tẹ́ ń gbọ́ wa lọlẹ̀ ká gbọ́ra wa dáadáa. hello sir ẹ káàbọ̀. ah okay. so ń gbọ́ yín báyìí. so nǹkan tí mo ń sọ ni pé àwọn ah, mo ní a bit of delay there àwọn èèyàn kan assume ni because Adédoyin ti ṣe iṣẹ́ ó ti parí ó ti parí nǹkan tó máa parí ó ti mọ ibi tí kèsì ń lọ so tí àwọn tó bá sọ pé Adédoyin yan Adédoyin yan yan Adédoyin yan Adédoyin gan ti ó ti ṣiṣẹ́ kọjá ẹ wá ní kó má yan because àwọn àwọn àwọn um, àwọn bàbá wa tí wọ́n sanwó fún àmì tí tí wọ́n dáwó padà ẹ má bínú pé tí wọ́n dáwó padà tó ti dá seventeen seventeen million padà Adédoyin ti ṣiṣẹ́ kọjá abẹ um, àwọn ẹ̀gbọ́n mi kan sọ̀rọ̀ lẹ́nu wọ́n sọ pé wọ́n sọ pé wípé àwọn bàbá Fálànà wípé wípé tí wọ́n fi tí wọ́n fi wá wípé ó possible wípé ó possible pé kó jẹ́ pé Adédoyin kan ti lọ sort wọn out lẹ́yìn because by this time. ẹni sùn sáà sáà sáà ṣáà ìwà mẹ́ẹ̀ gbọ́ mi bàbá Fálànà ò gba kọ́bọ̀ no no no wọn wọn ẹni sùúrù ẹni sùúrù ok ok mo ń gbọ́ yín mo ń gbọ́ yín sà ẹ wọ́n ní kó dáwó padà fún àwọn fámìlì Adégòkè so kò sí èmi kàn ń sọ eléyìí ni o ṣé èèyàn Adédoyin ti lè ó ti gbọ́ pé wọ́n ń bọ̀ wọ́n máa appear so owó ti lè lọ sọ mo kàn zoom eléyìí ni pé ó ti lè lọ sọ pé baba sálà náà ẹ dáwó wọn padà one eighty million ọkì típò owó yẹn fún yín mo kàn sọ ní o ẹ má yọjú kò tí yẹyin sọ kò sẹ́ni tó mọ̀ kó tó ọ̀rọ̀ ò tí ì yẹyin náà ẹ jẹ́ ń ṣe láláyè fún yín ẹ jẹ́ ń ṣe ẹ gbọ́ mi yé òótọ́ ni wọ́n dá seventeen million plus ṣó ti yé yín wípé kàn fi gba lọ́ọ̀yà ṣó ti yé yín ẹ máa gbọ́ mi dáadáa o náà o nígbà yẹn bàbá Fẹ́mi Fálànà ò tí ì sínú kéèsì wọ́n ṣẹ̀fẹ̀ wọnú kéèsì ni but láàárín yẹn bàbá jẹ́ kó yé wọn wípé àwọn ò gbà kọ́bọ̀ àwọn fẹ́ ṣe iṣẹ́ yìí with fair mind with sincerity and honesty sí ilẹ̀ Yorùbá àti sí gbogbo ọmọ Yorùbá ṣó ti yé yín now that is the more reason n tó ṣẹlẹ̀ gangan nìyẹn bàbá ò gbọ́wọ́ kì í ṣe pé sọ̀rọ̀ pé wọ́n fẹ́ dáwó padà àbí wọ́n dáwó padà kò yẹ òun ṣẹlẹ̀ náà rọ̀ mo ń gbọ́ yín. ẹ ẹ mo ti yé mi kan tẹ sọ because ìsìn tí gbogbo ẹ̀tẹ̀ ti wá hot báyìí tí wọn bá fẹ́ lọ́nà tó sì tí wọ́n sọ nǹkan kan tí wọ́n ṣe anything wọn làwọn èèyàn fi ń dá òtí pé ṣé kò ṣe pé bàbá Fálànà bóyá wọ́n ti wà ní sáàdì adédọ̀yìn àbí wọ́n sí ń bẹ̀ because for now gbogbo ṣètì tọ́ka náà wà ń bẹ̀ láti láti bẹ̀rẹ̀ kéèsì yóò ní àdì kò tẹ̀ ní dé gbogbo stage yìí so tọ́ba wa ń tọ́ba wa zoom pé baba sọ́fà náà máa yọjú wọn máa yọjú wọn máa yọjú wọn máa yọjú ìgbà wo ni wọ́n tó fẹ́ yọjú ṣé nígbà tẹ́bí ti bá tó. ọ̀nkú mi ọ̀nkú mi ọ̀nkú mi ìgbà wo lẹ́jọ́ ètò ṣé bá wa bẹ̀rẹ̀ ètò tẹ́ bàbá wa bẹ̀rẹ̀ ètò ẹ jẹ́ kí n ṣe lálàyé fún yín sà ẹ ní sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ni pé bàbá Fẹ́mi Fálànà ò tí ì lè bẹ̀rẹ̀ ọ̀ tí ì lè wọṣẹ́ sìn ṣé o ti yẹ because ó lọ́wọ́ àwọn ó lọ́wọ́ àwọn tí iṣẹ́ ṣì wà so táwọn àwọn tó ń kámọ̀ fún bàbá pé bàbá wá sí court bẹ́ẹ̀ yẹn ń sọ yìí wọ́n right láti pe bàbá because bàbá bàbá ló assure wọn pé àwọn fẹ́ ṣiṣẹ́ fún wọn ṣe understand but nǹkan tá a gbọ́dọ̀ understand ni pé government prosecutor is still on this case so for that reason if baba Falana is going to court he is going to just going to be there and be sitting down kò sí iṣẹ́ ò ti kàn wọ́n for now so that's one thing people need to understand so láyé ń sọ fún pé ká ní sùúrù lórí ọ̀rọ̀ bàbá Fálànà bàbá Fálànà is a professional tí wọ́n ṣiṣẹ́ wọn with professionalism ṣé ń gbọ́ mi sà so bó ṣe rí gangan nìyẹn lórí ọ̀rọ̀ bàbá Fálànà. ok sir mo gbọ́ yín sà. all right ẹ ṣe gan sà ẹ kú owó ẹ sọ̀rọ̀ tán. nobody should to, to be trusted. all right lórí kéèsì yìí yóò gan ẹgbọ́n mi kan sọ pé tọ́yìn poverty bá ti kò sí ibi tí poverty wà tí ò ní sí corruption. bẹ́ẹ̀ni. so àwọn chief judge àti kò sẹ́nibọ̀dì tó wà trusted pẹ̀lú ibi tí kéèsì lọ ẹ̀yin náà máa wo no case wọ́n lọ ṣe máa sọ no case at this at this stage. àwọn yẹn fẹ́ túwìsì wọ́n fẹ́ túwìsì kí ẹjọ́ yìí ni gbogbo nǹkan tí wọ́n ń ṣe àdìṣẹ́ lálàyé fún yín they only just want to jump the fence iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí fún wọn the only alternative they have is to, is to present something like this just for them to jump over the fence that is all but ìyẹn ò lè ṣeé ṣe because ẹjọ́ yìí bọ́mbà tó bọ́mbà ni ẹ ṣe gan sa. Ah, àṣẹ tó. hello odebete o hello ta ló wà ń bẹ̀ o. hello sorry this is my final call for tonight mo ń gbádùn ètò lọ. all right sir. Uh, so many people have been speculating so many people have been asking that probably maybe uh, when the CCTV camera is. Uh, presented pé bóyá òtútù fara wọn mo fẹ́ràn gbogbo wa tá à ń wo program yìí ká lọ wo fíìmù ògògó that is owó blo àti lọ wo ikọ̀ tó gbẹ̀yìn ayé ẹ̀ tẹ̀bá wo fíìmù yẹn ó kọ́ wa ní ọgbọ́n láti mọ̀ pé kò sí nǹkan tí àṣepamọ́ ló wà àṣegbé kan kò sí àṣepamọ́ ló wà lógo ọlọ́run gbogbo nǹkan tí ó pamọ́ gbogbo ẹ̀ náà ló máa tú jáde so that cctv kìíní ẹ̀ tí ògógó náà tún lọ doctors but one way or the other àṣírí ẹ̀ tú náà ni ó gbẹ̀yìn ó pé kí náà ti ń pè ó gbógun jẹ ni hmm. so let us all have it at the back of our mind that justice will definitely prevail lágbára Ọlọ́run ẹni náà fi ní sọ. and you too sir ẹ ṣe gan-an tó o bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ ẹ̀jẹ̀ láǹfààní àti pé ẹ pè sórí ètò kẹ́ bá wa dá sí. tó o bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ ẹ̀jẹ̀ láǹfààní àti pé ẹ pè hello ah tó o rí bété o bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ hello hello hello ṣàyẹ̀ká bọ̀ sórí ètò ṣáà. hello. hello ẹ káàbọ̀ sórí ètò ṣẹ́ ń gbọ́ mi ẹ bá wa ṣe kíákíá sa o. ẹ ká sọ. ẹ ra sa ẹ káàbọ̀ sórí ètò. orúkọ mi ni Yomi mo pẹ́ láti Liverpool. all right sir ń gbọ́ yín sir. hello ah, ok. nǹkan tí mo fẹ́ sọ pọ̀. nǹkan tí mo fẹ́ sọ pọ̀ ṣe rí ṣe rí mo fọ́lò bàbá bàbá wò nǹkan yóò ní bàjẹ́ ọ̀rọ̀ yóò ní dojúrú tó di pé ẹ̀yin lẹ̀ ń ẹ̀yin lẹ̀ ń já kí àwọn tá a wà níta ẹ̀yin lẹ̀ tàn mọ́lẹ̀ sí fún wa kájẹ́ ká mọ owó nǹkan tó ń lọ nǹkan tí mo fẹ́ sọ pọ̀. ẹ ló ṣẹ̀wá mẹ́rin à ń gbọ́ yìí orí bẹ́tẹ̀ o hello. hello. hello ma ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa ṣe kíákíá mò ń gbọ́ yín o. ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ ma. yes sir a kó ètò. àwa nìyẹn ma o. ẹ àwọn lọ́ọ̀yà Adédoyin tó lọ ń fàlè no case submission fún kìnìún náà ṣebí tí ìyá bá gbà fún wọn ni ṣebí tí adájọ́ bá gbà fún wọn ló máa wọlé fún wọn tó bá gbà wọlé fún wọn báwo náà ṣe fẹ́ ṣe àwọn yẹn wọn kàn máa kàn ń gbowó wọn fẹ́ gbowó wọn fẹ́ jẹ́ kíkiní yẹn kó lọ́ǹgì sódà wọn á lè gbowó dáadáa lọ́wọ́ Adédoyin sóye yín nǹkan táwọn yẹn kàn bá káàkiri nìyẹn. and Adédoyin gangan ṣe ti rí gbogbo bá ṣe ń dá sọ̀rọ̀ yìí àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbé síta náà Adédoyin bínú sí yín gidi gan ni o inú ẹ̀ òjò apart from pé àwọn lọ́ọ̀yà ń bínú sí yín Adédoyin bínú sí yín gan gidi everybody àtàwa náà ó dẹ̀ ti gone spiritual Adédoyin ti lọ gbéṣẹ́ fún ìyá kan ṣùgbọ́n ogun ọ̀run apalẹ̀ ìyá náà mọ̀ nítorí pé ọmọ ọlọ́mọ lẹ́pa ẹ ẹ̀ lẹ́ ẹ̀ lè mú jẹ lágbára Ọlọ́run gbogbo èèyàn tó wà lórí ètò yìí àtẹ̀yìn náà tẹ̀ ń ṣètò bàbá gbàgede orí yọmí o ẹ̀yin náà ẹ máa gba àdúrà gidi gan ẹ máa rí ara yín mọ̀ bóyá muslim lẹ́yìn ẹ máa fi ọ̀rọ̀ àwa christian amani, máa ní ẹ máa ríra yín bọnú bú ẹ̀jẹ̀ Jésù ṣó ti ẹ̀yin bọ̀ mm. ẹ̀yin muslim mọ̀ nǹkan tẹ̀yin máa ń ṣe ẹ máa gba àdúrà kẹ máa nǹkan tí mo sọ yìí ẹ má kó dànù bàbá tó sàpàtì ni o mo gbọ́rọ̀ yìí mà. mo rí lẹ́ǹkan mo ní mi ní sọ̀rọ̀ ó tún wá lẹ́ǹkejì torí ẹ̀ ni mo sọ pé màá sọ lálẹ́ bàbá ẹ gbàdúrà gidi gan ẹ̀yin especially ẹ gbàdúrà kẹ bẹ Ọlọ́run ṣó yẹ yín. gbogbo àwa náà tàjẹ́ ń dá sórí ètò ẹ jọ everybody ẹ jẹ́ ká máa gbàdúrà because Adédoyin ti lọ spiritual ni o ó ti kú pé kínní ó ń ṣe spiritual gidi gan ni Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. àmì o àmì ẹ ṣe gan máa wẹ kú o ẹ máa tètò yín lọ. ọ̀rọ̀ ẹ̀ ṣe gan ṣàwẹ́ kú òun ẹ ní sọ̀rọ̀ tó pọ̀ lọ́yún òsì ní dọ́bà tó bẹ́yìn náà báwa mẹ́tẹ̀ láǹfààní àti pé àpèsè orí ètò kẹfà wà dá sí ọ̀rọ̀ Adédoyin là ń sọ tó ń gbọ́ Ọlọ́run àwa ò ní nǹkan kan o ìwọ la gbójúlé ó fọ̀rọ̀ sí wa lẹ́nu ó ní ká máa sọ̀rọ̀ olóòfẹ́ wa fábòsí ò dẹ̀ fẹ́ wa fẹ́rọ́ láàṣẹ yàsídìí àbòsí láàyàsídìí iṣẹ́ tó nírọ́nú tó jẹ́ iṣẹ́ tó gbélé wa lọ́wọ́ náà là ń ṣe tó ìwọ ló dá wa o àwọn tí wọ́n sọ yìí ìwọ ló dá wọn omi ẹ̀jẹ̀ ara tó rìn inú àgọ́ ara wọn ìwọ ló ní o wá fi bo ẹran sọ́ọ̀dì o fi bo o fi ẹran bò Eh, ó wá lọ́ omi àti ẹ̀jẹ̀ ara ó lọ́ mọ́ eegun àti iṣan ara ìwọ ọlọ́run tó dá wa bá a nìkan tá bínú obìnrin tó ń lérí aburú sáwà ní gbangba níkọ̀ọ̀kọ̀ ọlọ́run ọba ó dẹ̀ bá wa fi omi àti ara ẹ̀ ẹ̀jẹ̀ tó ń rìn inú ara ẹ̀ eegun àti iṣan tó ń rìn inú ara ẹ̀ ọlọ́run wa fi dé àwa ò ní ṣépè o hello hello baba wo. hello sàyẹ káàbọ̀ sórí ètò. ẹ jọ̀ọ́ mo fẹ́ dáhùn sí program tó lọ lọ́wọ́ ni o. orí ètò lẹwà ń gbọ́ yín sà. ẹ baba ẹ olúwa dúró ti yín o ẹ̀yin àti baba wo tv àti baba gbàgede àti oríyọmí ìlú nàìjíríà ò ń bà wá lẹ́rù gbogbo news tá à ń gbọ́ lójoojúmọ́ nípa ọ̀rọ̀ adédọyìn tó ń lọ yìí ọkàn everybody ò balẹ̀ àwọn èèyàn tó wà nílùú ọba everywhere kiri wọn lè wálé àdúrà táwọn máa gbà ń sìn kọ́ lọ́n jọ kó yọ wá lọ́wọ́ case tó wà ń lẹ̀ because ibi tọ́rọ̀ dancing ó ti sú everybody tí wọ́n bá release man yìí sìn kò sí anybody tó save nílùú yìí mọ́ because nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ náà ló máa continue àti máa ṣe lọ hmm. ṣe é pé wàhálà wà báyìí kọ́ ṣàánú wa. àmín o ó dà bọ̀bọ̀. ẹ ṣe gan ṣàyẹ kó ohun ẹni sọ ọ̀tọ̀ pẹ̀lú yóò sì ní dọ́bà. bí mo ṣe ń sọ lọ èmi a máa wí pé òjò làwa àwọn òbẹ nìkan ṣọ̀tá ẹni èjì bá ilé jí ń pa yorùbá ní yorùbá ní obí ó lakọ ọ̀rọ̀ náà làdẹ̀ máa bára wa sọ̀rọ̀ la máa gbọ́ wọn ò kún ní pohùn máa gogo lẹ́nu nítorí pé ọ̀pá ò lè pa gogo láyé bọ́pà bá ṣe ń rú lára gogo agogo ń fọ̀hún ni ọlọ́run bá ló ṣì àwa bẹ́ẹ̀ kì í ṣèyàn àdẹ̀bá àwáyé àdó lórí àbáwáyé ẹni kankan iṣẹ́ tọ́lọ́run ràn wá náà làwa ń ṣe ọ̀nà tó pè wá sí làwa ń tọ̀ àdúrà ni mo wá ń gbà orí ètò mo wà yìí n ò darí àdúrà mi sọ́dọ̀ ẹnì kankan o àmọ́ mò ń gbàdúrà ìgbé bá a bá rẹ́ni tá a bínú obìnrin tó lápá ẹ̀jẹ̀ wáyé tí wọ́n tó kéwọ́ ẹ̀wọ́n ẹ̀wọ́nú ayé yìí wá tó jẹ́ pé ńṣe ni wọ́n ya òun pẹ̀lú ibi lọ́jọ́ náà kí wọ́n tó lọ rí ibi mọ́lẹ̀ tó ọlọ́run o àwa máa máa pè ẹni mo dẹ̀ pé báyé ń pè lóko ó máa jẹ́ wa nítorí pé bàbá pè lórí òótọ́ oníwà dá wa lóhùn àwo òmùrọ̀ mọ̀ màbòsí mọ́ bẹ́ẹ̀ kan bá lépa wa ọlọ́run jẹ́ kó fi ṣera ẹ̀ jẹ́ kó fi ṣe àwọn ọmọ ẹ̀ jẹ́ kó fi ṣe àwọn aya ẹ̀ jẹ́ kó fi ṣe àwọn aráalé ẹ̀ àwọn irun àtẹ̀bí ẹ̀ jẹ́ kó fi ṣe gbó wọn. àwa ò darí àdúrà sọ̀rọ̀ anybody o gbogbo èèyàn tó bá nírú àníyàn bẹ́ẹ̀ sí wa òun làwa ń darí ọ̀rọ̀ sí tó kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ló. tó kò jù bẹ́ẹ̀ lọ ẹ̀ ló hello sir. hello ẹ káàbọ̀ sórí ètò sà. ẹ kalẹ́ sà. àmì ẹ káàbọ̀ sórí ètò sà yes sir olùṣègùn lórúkọ tèmi láti ìlú germany ni mo ti ń pè. tó ẹ káàbọ̀ sórí ètò àgbọ̀ yìí sà. yà ṣe é rí bàbá kò sí èmìmì kan tó máa mi àwa tá à ń gbọ́ yín kò dẹ̀ sí èmìmì kan tó máa mi ẹ̀yin náà tẹ̀ ń sọ̀rọ̀ gbogbo wa tá a dúró lórí ẹsẹ̀ wa tá a dúró ti ẹbí ẹ Timothy kò sí nǹkan kan tó máa ṣe gbogbo wa lágbára Ọlọ́run àmín nítorí pé ìdájọ́ òdodo là ń béèrè fún à ń fún ìlọsíwájú Nàìjíríà là ń béèrè fún à ń gbìyànjú pé kí Ọlọ́run kó lo kéèsì Adédoyin kó fi ṣe foundation ibi tá a ti máa ní ìlọsíwájú nílẹ̀ Nàìjíríà tí ẹnikẹ́ni ò ní máa bẹ̀rù tó bá ń rìn lọ nígboro nǹkan tá à ń fẹ́ nìyẹn ṣé wàá rí nǹkan tó wàá ṣe mí láàánú again ojú gbà mí tì fún àwọn tí ó wà ní Ministry of Justice ní the whole Ọ̀ṣun uh, State because bí ọ̀rọ̀ ṣe ń lọ nísìnyí ọlọ́pàá wà ń bẹ̀ àwọn tó jẹ́ mi Minister of Justice wà ń bẹ̀ pẹ̀lú gbogbo mọ̀nàmọ́ná tí wọ́n ń ṣe ní ilé ẹjọ́ wọn rí wọn ò ní kankan ṣe láti correct ẹ̀ Adédoyin ó wá gẹ́gẹ́ bí obìnrin kan tó sọ lẹ́ẹ̀kan pé sọtítóbi rẹ̀ from the beginning to the end ni wọ́n ń fi handcuffs lọ́wọ́ ibo ni Adédoyin ti wá tí ò lókun lọ́rùn àwa táwa bíi náà àwọn mẹ̀kúnnù ẹ̀jẹ̀ ni oníkálukú wọn gbé sọ́rùn so Adédoyin ó lè lówó ó it's nothing to any one of us kàn pé eh, eh, ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá commissioner of police wọn ò rí nǹkan ṣe sí ẹni tó jẹ́ ọ̀gá prison inú prison yẹn náà ti ń gbé wá so ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ gbogbo wọn pátápátá náà ti gbowó náà ti gba àbẹ̀tẹ́lẹ̀ that is why tán fi aid and abetting but ká máa bá nìṣó hmm. ká máa bá nìṣó èmi ní ìgbàgbọ́ nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ pọ̀ rẹpẹtẹ kò dẹ̀ sẹ́ni tó lè kó gbogbo ọ̀rọ̀ yìí jẹ kọ̀rọ̀ yẹn kó má rìnnú kó má bà kó má bàjá hmm. gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí Adédomi bá lanu tó bá gbé mi òun ló máa pa so bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn o kẹ́nikẹ́ni ká má bẹ̀rù ibi tá à ń lọ lágbára Ọlọ́run a ó débẹ̀ a ó rí ìdájọ́ òdodo a mọ ẹnikẹ́ni tó bá fẹ́ tó bá ní èrò láti máa ṣe irú nǹkan báyìí ní nàìjíríà á kí ọwọ́ ọmọ ọmọ ọmọ ọwọ́ ọmọ ẹ̀ á gbọ́ aṣọ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. ẹ ṣe kan sa ọwọ́ ẹkú ohun ẹni sọ̀tọ̀ pẹ̀lú òsì ní dọ́bà àgbáyé adalẹ́. àmì sà. tó o bẹ́ẹ̀ dọ́bà wa bẹ̀jẹ̀ láǹfààní àti pè é bá a pè sórí ètò kẹ́ ẹ bá wa dá sí i ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Timothy náà là ń sọ ìdájọ́ òdodo náà lálàǹfẹ́ àdẹ̀nígbàgbọ́ wípé ọba tó ń ṣe bẹ́ẹ̀ kò kúrò nídìí àrò àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ gbogbo ohun tó ṣẹlẹ̀ tá a fẹ́ kẹ́ gbọ́ náà la ṣe lálàyé hello. hello. hello sir ẹ káàbọ̀ sórí ètò. hello. hello ṣé ń gbọ́ mi ẹ káàbọ̀ sórí ètò mo ń dá yín lóhùn. yes um, ẹ jọ mo fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn ni. orí ètò lẹwà ń gbọ́ yín. Uh, uh, àwọn lọ́ọ̀yà tẹ̀ ń sọ ṣe rí èjì bá dérò till the last minute nígbà tó rí pé wọ́n gba owó wọn tọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ ń sọ fún wọn ní kó má wọ́ọ̀rì wọ́n ní àwọn ńgbà tí dáńdájọ́ torí ìdíjọ́sí ó lè mi èmi náà sọ ṣé ń gbọ́rọ̀ mi. mo ń gbọ́ yín dáadáa. ó lè mi náà sọ wọ́n wá sọ pé ọ̀nà máa lọ court of appeal wọ́n máa lọ appeal kó má wọ́ọ̀rì wọ́n ń jẹ o so ẹ má wọ́ọ̀rì ní agbára ọlọ́run Timothy fúnra ẹ̀ òkú Timothy kò ní tiẹ̀ ní wọn balẹ̀. ẹnikẹ́ni lára àwọn lára ẹ̀ wọ́n bá lọ sọkúsọ ọlọ́run adájọ́ fún wọn àní hmm. ṣépè ó ti yẹ yín. àgbẹ̀ yìí ní agbára ọlọ́run bàbá àtìyá Timothy bí bí Timothy ṣe fi bàbá àtìyá ẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ló ní èyí tó bá níyà bàbá nù wọn tí ò olúwa ọmọ náà kan náà iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ìpè ni o bó ṣe jẹ́ nìyẹn bàbá gbàgede. ẹ ṣe gan ma àmì o àmì o ẹ ṣe gan sa o ẹ kú owó ẹ ní sọ̀rọ̀ tán. nítorí oore rẹ̀ ń ṣe àwa tá a wà lamẹ́ríkà ń sìn ẹ̀rù ń bà wá ti wálé kọ́mọ àbẹ́lu ẹ̀ lórí. Hmm. bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe gan sa o ẹ kú owó ẹ ní sọ̀rọ̀ tán àmì náà yà á là ẹ ṣe gan sa. hello hello. hello sir ẹ káàbọ̀ sórí ètò sá o. ah inú mi dùn pé pé mo rí ṣé bàbá wo nìyẹn. bàbá wo lẹ́ ń bá sọ̀rọ̀ orí wo lẹ́ ah ah mo ti àtijọ́ sọ̀rọ̀ rí níjọ́ kan àti London ni mo ti ń pè. alright sir. àtijọ́ sọ̀rọ̀ rí níjọ́ tí àjọ ń dá lọ tí mo tọ́ tá àgbà lẹ́kọ̀ọ́ sọ pé ṣé kàn sin Timothy àbí kàn máa sin. bí mo ṣe ń sọ lọ mo máa fún yín láwọn secret kan ní alẹ́ yẹn kẹ. Ah, ẹ sà ẹ sà secret ẹ fẹ́ fún mi yẹn ó máa bẹ́tà gẹ́gẹ́ ká sọ lẹ́yìn ètò ẹ má sọ ẹ jọ. irọ́ irọ́ irọ́ àwọn nǹkan tí mo fẹ́ fún yín kì í ṣe pé kì í ṣe secret ẹ pé kì í ṣe secret ẹ pé ẹ lè gbọ́ lórí atẹ́gùn. ok à ń gbọ́ ok jẹ́ kí n sọ fún yín sí i. mi ò ní dárúkọ mi torí ìjọba ni mo bá ṣiṣẹ́ nílùú ìbọn. all right. ọgbọ́n táwa náà ń lò ń bí báyìí ṣe rí tí àwọn kéèsì báyìí bá ṣẹlẹ̀ àwọn ibì kan wà tó hàn fojú sí tó dẹ̀ pé ṣẹ́ni sometimes àwọn kíkí people tá máa ń fojú sí as prime suspect àwọn gbogbo kọ́ ló ní ọ̀rọ̀ ṣẹ́ni gbogbo bàbá Fálànà wá sí court wọn ò wá sí court yẹn ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ ṣẹ́ni ẹ jẹ́ ká train ara wa train ara wa ní Nàìjíríà in this way everybody should learn how to be professional tí bàbá Fálànà bá dàgbà lé ní tó bá rí gbàgbà rè tán lọ ṣé àní ní ẹni tó máa tún dàgbà bàbá Fálànà tó lè máa represent ni everybody should just forget about i'm not saying kan rọbì ju bàbá Fálànà yeah you're right you're right ẹ jẹ́ ká sọ pé tá a gbé sí pé tá a bá ní bàbá Fálànà ọkọ ìyẹn number one ṣẹ́rí number two tí n bá wá sí Nàìjíríà hòtẹ́ẹ̀ mo máa ń lọ́ọ̀jì sí ṣẹ́rí gbogbo àwọn mọ̀ṣúnì tó sá lọ tán ṣe gbá tó ṣàwọ̀yà àwọn yẹn ń ṣe key suspect ṣẹ́rí máa dárúkọ ẹni àwọn méjì tó máa ní láti lọ rí àrẹ́ẹ̀sì fún yín ṣẹ́rí gateman hotel yìí ó yẹ kó lọ gbé because hotel run twenty four hours right tí gateman tó ṣiṣẹ́ láàárọ̀ bá parí iṣẹ́ tí night hmm. gate man bá gbàṣẹ́ ṣe pẹ́ẹ́nì kan ló ṣí gate gbà tó fẹ́ gbókùn jáde lótẹ́ẹ̀lì ṣọ́n ti interrogate àwọn àwọn tó jẹ́ security hotel yẹn àbí gate man hotel yẹn ṣọ́n ti lọ gbé wọn wọn ò tí gbé wọn wọn ò tí gbọ̀rọ̀ lẹ́nu wọn ẹnìkan ló ṣí gate at least bí cctv o bí bọ́ọ̀tì ẹ̀yọ cctv don destroy it of which the evidence wà ṣebí gate man kan ló ṣí gate gbà kan gbé okùn yẹn jáde tó fẹ́ lọ sí ibi tó ń ṣe sí. that's number one mo ṣe wo program bàbá gbàgede tó ṣe tó jump the program yìí ṣe ni wọ́n sọ àwọn kankan ṣe rí àwọn tó wà nídìí kéèsì tó máa dàrú ọlọ́pàá ni ọ̀tẹ́ ni mo gé fún yín bàbá mi ṣe bí àwọn kan ló pe ìyàwó Timothy tán fún one hundred and twenty million lọ pẹ̀lú ìtìkọ́ tí bàbá gbàgede something conversation tó dẹ̀wà láàrin ìyàwó Timothy àti ọlọ́pàá tó pe yẹn tán fi one hundred and twenty million lọ yẹn tí yẹn sọ pé òun ò gbowó ó ní nǹkan kan tán lọ́lọ́pàá yẹn sọ pé yẹn olóògbowó pé tó o bá gbowó sí pé ṣó mọ̀ pé òun lòun hold the case pé tó bá gbowó sí tó bá dà àánú pé tó bá rọ́bìsì kéèsì yìí òpó bímọ nọ́mbà wa ó máa lùzì owó ó tún máa lùzì kéèsì ẹnìkan ló sọ̀rọ̀ yẹn náà ṣe bá evidence ọ̀rọ̀ yẹn wà ńlẹ̀ because ṣẹ́rí àwọn adìdòyìn tó máa máa wọ́n yàn láti bribe àwọn gógó ni wá direct wọ́n máa máa rán àwọn èèyàn bíi ọlọ́pàá ẹnìkan ló pe gbadé náà tó fowó lọ ó nìkan tó wà àti gbadé lọ sọ ẹnìkan ló pè ìyàwó Timothy tó fowó lọ millions ó ní nǹkan tó jọ san sẹ́rí it is high time now sẹ́rí gbogbo àwọn little little things tó máa ń destroy evidence táwọn federal government fi ń ṣeré they need to be putting eyes into it tí stem báyìí bá ṣẹlẹ̀ network tí gbadé ń lò déètì tí ẹni yẹn pè kó lọ tap kó tap line yẹn kó trace ẹni tó pè kó lọ gbé e ta ló ránṣẹ́ sí gbadé àbíyàwó ta ló ránṣẹ́ sí gbadé àbíyàwó Timothy pé kò fowó lọ́wọ́ sẹ́rí kíní ti di igi ìtàkùn branch tó wà lábẹ́ ẹ̀ ti pọ̀ gan bàbá mi hmm. ó ti pọ̀ ẹ gbàgbé àwọn SAN tó wà nǹkan tó ń dájọ́ iṣẹ́ tí wọ́n làwọn yẹn ń ṣe ìtàkùn tó wà nídìí kíní ó ti pọ̀ gan sẹ́rí àwọn calls ẹ tó pe àwọn gbadé tó pe àwọn Timothy tó ń fowó lọ ẹ. Eh? tí àwọn network provider yẹn tó bá lè trace àwọn conversation yẹn kọ́ trace line tó pè yẹn kọ́ gbé ẹni yẹn ṣẹ́rẹ́ àwọn ẹ̀gbọ́n yẹn kọ́ gbé wọn lọ́pọ̀ pókè ìwọ ló pe gbadé ìwọ ló pe ìyàwó Timothy ta kí ló dé tó ń fowó lọ́wọ́ ta ló rán ẹ ẹni yẹn tó bá kà ó ti leak síbì kan nìyẹn tẹ̀ ń ṣẹ́rí ẹ má jẹ́ kí n tàn yín ṣẹ́rí ìgbà tẹ̀ ń sọ̀rọ̀ no submission yẹn ẹ̀ eh, mo láìkí gẹ́ẹ̀ tó máa ń bá yín káàkiri nìyẹn torí mo máa ń fọ̀lù ẹ̀gbọ́n yẹn kí n ti pè látara ọmọ ibi iṣẹ́ mo wà mi ò lè gbé fún ibi iṣẹ́ nílùú yìí ṣe rí gbadé àwọn fámìlì àwọn ọgbẹ́ eh, Timothy àti fámìlì Adédoyin football match méjì ni wọ́n o tó play ṣe é dẹ̀ mọ̀ pé tẹ bá rántí géèmù Maradona hand of God ọwọ́ ló fi ti bọ̀ wọlé bọ́tà ló kà sí goal referee àsìkò eighty six. sẹ́mẹ̀n tó jẹ́ rẹ́fírí tó wà láàrin géèmù yẹn ń sìn tẹ́ ẹ̀ mọ̀ àwọn ọlọ́pàá ni o àwọn ọlọ́pàá yẹn ni o ẹ má tọrọ ayé jẹ bàbá àwọn ọlọ́pàá nàìjà ni àwọn ọlọ́pàá kọ́rọ̀ tó dé case ṣèbọ ọlọ́pàá ló wá sí ṣèbọ ọlọ́pàá ló wá sòtẹ pẹ̀lú gbàdé hmm. ṣèbọ ọlọ́pàá náà ló tẹ̀lé wọn lọbi tó ti lọ owó. bẹ́ẹ̀ni. báyìí táwọn ọlọ́pàá yóò wá lè wá kóòtù wá sọ nǹkan táwọn rí gbà táwọn lọ ṣe kiri. tẹ pé ó ṣe dẹ́gbà tẹ pé sẹ́rí sẹ́ni nílùú ẹ̀ nílùú yìí tó máa gbéyàn lọ court tí ara ọlọ́pàá tó wá investigate tó sùà gbogbo blood ẹ̀ ọlọ́pàá máa ní picture tí wọ́n tó máa take àwọn tó máa ní camera tó máa take in yìí ọlọ́pàá yẹn gan máa wá court pé ìjọ tọrọ ìṣẹ̀lẹ̀ dey ring our station at so so so time of the day and we sent two inspector, eh, two police officers there, and these are the things. This is a crime scene with their own investigation. When they took the picture, these are the picture of the things that we saw. Ọlọ́pàá Nàìjíríà ń ṣe yẹn náà. Ṣẹ́rí any case tó wà Nàìjíríà, ọlọ́pàá gan láti máa lọ court. Ẹ má ma ṣẹ́rí ṣẹ́bí ọ̀rọ̀ tí wọ́n tébù àti tẹnumọ́ kínní ọ̀rọ̀ tó tébù síwájú àwọn sáàni náà máa gbé síwájú àjọ òun ládàjọ́ máa fi judge. Bọ̀ ṣẹ́rí ọlọ́pàá gangan gangan tó tẹ̀lé ṣèbọ́lọ́pàá kan ló tẹ̀lé gbadé lọ òtẹ́ tí gbadé fi rẹ́jẹ̀ lára o hmm. ṣọlọ́pàá yẹn máa sọ pé àwọn ọ̀rẹ́ jẹ̀ ni ṣèbẹ́ lọ́lọ́pàá yẹn fọ etí ẹ tó sọ pé kì í ṣẹ̀jẹ̀ ẹ létí kọ́lọ́pàá yẹn wá sọ́n court again now ṣe rí àwọn àwọn àwọn intelligent people kan wà tẹ́ pé à ń follow case yìí back to back ó kúrò ẹ̀ pé unfortunately pé a lè wá sí nàìjíríà ṣe rí àwọn tó lọ́pọ̀lọpọ̀ gan ọlọ́dẹ bless wa nàìjà ṣèbọ́lọ́pàá kan ló tẹ̀lé gbadéwò tẹ̀ tọ́dẹ̀ nà ọ̀rẹ́ jẹ̀ lára sweet sọ̀rọ̀ pa ẹ̀ wọ́n ṣe pé wá court evidence ló rọ̀ kó wá sọ tẹnu ẹ̀ náà. ẹ ẹni sùúrù ẹni sùúrù sà ṣe é rántí pé ọlọ́pàá yẹn la sọ fún mi pé ó invite forensic nígbà tó rẹ́jẹ̀ wọ́n ti yàrá yẹn pa ó wá lọ invite forensic expert tó ti ní twelve years experience wípé kán wá lọ carry out the forensic test lórí ẹ̀ àṣẹ lálàyé bóyá ẹ wo program yẹn mo problem, program ẹ̀kọ́ kí ló ń tọ́ ọlọ́pàá yẹn sí kí ló ń tọ́ ọlọ́pàá yẹn lọ́yọ́ kọ́ ó yẹ kọ́ lọ́pàá bàbá mi bàbá mi ó yẹ irú ọlọ́pàá yẹn náà sì tó ti yàrá tó lọ pa àwọn forensic níwá yẹn ṣe gbọ́ ṣẹ́rí ọlọ́pàá tó ti yàrá yẹn àti forensic tó lọ pè jọ yẹn ó yẹ káwọn méjì náà àná kó yẹ kó wà ní witness box. ó ti wá ó ti wá sí court àfisọlá níyan àfisọlá níyan ti wá sí court tó jẹ́ IPO case yẹn gangan ó dẹ̀ ti sọ ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe rí bó ṣe mú lọ wú òkú Timothy gbogbo ẹ̀ ló ti sọ níwájú adájọ́. okay. nǹkan tó wá ṣẹlẹ̀ sí i pé àwọn tí wọ́n jẹ́ lọ́ọ̀yà Adédoyin àwọn ni hmm. wọ́n ń play gbogbo odd games yìí only for them to get Adédoyin off the hook. Yeah, so wọ́n ti sá síwájú wọ́n sá sẹ́yìn wọn ò rí bí sá sí so they now want to jump the fence by applying yeah. for ẹ̀wọ̀n eh, no case submission. gbogbo gbogbo gbogbo nǹkan tó ń ṣe yìí wọn ò lè pọ̀ ń bẹ́ bàbá mi nǹkan tó ń ṣe yìí wọn ò lè bọ́ bẹ́ẹ̀ o gbogbo nǹkan tó ń ṣe yẹn lọ́kọ́lẹ̀ wọn ò lè bọ́ bẹ́ẹ̀ because ẹ rí àwọn kan wà tó ń follow case back to back. ẹ má jẹ ẹ má jẹ kó ẹ má wà surprise ṣẹ́yìn tó má rò pé àwọn lè da ẹjọ́ ìrìbòrìbò you will be shocked yẹ pé àwọn barrister kan wà ní England yìí tó máa wá represent free tán nígbà kọ́bọ̀ ó wọn náà fi ra tíkẹ́ẹ̀tì wá tán dẹ̀ máa wá ṣe kéèsì yẹn because ẹ rí tọ́ ọ̀bà kọ́ gbogbo nonsense tó ṣẹlẹ̀ nàìjíríà ìjọ ọ̀la fẹ́ bọ́ mbẹ́. ok àwa là ń pariwo sí i pé kìnnìkan kìnnìkan fúlàní ṣé fúlàní náà lòjú pa timothy adẹ̀fẹ́ gba yorùbá nation. ṣẹ́rí bọ̀ ṣẹ́rí ṣẹ́rí àwọn ọlọ́pàá nàìjíríà ah, màdàrú ni wọ́n ó màdàrú gidi àwọn ni rẹ́fúrí tó wà níbi tún ọ̀rọ̀ yìí i'm telling you baba ẹ jẹ́ kí ẹ má jẹ́ ẹ jẹ́ kí n fẹ́ lómi láàyè bọ̀ hmm. ṣẹ́rí gate man tí mo sọ pé ẹnìkan ló sí gate kan fi gbókùn jáde. bẹ́ẹ̀ni ẹ ẹ right. mo sì ń sọ ṣẹ́rí àwọn ṣẹ́rí àwọn big big kìíní yẹn ẹ má fojú sí wọn lára ṣẹ́rí àwọn little little little kìíní yẹn ẹ mo ti bá wá sí nàìjíríà bàbá mo ń dé sóòtẹ́ dáadáa day gate man wà night wà because hotel runs twenty four hours. Yeah ẹnìkan ló ṣí hòtẹ́ẹ̀lì kan fi wa mọ́tò ibi tó ń gbòkú sí jáde náà ẹnìkan ló ṣí géètì ṣọ́ọ̀tì béèrè ọ̀rọ̀ lẹ́nu ẹni yẹn ni. tó. ẹ má rí bàbá ṣe tẹ bá parí hmm. màá pe fóònù ilẹ̀ táwọn ọ̀rọ̀ kún àtàwọn aṣọ all right sir all right ẹ ṣe gan sa ẹ kú owó ẹni sọ̀rọ̀ tọpọ̀ lónìí dọ́bà. tó mo ní ẹni tí wọ́n ń pè ní gate money. yìí á ṣàròjú ẹni tó wa mọ́tò wọ́n bá abilé gbé alẹ́ ẹjọ́ tó ń sọ yìí ìwọ ló wà ń géètì ìwọ ló ṣílẹ̀kùn ta ló wa mọ́tò ìjáde kí làwọn tó rí ń jọ náà ó jẹ́ kó láláyè tó lè ṣe tó mo mọ̀ pé èèyàn ọ̀jọ̀gbọ́n olóye èèyàn ẹ̀yọ́ ńlá káyè lẹ́wà lórí ìkànnì wo tv mo dẹ̀ gbàdúrà pé ọpọlọ orí yín ò ní dọ́bà ọlọ́run ò ní gbọmọ aráyé láàyè láti tọ́ bọ́ yín lọ́pọlọ. hello hello sir ẹ káàlẹ́ o ẹ kú iṣẹ́. ẹ káàbọ̀ sórí ètò sà. hello. ṣé ń gbọ́ mi ẹ káàbọ̀ sórí ètò mò ń gbọ́ yín o. ah ó rebete o. hello. hello. ó rebe kí ló dé tí gbogbo ẹ̀ rebete báyìí àwọn nẹ́tíwọ̀kì ẹ̀kọ́ ni. tó kẹ́mi ń sọ lọ wípé bí wọ́n bá gbé gateman yìí ó ṣeé ṣe kí wọ́n rí ọ̀rọ̀ gbọ́ lẹ́nu òun náà nítorí pé hello ma ẹ káàbọ̀ sórí ètò. ẹ kalẹ̀ kú ṣe ọ ní bàbá wo nìyẹn. bàbá wo lẹ́ ń bá sọ̀rọ̀ lórí ìkànnì wo tv. yóò àníkà bá yín dá sí ọ̀rọ̀ ni o. orí ètò lẹwà ń gbọ́ yín sà. yóò àdúrà wa ó gbà. àmín ya mo fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà pátápátá ká fi ọkàn wa balẹ̀. ṣé ẹ̀ ń gbọ́ mi. àgbọ́yé. gbogbo gbogbo tí àwọn sáà adédọ̀yìn tó ń sọ iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe o. Mm-hmm. ṣé ẹ̀ ń gbọ́ mi. àgbọ́yé. torí pé ẹ̀rí oríṣiríṣi ẹ̀rí oríṣiríṣi ló ti wà ńlẹ̀ pátápátá tí ò ṣe fọwọ́ sẹ́yìn kí gbogbo akáfọkọ̀ balẹ̀ àti wípé lórí ọ̀rọ̀ bàbá Fálànà mi ò fẹ́ kí á sọ lọ síbẹ̀ yẹn mọ́. tó o. torí pé kí ni at the moment gọ́ọ̀mẹ̀ntì ló ń bá Adédoyin ṣiṣẹ́ ló ń bá ló ń bá fa wàhálà ń dùn. tó o. kì í ṣe ẹbí kì í ṣe ẹbí Timothy ẹbí Timothy ni bàbá Fálànà represent. bẹ́ẹ̀ni tó ń bá sọ̀rọ̀ yẹn lọ síwájú tó bá sọ padà sẹ́yìn tí ò bá tó ò bá tí ò bá wà òkè fún ẹbí Timothy ní bàbá lè jáde. ok. ipe tó àwọn kíláàsì wo nǹkan tí wọ́n sọ yìí o kò bá wọn lára mu. ṣé ẹ gbọ́ mi àti gómẹ̀t gómẹ̀t lóyìn ṣiṣẹ́ lọ́wọ́ pẹ̀lú Adédoyin. all right sir. ẹ jẹ́ ká fi ọkàn balẹ̀. ok. òótọ́ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ti ṣe máa rí ọlọ́run ọlọ́run á ṣe gbogbo ọlọ́run tẹ̀ fi ṣe ọlọ́run ti ṣe nǹkan tí mo ní kí n bá yín dá sọ̀rọ̀ tó ti lọ bàbá. ẹ ṣe gan sa ẹ kú ohun o ẹ ní sọ̀rọ̀ tán ọpọlọ yóò sì ní dọ́bà tó. hello. ṣé mo lè máa sọ̀rọ̀ lọ́sà. ẹ máa sọ̀rọ̀ orí ètò lẹ́wà ń gbọ́ yín. yeah ọdún uh, mo sọ pé last call mi make tẹlẹ but i was forced to call again when I had uh, the last caller that called all the way from London. Uh, what he's saying is actually true, but on the basis to buy pay àwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn. Táwọn ọlọ́pàá ò bá fẹ́ including the prosecutor council tó yẹ pé in charge of Timothy's case. Because gbogbo area see any issue is part of investigation tó your kán ṣe. they dẹ̀ wá present àwọn tá à as witness. But unfortunately, they are not ready to do their job. But tó bá fẹ́ ṣiṣẹ́ wọn, gbogbo nǹkan tẹ́ni sọ, òun ló yẹ kí wọ́n ṣe kí ni. God take as very very important. Last time mo sọ pé ká lọ wo fíìmù Ògògó. Lẹ́yìn ìgbà tó Ògògó fi pé òun ti save ní ọwọ́ adájọ́ tó rè pé gbogbo nǹkan tó ń ṣe ṣe tán pé òun ti pàdé. His title friend láti kékeré. Like òun ló ṣe kí ni òun ló tú síta but uh, investigating officer kéèsì yẹn gbà yẹn ó mọ̀ pé something is fishing ó dẹ̀ mọ̀ pé òun ò ní ohun ọ̀tí tóun bá get to the root of the problem so it's on that basis like i said táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn they know what to do kọ́lọ̀ fún wa ṣe. àmì ẹ ṣe gan sáwẹ́ kó ohun ẹ̀ ní sọ̀tọ̀ ọpọlọ yóò sì ní dọ́bà. tó o bẹ́ẹ̀ iná báwa mẹ́tẹ̀ẹ́ láǹfààní àti pè é pè kẹ́ báwa dá sí àbá yín ìmọ̀ràn yín kókó ló jẹ́ o ó kọ̀ọ̀tì àkàfikún èjì tí yín lórí ọ̀rọ̀ justice for Timothy tá à bá yín ni justice for Timothy justice for everybody Timothy ti kú àti sín àmọ́ fẹ́mi àti yín kọ́ àwa ṣì wà láyé ṣáwa deserve justice àbí bẹ́ẹ̀ kọ́ lórí hello. hello bàbá wo. hello ẹ káàbọ̀ sórí ètò mà. ẹ kú ètò. àwa nìyẹn mà. nǹkan tẹ́mi hàn rí tí mo fẹ́ sọ ń bẹ̀ ni wípé màmá adépèlé chief justice mrs adépèlé ọbẹ̀ kì í mú nǹkan àgbà ni wọ́n ti máa mọ nǹkan tí gbogbo ẹjọ́ yẹn dá lé lórí àmọ́ àwọn tí wọ́n gbowó lọ́wọ́ adédọ̀yìn tí wọ́n ń ṣiṣẹ́ fàdédọ̀yìn wọ́n gbọ́dọ̀ sọ nǹkan kan náà so kò dẹ̀ sí bọ́n ṣe máa sọ pé wọ́n fún wèrè lọ́kọ́ apá ọ̀dọ̀ ẹ̀ náà ló máa rúkọ sí. bẹ́ẹ̀ ni wọn ò ní sọ̀rọ̀ tó máa tako ẹni tí àwọn wá gbè lẹ́yìn ẹ̀. wọ́n bá tẹ̀ wá rọjọ́ yìí látìgbà tó ti bẹ̀rẹ̀ wá béèyàn bá ní nǹkan kan lẹ́rù téèyàn tó kó sáà mẹ́ta wọnú court tó bá jàre you don't need anything ṣé yorùbá mi yàn yé yín gbogbo wọn ní bí èèyàn bá ń rí ẹ jẹ́ kọ́lọ́hún náà rí ẹ. ìyá adépèlé náà àtàwọn tán jọ jẹ́ chief justice tó pọ̀ náà máa rò náà wọ́n á ti wórú kéèsì bẹ́ẹ̀ tó wáyé rí pókè ẹ tẹ́ gbogbo ara nù yín. ó dìjọ́ tí ìbárojọ́ ti tọ́ba tán lẹ́nu náà ní rẹ́jọ́rò mọ́ fẹ́ǹgbọ́ yorùbá mi. bọ̀ nítorí pòun náà ti rí pòun wà influential ló hmm. ṣe é ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn làwọn lọ́ọ̀yẹ̀ náà ṣe ń rówó gbà lọ́wọ́ ẹ̀ pípẹ́ ẹ má wọ́rì bàbá àwàlẹ́yìn ní digidigbi Eh, ọlọ́run máa tì í pa náà ni àwọn òṣèpè hmm. ọ̀pọ̀ nínú owó yẹn gangan náà lè má jẹ́ pé òun ló fún wọn kó jẹ́ pọ̀ tó farakọ́ farakọ́ farakọ́ hmm. ni wọ́n fún wọn ní àwọn owó yẹn àkọ́kọ́ níbẹ̀ ni ṣe rí ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ eh, ìkà ló máa rojọ́ ìkà kan ló máa da kò dẹ̀ sí bí èèyàn dẹ̀ ti sọ́pọ̀ gbọ́n tó tó tó èèyàn lè gbọ́n níwájú ọlọ́run gbogbo èèyàn yòówù kan lè sọ pé wọ́n ń fún lówó wọ́n ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run á padà fojú òdodo hàn án bó tiẹ̀ jẹ́ wípé nàìjíríà lù yẹn wọn ò kì í dúró lórí òdodo wọn ò kọ́lé yẹn sórí òdodo òun ló ń jẹ́ kí àbòsí kó máa jọba níbẹ̀ èmi ò fẹ́ rí bí Adédoyin ṣe wà ní iléeṣẹ́ àtó tó máa máa wá sí court tí ò ní mú handcuff dání tí wọn ní handcuff ọwọ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́sẹ̀ náà ni ẹ wò lé ní ẹni kó lọ kí Jímọ̀ òun bọ̀ so eh, gbogbo agbára téèyàn bá dẹ̀ ní téèyàn bá ti fìbẹ̀rù ọlọ́run sí àwọn nǹkan tó bá ṣe asán lórí asán òmúlẹ̀ múfo náà ni gbogbo ẹ̀ náà asán ni ṣé nínú ayé téèyàn ò ní mọ̀ nǹkan kan lọ tó bá ń lọ tó jẹ́ pé gbogbo ogún àtọgbọ̀n náà ó máa kó sílẹ̀ ó máa lọ ẹnìkan máa wá náà fẹ́ máa fowó ẹ̀jẹ̀ brag ẹ jẹ́ kí gbogbo wa fọkàn balẹ̀ nígbàgbọ́ pé dúdú ọlọ́sàn máa sọ. àmín ya Allah. wọ́n dájọ́ o wọn ò dájọ́ ẹnìkan ò ní gbẹ̀jẹ̀ ọmọ làfihàn ẹ̀ tóun náà náà nírètí ìdùnnú kan níwájú ọlọ́run bá àti ẹ̀ gbọ́ bá àti ẹ̀ mọ̀ wọ́n ní nǹkan tó lè mú ẹ̀jẹ̀ ta sílẹ̀ ní pé bóyá tí ogun bá wà téèyàn bá ń tẹ̀jẹ̀ sílẹ̀ yẹn lè má ní ládá bọ́ ẹni yín rajà lọ́wọ́ yóò fún yín lówó náà ó dẹ̀ sùn síbẹ̀ dẹ̀ tún pa ìgbowó lọ́wọ́ ẹ̀ láptọ̀pù ẹ̀ ń kọ́ nínú ọmọ tẹ̀ tí sọ̀rọ̀ báyìí nìsín wọn ẹ̀ torí ó ṣàwárí ẹ̀sàmù ni bá àwọn bags tó gbé wá síbẹ̀ yìí ń kọ́ àbúkọ̀ wà bẹ̀ gbunduku kò gbé nǹkan kan wá ni èèyàn tó wá ṣe exam ó ṣàmà gbé laptop wá a gbọ́ pé wọ́n rí fóònù àwọn ẹrù ẹ̀ tó kù ń kọ́ wíyà àdé tí yorùbá mi yàn yìí àgbọ́yé máa àwọn ẹjẹ́ ká fọkàn balẹ̀ tí èèyàn bá ní sùúrù gidi gan ẹjọ́ ilé fún yàn ní agbo pressure bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ ni tí èèyàn bá ní sùúrù gidi gan ó lè fún yàn ní agbo pressure tí ẹ bá wà lórí program tí mi báyìí ti ráyè pé mi mọ bó ṣe máa ń ṣe yín mo máa ń wo kàlẹ́ndà bí pé ọlọ́run má jẹ́ kéèyàn ó rẹ́jọ́ ni. àmín. àwa tá wà lẹ́yìn tó ta wà ní diaspora mo ń pè báyìí nísìnyí láti amẹ́ríkà a ṣèfù níbí báyìí for going on the road ní amẹ́ríkà tá wà yìí kámẹ́rà wà níbẹ̀ kó o lè rí nǹkan kan ṣe kó lè ṣe gbé there was a story tó ṣẹlẹ̀ nígbà kan máa yẹn lọ sọ ọmọ yẹn lọ sọ ọmọ ẹ̀ trash ó lọ sọ ọmọ ẹ̀ trash can àwọn tó fẹ́ dalẹ̀ ni wọ́n á gbọ́ gbé ọmọ wọn wá rí ọmọ yẹn gbé ṣé ẹ mọ̀ pé níbi tascan wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ sẹ́ẹ̀tì kámẹ́rà wọ́n dẹ̀ wọ́n dẹ̀ tírèsì woman yẹn wọ́n dẹ̀ rí. ṣé yorùbá mi yàn òye but ní nàìjíríà yẹn gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe tí mẹ̀kúnnù lè benefit they won't do it. wọ́n ṣòfin fún àwọn olówó nìkan wọ́n fi yà ń jọmọ mẹ̀kúnnù. ọlọ́run á kọ gbogbo wa mọ̀ ọ́ sí àwọn àmọ̀ pé justice for Timothy justice for justice for everybody ma ẹ ṣé gan ma ẹ kú òun ma àmì àmì ma ẹ ṣé gan ma àmì. wọ́n máa mọ̀rọ̀ tèmi ní tí mo lè fún yín náà nìyẹn ọlọ́run á bá wa ṣe ẹ ṣé gan ni. ẹ ṣé o ẹ kú òun o ẹ ní sọ̀rọ̀ tó pọ̀ lọ yóò sì dọ́gba ẹ kú gbìyànjú. yes ma ẹ ṣé gan ma. tó orí ètò ọ̀hún náà la ṣì wà ọ̀rọ̀ nípa ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ lórí ìdájọ́ òdodo fún Timothy tá à ń sọ justice for Timothy justice for everybody òun náà la tún ní kádúgbéyẹ̀wò lẹ́ẹ̀kan sí lónìí fáǹfààní gbogbo àwọn tí wọ́n sí ní ilé ẹjọ́ pẹ̀lú wa láàárọ̀ nígbà tí tó ọ̀hún wà lórí afẹ́fẹ́ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà èyí tá a gbọ́ lọ́rọ̀ tá a mọ̀ pé ó ṣe kókó kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ mọ̀ sí àti mú wa sórí afẹ́fẹ́ ẹ ti gbọ́ ètò yẹ kẹ́ ẹ gbọ́ ẹ dẹ̀ ti wo àwọn ètò yẹ kẹ́ ẹ wò tó bẹ́ẹ̀ bá láǹfààní àti pè sórí ètò yìí ẹ pè ká gbà pé díẹ̀ sí o ká tó ṣẹnu tí wàá ń gbọ́dọ́gún torí pé bẹ́ẹ̀ bá sọ tó wà nù yín bàbá lọ tán yóò padà máa dùn yín hello hello hello ṣé wà ń bẹ̀ ṣé ń gbọ́ mi ó rí bété o tó bẹ́ẹ̀ bá wà ń bẹ̀ tẹ̀ láǹfààní àti pè ẹ pè sórí ètò yìí kẹ́ bá wa dá sí i aláǹfààní àti gbà pé sí i ká tó mú ètò ọ̀hún wá sí ibi àsọ̀rọ̀ fún ti tòní. ẹ pè ọ̀rọ̀ ìmọ̀ràn yín àbá yín kókó ló jẹ́ ó kàn tí a ká fi kún ẹjẹ. a ti ṣàlàyé fún yín bó ṣe lẹ̀ lónìí wípé lórí ọ̀rọ̀ àwọn mídíà àtúnṣe ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ fún yín pé wọ́n máa ń lé wọn sá ní hello hello ta ló wà ń bẹ́ẹ̀ hello ó rí bété a ṣe àlàyé fún yín pé ó yàtọ̀ lónìí sí bó ṣe máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ nítorí pé wọ́n ti bá wa wọ́n ti bá wa dá sọ́rọ̀ ọ̀hún a pe àwọn aláṣẹ wọ́n gbọ́ ìpè wa wọ́n dẹ̀ bá wa gbé ìgbésẹ̀ a dúpẹ́ lọ́wọ́ wọn fún wípé wọn ò fi wá gún lágídí wọ́n dẹ̀ create avenue fáwọn òṣìṣẹ́ wa láti ṣiṣẹ́ wọn dójú àmì gẹ́gẹ́ bí wọ́n ṣe bóyá jẹ́ kí wọ́n ṣe é lọ́wọ́ wọn fún yẹn torí pé lẹ́nìí yẹ làwọn tí wọ́n jẹ́ sọ̀pọ́tà Adédoyin tí wọ́n máa ń dúnkokò tí wọ́n máa ń halẹ̀ mọ́ àwọn mídíà yìí pé ẹ má ya Adédoyin o ẹ má ẹ má rìkọ́dù ẹ o ẹ má kọ́fà ẹ o ẹ má intaviu ẹ o tó máa ń lé wọn léré àmọ́ lẹ́nìí ìṣe ni wọ́n súnmọ́ wọn wọ́n dẹ̀ bá wọn sọ̀rọ̀ lóhùn tútù wípé ìtẹ́ ẹ ṣe tó látàárọ̀ ẹ ti rìkọ́dù ẹ ti ṣe gbogbo ohun tó jẹ́ kẹ́ ẹ ṣe o ẹ máa lọ ilé àwọn náà dẹ̀ fi sùúrù wọ́n fi gbọ́ wọn yé kálukú dẹ̀ yí padà a wá fún yín láàárọ̀ lẹ́kẹ̀sẹ̀ yìí pé lórí ètò yìí pé wọ́n ti wọ́n ti báyìí báyìí ni o wọn ò bá wọn já wọn ò bá wọn ta o àmọ́ wọ́n ti ṣúgbà wọn pé kí máa lọ wọ́n sì ti lọ hello hello ṣe wà ń bẹ̀ hello hello ta ló wà ń bẹ̀ o two àwọn ò gbọ́ nǹkan kan o ìpè wọlé ni àgbọ̀ anything tó a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún yín lórí ìgbẹ́jọ́ tó wáyé lónìí èyí tó ṣẹlẹ̀ láàrin àwọn mídíà òun náà làṣàlàyé fún yín yẹn a ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ a ò tún lè máa ṣe àtúwé asán mọ́ àmọ́ ohun tó yẹ ká máa àdúrà tó yẹ ká máa gbà ń sìn yìí òun náà ni ohun tó fẹ́ ṣẹlẹ̀ ní ọjọ́ alárùbá tó ń bọ̀ tí a mọ̀ sí ọjọ́ Wednesday thirtieth of March twenty twenty two tí wọ́n sún ìgbẹ́jọ́ yìí sí wọ́n ti submit no case omission eh, wọn lé ni o wọ́n dẹ̀ ti give gbogbo wọ́n ti exhaust gbogbo ẹ̀hún eh, agbára wọn láti make sure pé wọ́n get what they want today but pẹ̀lú ẹ̀ náà. No, ìgbẹ́jọ́ yìí sì wà nìṣó síwájú léyìí tó ń túmọ̀ sí pé wọ́n ń láti present àwọn defendants wọn ẹ́ láti wá láti wá sorry wọ́n láti present àwọn wọ́n láti present case wọn so that àwọn defendants wọn wọ́n lè defend wọ́n lè come for their defence wọ́n á lè wá máa jẹ́jọ́ pé ìjà kan jẹ́jọ́ normal wọ́n á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n á dẹ̀ fún wọn lésì. hello bàbá wo. hello ma ẹ káàbọ̀ sórí ètò ma yes sir ah, ṣé mo ti wà lọ ẹ orí ètò lẹ ṣì wà ṣá. orí live streaming la ṣì wà. yà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa lónìí láti láti dá sọ̀rọ̀ mo ti ń pè látẹ̀kọ́. Ah. ṣe rí nọmba one thing tí mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ ni ṣe rí gbà tẹ́ ṣe program tán láàárọ̀ yìí tí ò bá sí nǹkan tí Ọlọ́run ti fi hàn mí ni. Uh, èmi gan ìgbẹ́ àtìtọ̀ ó fẹ́ máa gbọ̀n mí láàárọ̀ yìí but ọlọ́run ti fi ìran yẹn hàn mí. èmi ni ẹni tó pè ní ọjọ́ sí láńṣe last month náà kọ́ ni tá a ká tó ṣe fasting and prayer. bẹ́ẹ̀ni tọ́lọ́run fi hàn mí mo ti gbóhùn yín mà wípé àwọn alágbára àwọn alágbára ló wà nídìí ọ̀rọ̀ yìí ọlọ́run ti fi ìran méjì hàn mí tí mo dẹ̀ ti tẹ̀sì sí tẹ bá lè confam sí bàbá wò. bẹ́ẹ̀ni mà. ṣé rí ṣé ráwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí in fact mo kàn fẹ́ gé wa sí ni ṣe rí ẹ ẹ kí ló ń forúkọ ẹ Guru Maharaj ó mọ̀ nípa ikú ọmọ tó mo kàn ní káde mọ́bẹ̀ bọ̀ kí ló dé kí n máa pè lẹ́yìn ni nǹkan yẹn ni wípé Ọlọ́run máa ṣe ìdájọ́ òdodo mo dẹ̀ ti tẹ̀sí sí yín ṣé mọ̀ pé tọ́lọ́hún ò bá sọ̀rọ̀ bíbélì ní ègbé ni fẹ́ni tó bá wí nígbà tọ́lọ́hún ò wí. bẹ́ẹ̀ni. tọ́lọ́hún bá dẹ̀ máa ṣe kanlẹ̀ ayé kò ń fi hàn ẹnìkan ṣoṣo ó máa ń fi hàn tó méjì mẹ́ta tó ti yé yín. àgbọ̀yé ẹ má jẹ́ ká fòyà rárá ìdájọ́ òdodo ọlọ́run ti ṣe ó ti ṣe ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó fòyà that's number one mo case number one. all right number two ni wípé ó dàbí wípé àjẹ́ káwọn èèyàn kò mọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ ní kóòtù dáadáa nítorí pé gbogbo wa àmọ̀ nípa law ó dàbí pé nígbà tí government prosecutor bá tó bá lé kéèsì àti defence eh, prosecutor tó bá lé kéèsì wọn tán mo rò pé ó dìgbà yẹn kí bàbá Fálànà tó wá wọlé ó dàbí pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí torí àwọn èèyàn míì ń bínú pé bàbá ò jáde bàbá ò jáde ó dàbí pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí ẹ bá wa yànnànú ẹ̀ kẹjẹ kó yé àwọn èèyàn wa. Hmm. nọ́mbà tù ni wípé tábà wá gbàgbé gbogbo nǹkan tí àwọn tí tábà ní ká tẹ̀lé gbogbo nǹkan táwọn defence lọ́ọ̀yà wọn sọ lẹ́nìí ká ní pé gbogbo nǹkan ìṣe náà ń sọ̀rọ̀ bí ọmọ tó wà ní primary six tó tó tó tó gbẹ́jọ́ tó wá fẹ́ máa dájọ́ bẹ́ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ gbà tí kí gbogbo wo òpònú àwọn màmá wa tó fẹ́ dájọ́ gan wọ́n ti mọ gbogbo wọ́n ti wọ́n ti rí kòdòrò ọ̀rọ̀ ẹ̀ kí ló dé tí wọ́n lè ṣó tv camera ìyẹn gan lásán àti blood sample ẹni tó ṣe analysis yẹn nǹkan méjì yẹn gan lásán ó ti tó mo kàn mo kàn ń bọ̀ tírẹ̀sì nǹkan tọ́lọ́run ti fi hàn ní o kó lè yá àwọn èèyàn so mo ń bọ̀ tẹ́sí torí èrò ọlọ́run wà ní ó yàtọ̀ sí èrò èèyàn ọlọ́run ti the bible uh, uh, bible says God know the end Then, from the beginning òun ló ṣe fi hàn wá ṣó ti yẹ mẹ ó dàbí ìgbà tí Donald Trump fẹ́ eh, tó fẹ́ tó fẹ́ wọlé lọ ní tó ń campaign last year ni last time bọ́lá ṣe fi hàn mí nìyẹn gbogbo àwọn prọfẹ̀tì gbogbo wọn nílùú nílùú Amẹ́ríkà yìí gbogbo wọn ló sọ pé òun ló máa wọlé o òun ló máa wọlé o àní màá tún dé màá tún ní ọlọ́run nǹkan tó bá mi sọ yàtọ̀ ọlọ́run sọ ẹ̀mí ọlọ́run wá sọ fún mi pé lọ́jọ́ kìíní àná ńgbà tó kọ́kọ́ ń campaign tó ṣe bí èmi ò fẹ́ kó wọlé àbí èmi fẹ́ kí Hillary Clinton kó wọlé ṣóun ò sọ fún mi pé òun ló máa wọlé so he still the same God that is telling me òun ló máa ó máa lose the election yẹn ẹ̀ẹ́dẹ̀ lè rí pásítọ̀ kan lórí púpìtì ní Amẹ́ríkà tó máa sọ pé òun ló máa wọlé bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ leléyìí náà ẹ má jẹ́ kí gbogbo drama tó ń play ní kóòtù yẹn kó mì wá ọlọ́run ti sọ yí pé ìdájọ́ òdodo máa ṣẹlẹ̀ yẹn ni ká dì but a máa ń tún pé gan ni àkì ń pé gan hmm. ó yẹ kí a máa fi àwọn nǹkan míì tó ń lọ nínú kóòtù yẹn náà kí ó máa yá àwọn ènìyàn òun ni wípé CCTV camera àti analysis tí bọ̀bọ̀ yẹn sọ mí tì yẹn ìyẹn gan ti tó dá ẹjọ́ yìí ẹ má jẹ́ ká mi kàn rárá hmm. ẹ má jẹ́ ká tún sọ pé ó dìgbà wọ́n bá rí ọmọ ọmọ àwọn tó sá lọ kán tó dájọ́ yìí no ẹ jẹ́ kí wọ́n máa bá ẹjọ́ yẹn lọ tí bàbá wa bá wá fẹ́ wá yọjú nìsín ẹ jẹ́ kó yọjú ẹ má jẹ́ kó dúró de àwọn ọmọ mẹ́ta ìdájọ́ tó bá fún àwọn yẹn ó máa kàn wọ́n lára níbi tó wà hmm so ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ọlọ́run ní interest ti kéèsì iṣẹ́ hmm. ẹ jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà ká fọkàn balẹ̀ ọlọ́run ló dẹ̀ máa da ẹjọ́ yìí ọlọ́run á máa wà pẹ̀lú àdàbòbò gbogbo wa àdàbòbò náà bàbá gbàgede bàbá wò torí yọmí ẹ ní ṣiṣẹ́ ṣe lórúkọ jésù lẹ́rìí àṣírí pọ̀ bẹ́ẹ̀ àṣírí pọ̀ tọ́lọ́run tú fún mi bọ̀ mi lè hmm. máa sọ lórí lórí lórí lórí fóònù báyìí but in conclusion mi tí mo fẹ́ kí ìká má ṣiyèméjì ní káwa àtàtà gbọ́ ọ̀rọ̀ yín láàárọ̀ yìí ọlọ́ ìdájọ́ òdodo máa fara hàn kò síbi tán fẹ́ gbé gbà bó bá dẹ́jọ́ yẹn kò síbi tán fẹ́ gbé gbà <laughs> nǹkan tọ́lọ́run ti fi hàn ní ọlọ́run dẹ̀ ti ṣe ìfẹ́ni tó fẹ́ bá ọlọ́run á wà pẹ̀lú wa. àmì ìwẹ̀ ṣẹ́gun máa. ẹ máa bẹ́tò lọ. ẹni sọ̀rọ̀ tán ọpọlọ yín ò sì ní dọ́bà hello. ó lè sọ̀rọ̀ ni. hello. hello. hello ṣayé káàbọ̀ sórí ètò. hello. hello ma hello sir. hello ma mo ń dá yín lóhùn o. ẹ kálẹ́ o ẹ kú ẹ kú ètò ẹ kú iṣẹ́ o bàbá wo. bẹ́ẹ̀ ni ṣayé káàbọ̀ sórí ètò o. ga àbí hmm. ẹ̀ẹ́dẹ̀ wa rí gbogbo ẹ̀ kàn ṣáà dàbí play ó dàgbà tó bí wàtí wọ́n ṣe wọ́n ṣe play gbogbo ẹ̀ ṣe rí nìyẹn bó tí ẹ rí ẹ má bínú àti London lèmi ti ń pè. mo mọ. Rẹ̀mí lórúkọ mi. ok ma. so ṣé ẹ rí sà àwọn SAN tó ń tó ń sọ pé no no case tó pa àwọn fẹ́ fa àwọn file no case yẹn they know what they're doing and they're basing their their their practice on technicality ṣé kò yé yín àgbọ́yé bó tèmi mọ̀ pé ní agbára ọlọ́run tó lù wá láṣẹ ọlọ́run máa dá ẹjọ́ yìí ha ikú Timothy kò ní bọ́ sásán ní orúkọ Jésù sà eh. báwo ni mo ti pè tẹ́lẹ̀ náà tí mo tí mo sọ̀rọ̀ ń pa pọ́n lọ sí Timothy yẹn torí mi ilé get over ẹni sà eh. báwo ni wọ́n ṣe máa gbé òkú nílé ẹ̀gbẹ́ tó bá sọ pé òkè wọ́n dọ̀m̀pù òkú síbì kan àwọn wá lọ gbé wọ́n wá lọ sin àkànmọ́ ah, ah, ọ̀hún ẹ ti ẹ̀ gbé lọ sí hospital ẹ ẹ ẹ ẹ verify identity ẹ ẹ kàn gbé ṣé kò lẹ́bí ni. ṣé ń gbọ́ mi sà. mo ń gbọ́ yín dáadáa. ṣé kò lẹ́bí ni gẹ́gẹ́ bí àwọn àwọn ọkùn kan tó pè é lé àwọn ní bó ṣe wèrè gan-an títí ìta wọn ò ní right láti lọ sí òkú bọ̀bọ̀ yẹn it's wrong very very wrong bọ́sẹ̀ rí ẹ jẹ́ ká fọkàn balẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí season film ni wọn ò lè tán ẹ jẹ́ ká fi ọkàn ká fi balẹ̀ torí the whole gbogbo wa là ń wò wí àwa ọ̀ṣà diaspora là wà àwa dẹ̀ ń wò dáadáa ń fọ́lò yín dáadáa pàṣẹ pàṣẹ pàṣẹ ń fọ́lò yín sà là ń fọ́lò Oríyọmí là ń fọ́lò bàbá gbàgede mọ̀ à ń fọ́lò yín closely so tó bá fi pé bóyá àwọn máa get away pẹ̀lú ẹ̀ they having a joke ṣẹ́rí case tó wà lẹ́yìn sáà case study ló máa jẹ́ in law ó máa jẹ́ case study. Ah, mo ń gbọ́ yín mà. ẹ jẹ́ ká máa wòran lọ ṣùgbọ́n ẹ má yẹ ká dákẹ́ àdúrà. tó o. because bọ̀bọ̀ orí <laughs> bọ̀bọ̀ tá à ń bá tá à ń bá fà tá à ń bá tilẹ̀ kò ní remote at all. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. not re Adédoyin not remorseful at all kó máa tọwọ́ bàpò kó tún máa tọwọ́ bàpò ẹ̀ mọ̀ túmọ̀ kéèyàn kéèyàn tọwọ́ bàpò sà. Hmm. Do you know? Yeah, it, it, it, speak, it, it, says a lot. <laughs> Hmm. kí o kí o pocket ọmọ wọ́n ti jẹ́ pé nígbà táwọn èèyàn táwọn primary school tí àwọn ọkùnrin bá lọ pocket kó rìn ọ̀rùn lọ tí tíṣà ṣe máa ń nà wọ́n. Because it shows that look who are you I don't care I don't know who you are I don't respect you it's, disrespectful. Òun lọ cut òun pocket come on ó dẹ̀ bí ọmọ títí ẹ. In fact I'm so ashamed for him i'm telling you i'm ashamed because look tó bá tiẹ̀ tó ẹ máa gbọ́ sà tó bá tiẹ̀ accuse èèyàn tó dẹ̀ mọ́ pòkè o ò ṣe bẹ́ẹ̀ ó máa ní at least wọ́n máa plead dípẹ́ ẹ mi ì mọ̀ ń pa ẹ mi ì mọ̀ wọ́n máa búra ẹ mọ̀ ẹ mọ̀ countenance yẹn máa yàtọ̀ but it's coming across like ta ló lè mú mi mo lówó ó dẹ̀ náwó ẹ̀ lóòótọ́ o ẹ má jà á tọra wa sà ó ná owó ẹ̀ àìdọ̀ yìí ti náwó dáadáa ó ti náwó síbi tó ó ti náwó dáadáa Mm. ṣé ẹ mọ̀ nǹkan tí ẹ má jẹ́ ká sọ ju bẹ́ẹ̀ yẹn lọ oh. ẹjọ́ sì wà ní court. bẹ́ẹ̀ ni mà. ẹ má jẹ́ ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fè tó kù sọ́wọ́ ẹ ká dá kára cover it right, because ẹ mọ̀ á gbọ́dọ̀ bá disclose. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà àwọn náà ń wo program wọn ń follow wa. ah <laughs> of course Ah, a bá disclose àwọn náà máa ma pé ibi tó wà fẹ́ gbà máa ní ẹ máa ti jẹ́ ká tún gbà báyìí. but gẹ́gẹ́ bí bí broda mi kan tó pè mí òbí Amẹ́ríkà nìkan ní pé wọ́n á ṣe family adedo uh, eh, family um, Timothy wọ́n sì lè fight another case lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. ẹ jẹ́ ká dáwọ́ gbogbo wa ìjọ ẹ jẹ́ ká dáwọ́ ká dáwọ́ ká gba sáànù if possible káwa náà gba sáànù mẹ́rin àbí why not it can be done but ẹ jẹ́ ká ṣèfisílẹ̀ náà ká ṣe máa wò èmi mọ̀ pé màmá màmá òjò mo mọ̀ pé ọlọ́run á gba ẹnu wọn sọ̀rọ̀ oh. mo mọ̀ pé wọ́n máa ṣe dáadáa mo mọ̀ pé wọ́n máa wọ̀ mo mọ̀ kọ́ máa ṣe dáadáa ọkàn mi sọ pé màmá yẹn màmá rere ni màmá dáadáa ni so ẹ jẹ́ ká ṣe máa wò lọ bàbá mi all right ma à ń gbádùn yín o all right ma ẹ ṣe gan ma bíṣẹ́ gan ni mo ti ń kí bíṣẹ́ ni mo ti ń gbọ́ gbogbo ẹ̀ ni mo ti ń yọ gbogbo ẹ̀ gbọ́ ah hey i follow ẹ all right ma ẹ ṣe gan ma ọlọ́wà ẹ ṣe gan ma o ẹ kú ohun ẹ ní sọ̀rọ̀ tán ọpọlọ yóò ní dọ́bà tó o níyàn ẹ ṣeun o ọlọ́ka ẹ ṣe gbogbo ẹni tẹ́ bá wa fìfẹ́ jẹ́ a máa kí yín pé kú àìbínú tó ẹ má bínú gbogbo ẹni tí àbá lè gba ìpè yín ní alẹ́ yìí ẹ má bínú ẹ fi sòsò kẹ́ bá wa fi para ẹ o ó ti ṣe díẹ̀ náà tá a ti wà lórí ètò yìí àmọ́ bó bá di lọ́jọ́ ọ̀la ẹ pàdé wa fọ́kàn tún ètò lórí ìkànnì wo tv yìí pẹ̀lú àwọn àkọ́tún àṣàyàn ọ̀rọ̀ míì tí a ó tún máa mú wá sí ojú ìwòran yín ẹ má gbàgbé láti bá mi láìkì o ẹ bá ń love ẹ bá mi share ẹ jẹ́ kó go viral kí wọ́n gbọ́ lájẹ́ kí wọ́n gbọ́ lóko ètò gbogbo ọmọ yorùbá ní ẹ jẹ́ kó kálé kó kákò o nítorí pé kì í ṣe ètò àdágbọ́ kò wá ní jù báyìí lọ lórí ètò fún tálẹ̀ tòní èyí tó kù ó tún ọmọ arítú ọmọ adába ọmọ lọ́jọ́ kújẹ́lẹ́ ọmọ afọ̀gọ̀ sàrà kúmẹ̀jẹ̀ kúmẹ̀lùkú ìjọ tó ń ti ní bàbá jẹ̀mí lọ́mọ eléégún orí ọ̀tá ọmọ jẹ́jọ́ ẹ má gbàgbé láti bá a pàdé ní on the thirtieth next wednesday twenty twenty two fún continuation lórí ìgbẹ́jọ́ yìí àmọ́ kó tó tó gbà yẹn ẹ máa bá wa bọ̀ kájọ máa bá bẹ́ẹ̀ kájọ máa bá lọ bẹ́ẹ̀ tó a ò ní fi eléyìí ṣe àrímọ́ ká sùn láyọ̀ ká jí láyọ̀ ire o. elected state senate to represent the golden states of California in Washington. And the main reason why I'm running is that right now, all other countries of the world, they are now referring to America as the glorified third world country. To me, that is not acceptable. America should and must be the greatest country on earth. The people in Washington right now, they are the ones that put us into that jeopardy. To me personally, I have benefited a lot from this greatest country on earth. And as such, I cannot fold my hands in seeing, in seeing other countries of the world calling America as the glorified third world country. That is not acceptable. America should, at all times, be the greatest country on earth. And the people of California, if you can send me to Washington, I will go there to set the record straight. Unity is what? Right now, as our name depicts United States, it's like this now. This is not United, we're not United. It should be like this United States of America, United. So the people of California, the Golden States, if you can send me to Washington, you will never, never, ever regret it in sending me to Washington. God bless you. And God bless the United States of America. America progressive. Thank you so much.